kí mo kí gbogbo wa nínú ilé mo kí àwa bàbá mo kí àwa màmá mo kí ọmọdé mo kágbàlagbà mo kọkùnrin mo dẹ̀ kí obìnrin mo kí gbogbo àwa ìyá pátápátá àwa ta tún sì máa padà láti lọ wo ètò ti alẹ́ ti tòní ní pé ọlọ́run elétò máa rìn lọ́jọ́ ti tòní kò wá ní fi gbogbo wa sílẹ̀ o ojú ta fi ń wò ó ní fọ́ etí ta fi ń gbọ́ ètò etí wo màdùnmí di láṣẹ elédùmarè mo kí gbogbo wa pátápátá nípa ọlọ́run elédùmarè ọlọ́jọ́ tòní kò wá ní fi wálẹ̀ á wà pẹ̀lú gbogbo wa á wà pẹ̀lú yín á wà pẹ̀lú àwa á dẹ̀ wà pẹ̀lú gbogbo àwọn ìyá wa pátápátá tàjọ ń ṣe ètò tàjọ ń ṣe gbogbo ẹ̀ tàjọ ń kówó jọ tàjọ ń ṣe gbogbo nǹkan létòlétò gbogbo wa pátápátá ló máa wà ọlọ́jọ́ ti tòní kò ní fi ọlọ́jọ́ tòní kò ní fi gbogbo wa lẹ̀ láàṣẹ lẹ́dùnmarè tẹ̀sí wa ń wọlé tẹ̀sí ń wọlé ẹ máa bá wa ṣí ètò yìí ẹ máa bá wa láìpẹ́ ètò yìí bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ ẹ máa bá wa pín ètò síta tẹ́ ẹ bá dẹ̀ ti subscribe sórí ètò yìí ẹ má gbàgbé láti máa bá wa subscribe sórí ètò tí ẹ wọ̀ yìí Elédùmarè ọlọ́jọ́ tòní tàṣí ń sọ kò ní fi yín lẹ̀ o kò dẹ̀ ní fi gbogbo wa sílẹ̀ mo wá kí gbogbo wa nínú ilé àwa ká máa padà láti lọ wo ètò yìí àtàwọn ká máa wà lórí ètò àtàwọn ká máa pín tò àtàwọn ká tún sì máa ṣí ètò yìí gbogbo wa pátá là ń kí nínú ilé ni pé elédùnmarè ẹlẹ́dàá tó ní kò mà ní fi gbogbo wa o ẹ bá wa ṣí ètò yìí síta ẹ bá wa like ètò yìí síta ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe sórí ètò yìí tí mo ti ń sọ síwájú ẹ má gbàgbé láti máa bá wa fi ọwọ́ kẹ́ máa bá wa fi pin kẹlẹ̀ máa bá wa fi subscribe sí orí ètò tí ẹ wọ̀ yìí a ní pé ọlọ́run ọlọ́jọ́ tòní kò mà ní fi yín lẹ̀ kò ní fèmí lẹ̀ o kò ní fi gbogbo wa lẹ̀ ẹ bá wa máa bá wa ṣe kí ni ẹ wá máa bá wa pín ètò yìí síta tí mo sì sọ lẹ́ẹ̀kan sí i mo kí gbogbo wa o mo kí àwa bàbá mo dẹ̀ kí àwa ìyá bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ mo kí gbogbo àwa ẹ̀gbọ́n àtàbúrò gbogbo wa pátápátá la kí lórí ètò ti alẹ́ òní ni pé ọlọ́run elédùnmarè kò ní fi wálẹ̀ o ẹ lẹ́ẹ̀kan mi kíkí mi wá lọ sórí màmá wa mrs modúpẹ́ onítìrẹ àyà abíọ́lá màmá ọmọ yorùbá ó mọ̀ lóore ni pé elédùnmarè ọlọ́jọ́ tòní kò ní fi yín lẹ̀ kò ní fi gbogbo àwọn ẹ̀mẹ̀mẹ̀ wá ẹ tó ń bá màmá ṣiṣẹ́ tọ́ ẹ̀ tó gbójú síta àtàwọn tó gbójú síta tó ń bá wọn ṣe gbogbo ètò tọ́jọ́ ń ṣe ọlọ́run elédùnmarè àwa máa wà pẹ̀lú wọn kò ní fi wọ́n lẹ̀ o mo kí gbogbo yín mo dẹ̀ kí gbogbo wa mo dẹ̀ kí gbogbo àwọn tó ń ṣiṣẹ́ takuntakun gbogbo wọn pátápátá ni mo kí ní àṣẹ elédùnmarè kíkí mi tí wá kí bàbá wa black lion bàbá ọlọ́run elédùnmarè kò ní fi yín lẹ̀ jíjáde yín wíwọlé yín ọkọ àdá kò ní ṣá yín lẹ́sẹ̀ tẹ̀sẹ̀ ń jáde tẹ̀sẹ̀ ń wọlé ààbò ọlọ́run á máa wà lórí yín tìlétìlé tọmọtọmọ tẹbítẹbí tààràtààrà kò ní fi yín sílẹ̀ mo tún kí bàbá wa ìjìnlẹ̀ ẹ bàbá ìjìnlẹ̀ ẹ máa bá ṣe yín lọ ọlọ́run á wà pẹ̀lú yín láṣẹ elédùnmarè kíkí mi tí wàá lọ sórí gbogbo àwa tájọ ń gbẹ́tò tájọ ń pariwo tájọ ń kówó sí orí òmìnira wípé kí ọmọ yorùbá jáde kúrò nínú oko ẹrú gbogbo yín pátápátá ni mo kí gbogbo ẹ̀yin ìyá àtẹ̀yin bàbá gbogbo yín pátápátá ni mo kí pé ọlọ́run elédùnmarè ọlọ́jọ́ tòní kò ní fi gbogbo wa sílẹ̀ kíkì mi wá lọ sórí ìyá wa bíbí ọmọ yorùbá ẹ mo kí yín ìyá ẹ máa báṣẹ yín lọ gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe ni ọmọ yorùbá ń rí máa báṣẹ yín lọ àwọn ọ̀tá kò lè máa gbémú ni wọ́n kàn ń gbémú lásán ni gbogbo ọ̀tá yín ló máa filẹ̀ wọ́n máa fi ṣaṣọ bora láṣẹ lẹ́dùnmarè mo wá kí bàbá wa ades bàbá ades <clears throat> bàbá ades àjọ ń ṣe ètò bàbá ades mo kí yín pé ẹ kú iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe fún ìran ọmọ yorùbá ọmọ yorùbá gbogbo ọmọ yorùbá ló mọ iṣẹ́ tẹ̀ ń ṣe lóore ni pé ẹ ṣe gidi gan ẹ máa báṣẹ yín lọ elédùmarè ọlọ́jọ́ tòní kò lè fi yín lẹ̀ bẹ́ẹ̀ mo kí yín o mo kí yín mo kí yín gidigidi gan nípa ọlọ́run á máa wà pẹ̀lú yín mo tún wá kí gbogbo àwọn ìyá wa tó wà lábẹ́ ètò àwọn tó wà lábẹ́ ètò àtàwọn tó gbójú síta àtàwọn tó ti gbójú síta tó tún sì máa padà láti lọ wètò yìí ọlọ́run kò lè fi yín lẹ̀ iṣẹ́ yín ò ní dànù ọ̀tá bí ọkùnrin bí obìnrin kò mà ní wọlé tàn wá láṣẹ elédùmarè tẹ̀sẹ̀ ń wọlé tẹ̀sẹ̀ ń jáde jíjáde yín wíwọlé yín ààbò ọlọ́run á máa wà pẹ̀lú yín mo kí gbogbo wa pátápátá láì má yọ ẹnì kankan sílẹ̀ lórí ètò ti alẹ́ òní lẹ́ẹ̀kan sí àlùbá pẹ́ lórí ètò ti alẹ́ òní mo kí wa ẹ wọn bàbá wa pín ètò ẹ máa wa láìkì ẹ bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ ẹ máa wa subscribe sí lórí ẹ máa wa subscribe sí lórí ẹ̀yin tẹ̀ bá ti wàá fi owó sínú àkáǹtì òmìnira ẹ má gbàgbé láti lọ fi owó sínú àkáǹtì òmìnira ẹ lọ fowó sínú àkáǹtì òmìnira à ń sọ̀rọ̀ lórí àwọn gómìnà àti àwọn ọba àtàwọn elite ní pé ṣé gbogbo èdè tá à ń sọ kò tí ì yé wọn ni kò tí ì yé wọn tó ni pé ìran ọmọ yorùbá kò sí nínú nàìjíríà mọ́ ó dà pé àmọrú èdè tó máa gbọ́ bíá èdè faransé ni bíá èdè anglẹ ni bíá èdè japanese ni bíá èdè spanish ni àbí bíá èdè dutch ni àti ẹ̀wà ọmọ orílẹ̀-èdè kan máa gbọ́ pé àní ìran ọmọ Yorùbá wọn ní àwọn òṣèrú mọ́ wọn dẹ̀ náwọn ò sí nínú kéré mọ́ nínú location four one nine nǹkan tá a mìíràn by location four one nine ni pé nínú Nàìjíríà ìran Yorùbá ò ṣe ara Nàìjíríà mọ́ ìran Yorùbá ti ṣe declaration láti twenty twenty two láti kúrò nínú November twenty twenty two láti kúrò nínú inú location four one nine tó ń jẹ́ Nàìjíríà àwa ń sọ fún wọn hmm, etí àwọn kan sì ń di etí àwọn gómìnà ó ń di etí àwọn lọ́balọ́ba ó ń di etí àwọn ẹ̀líìtì gbogbo wọn pátápátá etí wọn ń di à ń sọ bí eré bí eré ó ń dàbí àwàdà lójú wọn ìgbà tó bá máa di gbàgbàgbàgbà kojú wọn wọn máa máa lọ pẹ́ lójú apẹ́pẹ́ ọ̀dẹ̀ ń pé tẹ́rù tí nǹkan bá pẹ́ ju èsìkéṣi á máa bá wọ́n láti tètè ń sọ fún yín kí wọ́n èsìkéṣi kó má wàá máa máa bá yín òun la tètè sọ fún yín pé àní ilẹ̀ yorùbá kò sí nínú nàìjíríà mọ́ ọlọ́run elédùmarè ọlọ́jọ́ tòní àwa máa ṣí ojú yín o àwa ń sọ bí eré bí eré fún yín bọ́ ẹ̀yin kan ẹ̀ ń kọ etí ikún ẹ̀ ń ṣó power of show power of kini power of shame ẹ̀ ń ṣe lẹ́ẹ̀kan sí mo kí wa o mo káwàyà mo lè kí gbogbo àwa bàbá ká tó máa bẹ́ẹ̀ ètò lọ lórí pápá ká tó máa bẹ́ẹ̀ ètò wa yìí lọ lórí pápá bóyá ẹ jẹ́ àkọ́kọ́ fi eléyìí ká fi bẹ̀rẹ̀ tó ti alẹ́ ètò mi ẹ má bá mi ká lọ ẹ ṣe gan. there is no land called Nigeria there is no language called Nigeria there are no people called Nigerians we are only deceiving ourselves. we are not Nigerians. Ah, ah okay where is Nigeria as a where is the land called Nigeria where is the what is the Nigerian language we are nations that had been forced together to live that had been forced together to live in one pathetic country. So anybody who goes there today to say uh, pray for Nigeria, that person is just deceiving himself because the people who want to be that Nigeria are not sat down to agree if they want to be. is Nigeria an Orile-ede? Let us start with the understanding of the word ede. The main word there is the word de and it means to bind. It is from that word we got the word ede which means bondage. A Yoruba saying goes ede laughing dero and that gives us an insight into how the Yoruba see language. Before words are spoken, they first have to come to our minds as thoughts. It is language that we use to bind those thoughts into something that can be spoken. Ede laughing dero de And what are we binding? We are binding our thoughts thoughts into spoken words. But more than that, a day is what binds a people together. When a group of people speak the same language, they share a very different kind of bond. To speak the same language already means we think alike because the pattern of the thinking of a people is always embedded in their language. So ohun tó dè wá papọ̀ òun ni èdè wa and that is why the Yoruba word for nation is orílẹ̀-èdè orí ilẹ̀ tí ti ń sọ èdè kan A geographical expression within which a mutually intelligible language is spoken and that is why the word tongue can be used in place of nation because what What makes a nation is the fact that they speak the same language. And this sameness of language is always responsible for the greatness of any nation. England understands this fact and that is why they have pushed the English language to where it is today. Russia understands this and that is why they seize every opportunity to speak their language. The Chinese understand this importance of language and that is why their own language is the language of all their technological products. Ashalewa also understands this fact and that's why they have devoted their lives to promoting the culture and language of the Yoruba people. There is no telling the greatness that the people will experience if only they decide to speak their language aggressively. that saying goes èdè la fi ń de èrò ẹni bá ń sọ èdè elédè èrò elérò ni ó máa rò ẹni bá ń ro èrò elérò ìṣe oníṣe ni ó máa ṣe ẹni bá ń ṣe ìṣe oníṣe ìwà oníwà ni ó máa wù ẹni bá sì ń wo ìwà oníwà yóò jẹ́wọ́. Our ancestors came up with that because they understand the importance of speaking one's own language. As I have said earlier, a people's way of thinking is found in their language. Their culture, their concepts, their reasoning, everything about them can be found in their language. You can't be a proper Yoruba if you are not speaking the Yoruba language. So if you are watching this and you can't speak the Yoruba language, you've got to do something urgent about it. Ashalewa is an institute that teaches everything about being Yoruba. They teach the language, how to speak it and how to write it. They also teach the culture and the history of the people. You should take advantage of this for yourself or for your children, especially for those of you outside Nigeria. If you want more information about how they run their programs, please send a DM to this Instagram handle or contact this number on WhatsApp. Trust me, this is the decision you're going to be glad you made. Washiri. Yoruba Bowl. Yoruba Bowl, honey. ọmọ tó bá sọ lẹ́nu ó ti sàpò ìyàkọ́ wá ń bí ọ̀rẹ́ wa ọmọ yorùbá ni ọ́ ṣùgbọ́n o ò gbọ́ yorùbá o ò lè sọ yorùbá o ò lè kọ yorùbá débi tí wàá kà á kí ló dé yorùbá dùn lédè àbọ̀ mọ̀ pé àwa là ń fi èdè kọ́mọ ní àṣà àti ìṣe lọ́nà tó dáńgájíá bẹ́ẹ̀ kò sí ní tó wà nínú èdè gẹ̀ẹ́sì tí kò sí nínú èdè yorùbá òyìnbó ní tongue twisters àwa náà ní ọ̀rọ̀ alọ́niláhán tóyìnbó bá sọ wípé betty butter but some butter yorùbá sọ wípé ká méyìn sọ́wọ́ ọ̀tún ká méyìn sọ́wọ́ òsì ká fẹ̀yìn rìn láti ìlú ìsẹ́yìn títí dé ìlú ìyìn èkìtì ẹni tí ò ní fi ṣẹ́yìn ni ò ní fi ṣẹ́yìn ni gbìyànjú láti sọ léraléra lẹ́ẹ̀mẹ́wàá tóyìnbó bá sọ wípé àwọn ní proverbs àwa náà ní òwe àwọn òwe tí ń kọ́ni lọ́gbọ́n tóyìnbó bá sọ wípé charity begins at home Yorùbá sọ wípé ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde ṣó o ti wá rí i pé Yorùbá dùn díẹ̀ fún ẹ láṣìírí kan èdè Yorùbá lọ́lọ́run àfi ṣèdájọ́ ayé kó wá ní dáa kó o máa jẹ owó gọ̀ọ̀dù lọ́jọ́ ìdájọ́ àlàáfíà fún yẹn o. Yorùbá lápapọ̀ ó yá. dìde. bóyá kárìlé. gbogbo àkájọba délé wọlé. bóyá ṣẹyà ní ọ̀dọ́ Yorùbá ẹ̀yin ló kàn ó pẹ́ tí a ti ń sọ wípé ẹ̀yin ni ògùn ọjọ́ iwájú wípé ní ìgbà tó bá yá ẹ̀yin lẹ́ máa wà nípò àṣé àwọn àgbààgbà ìkántàn yín lásán ni wọ́n mọ ohun tí wọ́n fẹ́ fi yín ṣe àbí àti wá ń gbọ́ báyìí wípé ẹ̀yin ọ̀dọ́ Yorùbá kọ́ṣẹ́mọṣẹ́ níṣe ni ẹ fi ń gun márúwá wípé ẹ kàwé gboyè níṣe ni ẹ fi ń gun ọ̀kadà wọ́n sọ yín di oní POS ní ẹ̀gbẹ́ títì ẹ̀yin ọmọkùnrin wá di yahoo yahoo wọ́n wá ń sọ sọ àyàn ọmọbìnrin wa di olóṣó wọ́n fi ń ṣe ìṣekúṣe káàkiri àwọn ọba ọ̀bà yìí jẹ́ àgbààgbà ìkà àti àwọn ọlọ́jẹ̀lú arógbòbògbò jẹ́ wọ́n fi ògo yín tọ́jú ògo àwọn ọmọ tiwọn àwọn ọmọ tí wọ́n ń fò lókè lókè wọ́n kó àwọn ọmọ tiwọn lọ sí ilẹ̀ òkèrè láti lọ kàwé bí wọ́n bá kàwé tán wọ́n á fi wọ́n jẹ olórí nílé iṣẹ́ ńlá gbogbo bẹ́ẹ̀ ni wọ́n sọ ẹ̀yin di ọ̀rá ìsàsí títì wọ́n ní kí ẹ máa ṣe agbèrò nírònà káà káàkiri bẹ́ẹ̀ ìbí ò sì jù bí àparò kan kò ga ju àparò kan lọ ó ṣe wá jẹ́ tí àwọn ọmọ tí wọn kì í tọrọ bárà lójú títì tó jẹ́ wípé ẹ̀yin àti àwọn òbí tiyín ní ṣàgbékí ẹ̀ tó jẹun àsìkò wá ti tó wàyí ẹ̀wẹ̀ tí ìtàn ẹ̀yin ọ̀dọ́ Yorùbá yóò yí padà sí rere ẹ̀yin ọ̀dọ́ Yorùbá ẹ dìde nílẹ̀ agbára tí yóò gba ògo yín padà fún yín ti dé kí ẹ̀yin náà lè gbé ilé ayé ṣe rere ìjọba orílẹ̀-èdè tiwantiwa ti Yorùbá ó ń bọ̀ lọ́nà ìjọba ẹ̀yin ọ̀dọ́ nìyí nítorí gbogbo ìlànà tí a ti là kalẹ̀ nínú ìṣèjọba orílẹ̀-èdè Yorùbá àǹfààní ẹ̀yin ọ̀dọ́ ni ó pọ̀ jù níbẹ̀ àfẹ́ máa gbóhùn ẹ̀yin ọ̀dọ́ Yorùbá lókèlókè afẹ́ kí òkè kí yín kí ó kàn káàkiri àgbáyé níbi ẹ bá ti ń gbé ohun ribiribi ṣe bí ẹ bá ti wá gbọ́ pé ìjọba délé orílẹ̀-èdè Yorùbá ti dé ẹ̀yin ọ̀dọ́ ẹ̀túyáyá ẹ̀túyàyà bọ́ sóde kí ẹ wá gbé ìjọba yín wọlé kí a gbé àṣẹ ìlú lé yín lọ́wọ́ kí ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ní ṣe ìjọba a ní ìgbàgbọ́ nínú ẹ̀yin ọmọ lọ́lá ológun ọ̀dọ́ Yorùbá wípé ẹ lè ṣe ìṣèjọba ilẹ̀ Yorùbá kí ó dára ìjọba orílẹ̀-èdè Yorùbá nìkan ni ó lè fún yín nírú àǹfààní yìí tí ẹ̀yin náà yóò fi rógolo gbélé ayé ṣèrèrè ìjọba délé orílẹ̀-èdè olómìnira Yorùbá ń bọ̀ ẹ̀yin òdo yorùbá kílẹ̀ tún dúró mú ẹ dìde nílẹ̀ kí ẹ ṣègírí ẹ̀yin ló kàn. àwa ti gba gbogbo kó tó sọnù padà àwa hmm. àìtètè jí mi lénìí kì í ṣe tàsùn ọ̀rọ̀ orílẹ̀-èdè mi ló mú mi lọ́kàn tí ṣorílẹ̀-èdè yorùbá orí ìrònú yìí ni mo wà tó oorun fi mú mi lọ o ní kété tí oorun mú mi lọ ni mo bọ́ sójú àlá ohun tí mo rí lójú àlá mi ah, ó yà mí lẹ́nu gbogbo ọmọ orílẹ̀-èdè Yorùbá ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ máa bá mi kà lọ ní kété tí mo bọ́ sójú àlá sójú ìran mo rí ọ̀pọ̀lọpọ̀ arúgbó tàwọn tó mi jẹ́ lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pẹ́ rẹ̀ mo rí ọ̀pọ̀lọpọ̀ aláboyún ọ̀pọ̀lọpọ̀ amúkùn lọ́kùnrin àti lóbìnrin kí ni gbogbo wọn ń ṣe ń ṣe ni wọ́n ń sunkún o wọ́n ń bomi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ wọ́n ń sunkún bí ọmọ tuntun àmọ́ n tó wá yà mí lẹ́nu tó jọ mí lójú ni wípé kàkà kó mi ó máa jáde lójú àwọn tí wọ́n ń sunkún yìí ẹ̀jẹ̀ tó nípọn ló ń jáde lójú wọn. mo dúró mo wòye mo wò sùù ṣàdédé ni mo rí ọkùnrin kan ló dúró tì mí ó ní ọmọ ó ní nítorí àwọn tí wọ́n ń sunkún yìí ó ní lára àwọn tí wọ́n ń sunkún yìí àwọn tí wọ́n ti fi ikú oró tí wọ́n ti fi pa ń bẹ lára wọn àwọn tí wọ́n ń sunkún yìí àwọn tó jẹ́ wípé nípa ìbímọ ni wọ́n gbà lọ sọ́run àṣàǹtẹ̀ ọ̀nbẹ lára wọn àní àwọn tí wọ́n ń sunkún yìí nípa pé à ń jà fún òmìnira orílẹ̀-èdè lọ́pọ̀lọpọ̀ wọ́n fi sọ ẹ̀mí rẹ̀ nù ọ̀pọ̀lọpọ̀ àwọn amúkùn tó rí i nítorí wípé wọ́n fẹ́ kí orílẹ̀-èdè wọn di òmìnira ni wọ́n fi di amúkùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tuntun tó rí i níbi tẹ́lòmíín ti ń sá àsálà fún ẹ̀mí rẹ̀ ń ló ti fi ilẹ̀ ṣaṣọ bora o ọ̀pọ̀lọpọ̀ fọjọ́ ọlọ́jọ́ lọ nítorí ẹ̀ṣẹ̀ tí wọn ò mọ̀dí wọ́n kàn ṣàdédé mú ẹlòmíràn wọ́n fi rọ́pò ẹni tó ṣẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n wọ́n dájọ́ ikú fún wọ́n sì pa á lábàádì oríṣiríṣi ọ̀rọ̀ ni bàbá yìí sọ ìdí tó fa ìdí tí àwọn ẹni wọ̀nyí fi ń sunkún tó sì jẹ́ wípé ẹ̀jẹ̀ ló ń jáde lójú wọn mo wá kọjú sí bàbá ẹ̀ mo ní ǹjẹ́ ó wá lè túmọ̀ sí wípé ẹkún tí wọ́n ń sun yìí ló máa mú òmìnira wá bí bàbá ẹ̀mí rí ó ní ọmọ ẹkún ẹ̀san ni torí pé ẹ̀jẹ̀ wọn ìṣẹ̀dá wọn ó ń béèrè fún ẹ̀san mo mí kanlẹ̀ mo ní háà lórílẹ̀‐èdè mi tí ṣorílẹ̀ Yorùbá bàbá yìí tún wá sọ fún mi ó ní kí n wò ó ọ̀pọ̀lọpọ̀ sì wà nínú oko ẹrú síbẹ̀ ṣùgbọ́n mo rán áńgẹ́lì mi sí wọn bí wọ́n bá lè gbọ́ bí wọ́n bá lè gbà torí pé mo ti tú wọn sílẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ kí wọn ó kàn dìde láti fi òmìnira wọn sójú ìṣe ni èyí ló tún mú kí n tún gorí afẹ́fẹ́ wá láti wá sọ fún gbogbo ọmọ Yorùbá wípé láti òkè ọ̀run mímọ́ lọ́lọ́wọ́n bá mi ti ṣètò màmá wa ti ṣe chief mrs modúpẹ́ ọlá onítìrí aya abíọ́lá àní láti tú gbogbo ọmọ yorùbá sílẹ̀ kúrò nínú ìdí ẹrú tí wọ́n fi wá sí lọ́jọ́ tó ti pẹ́ o ìdùnnú bẹ̀ wá rèé o oṣù kọkànlá ogúnjọ́ ọdún tó kọjá lórílẹ̀‐èdè yorùbá ti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀‐èdè káàkàn fi òmìnira wa sójúṣe lókù o ìyẹn ni wípé láti gbé àwọn adelé wa wọlé kí wọ́n bọ́ sójú iṣẹ́ gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tó yẹ kẹ́ ẹ dìde kẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ dákẹ́ tẹ́ ẹ ṣe bí ẹni wípé kò kàn yín tẹ́ ẹ dágun lásọ̀rọ̀ wa ẹ̀yin nù ó Ọlọ́run nù gbogbo ẹ̀yin ọba aládé tó yẹ kẹ́ ẹ dìde sí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá tẹ́ ẹ kọtí ọ̀gbọ́n yín tẹ́ ẹ dáhùn ẹ̀yin nù ó Ọlọ́run nù gbogbo ẹ̀yin alẹ́nu lọ́rọ̀ ọ̀jọ̀gbọ́n ọ̀mọ̀wé tó yẹ kẹ́ ẹ dìde sọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá ẹ̀yin nù ú ọlọ́run nù gbogbo ẹ̀yin tọ́rọ̀ yìí kàn ṣùgbọ́n tẹ́ ẹ dágunlá ẹ má gbàgbé bàbá yẹn sọ wípé ẹkún ẹ̀san ni ẹ̀san ò sì gbóògùn ó dájú dandan wípé ẹ̀san á ké Black Lion ló ní kí n máa sọ eléyìí fún gbogbo mùtúmùwà pátápátá akíkanjú ọkùnrin lójú ogun ni láìpẹ́ ọjọ́ ẹ̀ tún máa gbúròó mi o mo dé bí mo dúró ná adélé wọlé tán o. gbòdògbò ọ̀rọ̀ rẹ gbogbo ọmọ Yorùbá ẹjẹ́ àjọ mi wò ká sì tún bẹ̀rẹ̀ wa léèrè wípé kí ti ẹ̀yìn díẹ̀ gan-an tí ọ̀tá fi pọ̀ fún òmìnira Yorùbá 2022 kò sídìí méjì o ṣe mọ̀ pé ẹni tí ń múni lẹ́rú kò ní fẹ́kẹ́rú òun ó bọ́ ẹni tí ń múni sè kò ní fẹ́kẹ́ni tó òun mú sè kó lọ lómìnira ọ̀pọ̀lọpọ̀ ìwà ìbàjẹ́ ìjẹkújẹ àjẹ ìbánu èyí tí wọ́n ti ń jẹ lórílẹ̀‐èdè tọ̀hún ó ti mọ́ wọn lára wọn wá wò wípé táwọn bá fi wọ́n lẹ̀ kí wọ́n lọ lómìnira níbo làwọn ti tún máa hùwà ìbàjẹ́ táwọn ń wò yìí níbo ni àwọn ti ráwọn tí ó máa ṣe túálè bàbá rere bàbá kẹ̀ àmọ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún màmá tí ọlọ́run gbèdìde fún ìran yorùbá lásìkò yìí ìyẹn màmá wa chief mrs Modupe onítìrí aya abíọ́lá tọ́lọ́run fi ṣe deborah wa tọ́lọ́run fi ṣe ẹ́sítérì wa àti joshua wa lásìkò yìí ẹ gbọ́nà ẹja wa ṣé àwọn ọba wa máa sọ wípé àwọn ò gbọ́ wípé yorùbá fẹ́ dá dúró tàbí yorùbá ti dá dúró ni àbí gbogbo àwọn àgbààgbà tá à ń wò gẹ́gẹ́ bí àgbà nílẹ̀ yorùbá ni wọ́n sọ pé wọn ò mọ̀ wípé orílẹ̀-èdè yorùbá ti di orílẹ̀-èdè ṣùgbọ́n nítorí ìwà àbàjẹ́ ká má bàa lọ lómìnira òun ni wọ́n ṣe ń ṣe ọtí ọ̀gbọ́n wọ́n kọtí ọ̀gbọ́n bí ẹni wípé wọn ò gbọ́ wọ́n wá fẹ́ máa ṣọmọ ọba bí ẹrú wọ́n fẹ́ máa ṣọmọ ọba bí ìwẹ̀fà adúpẹ́ o ọlọ́run ti kó ọmọ orílẹ̀-èdè yorùbá yọ ìjọba adélé wa ló kàn báyìí tó máa wọlé ẹ̀yin tá a ní kẹ́ ẹ gbárùkù tí adélé tẹ́ ẹ kọtí ọ̀gbọ́n wípé kò sí èyí tó kàn yín ẹ má jẹ́ ká gbàgbé wípé àwọn olórí wa àná tá a rò wípé olórí ni wọ́n tá a gbárùkù tí wọ́n tá a tẹ̀lé wọn ìka àbámọ̀ la mà kíbọ̀ ẹnu bọ̀ ọ́ bẹ́ẹ̀ tó ṣe wípé <laughs> oko ẹrú ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n tún kó wa lọ táwa ò sì mọ̀ ṣùgbọ́n ká dúpẹ́ fún ọ̀làjú tó dé tó jẹ́ ká mọ̀ wípé ó yẹ ká tètè padà ká sì tọ ọ̀nà tó tọ́ èyí tí màmá wa mú àtúmú wa gbà. Ah! ọ̀rọ̀ kù níkùn ẹ má jẹ́ ń tàn yín ṣùgbọ́n ẹ jẹ́ ń ṣe díẹ̀díẹ̀ náà tálẹ́ńtò ṣalágbàtẹrù ọ̀rọ̀ yìí já wọn láyà ilẹ̀ yorùbá ni o já wọn láyà gbogbo ilẹ̀ yorùbá ìyẹn ni <laughs> kìnìún dúdú black lion ni mò ń pè bẹ́ẹ̀ bàbá tiwa nìyẹn ẹ ṣeun mo tún padà bọ̀ adelé ló ẹ má gbàgbé ẹ̀já gbárù. dìde tán rẹ̀ ọmọ Yorùbá àkókò rẹ dé èdè dìde tán ìmọ́lẹ̀ rẹ ọmọ Yorùbá àkókò rẹ dé dìde tán ìmọ́lẹ̀ rẹ ọmọ Yorùbá àkókò rẹ dé dìde tán ìmọ́lẹ̀ rẹ ọmọ Yorùbá àkókò rẹ dé. mọ́lẹ̀ rẹ̀ ọmọ Yorùbá láti gbòmìnira dìde tán ìmọ́lẹ̀ rẹ̀ ọmọ Yorùbá àkókò rẹ̀ dé gbogbo ipá sani kò sá o ọmọ Yorùbá láti gba ẹ̀tọ́ ẹ̀ gbogbo ọgbọ́n sani kò lò ọmọ Yorùbá láti gbòmìnira ẹ̀ dìde tán ìmọ̀lẹ̀ rẹ̀ ọmọ Yorùbá àkókò rẹ̀ dé dìde tán ìmọ̀lẹ̀ rẹ̀ ọmọ Yorùbá àkókò rẹ̀ dé. gbogbo ọ̀dọ́ ẹ dìde ẹ múra láti jà àsìkò yín dé gbogbo ọ̀dọ́ ẹ láti jà ẹ láti jà àkókò yín dé àwa lọ́mọ Yorùbá alẹ́ tó láti gbà òmìnira wa ọmọ Yorùbá ni wa àwa ló àwa lọ́mọ ìlú o. ìṣe tán ìmọ̀lẹ̀ rẹ̀ ọmọ Yorùbá àkókò rẹ̀ dé ìdè tán ìmọ̀lẹ̀ rẹ̀ ọmọ Yorùbá. tìrísà lọ́lọ́run lò aya Abíọ́lá akínkanjú obìnrin mọ́rẹ̀mí àsìkò yìí ni gbogbo ayé ẹ̀ mọ̀ pàtí gbomi nira wa wọ́n bu títí síbẹ̀síbẹ̀ o ó tẹ̀ pamọ́ o ó bá wa gbomi nira wa November twenty twenty twenty two o lọ́mọ Yorùbá láti dorílẹ̀-èdè o. dìde tán ìmọ̀lẹ̀ ọmọ Yoruba àkókò rẹ̀ dé dìde tán ìmọ̀lẹ̀ ọmọ Yoruba àkókò rẹ̀ dé. ọmọ Yoruba ẹ kú ojú lọ́nà o fún ìjọba orílẹ̀-èdè tọmọ Yorùbá ìjọba Yorùbá ṣe bó máa yàtọ̀ síbi tá a ti ń bọ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. iná fẹ́ sálà ó máa lò ọmọ yorùbá ẹ lọ fọkàn balẹ̀ o oúnjẹ ò ní wọ́n ní orílẹ̀-èdè ọmọ yorùbá ẹ lọ fọkàn balẹ̀ o ìwòsàn fẹ́ sálà ó máa gbà ní orílẹ̀-èdè tọmọ yorùbá ilé ìwé ọ̀fẹ́ fáwọn ọmọ wa o ọmọ yorùbá ẹ lọ fọkàn balẹ̀ o. Tóyìn mọ́lẹ̀ rẹ̀ ọmọ Yorùbá àkókò rẹ̀ dé dìde Tóyìn mọ́lẹ̀ rẹ̀ ọmọ Yorùbá àkókò rẹ̀ dé. mo dúpẹ́ onítìrì àyàbíọ́lá mo dúpẹ́ onítìrì o ó ṣe o mo dúpẹ́ onítìrì àyàbíọ́lá mo dúpẹ́ ó ní tìrì o ó ṣe o gbogbo ọmọ Yorùbá ló sọ wípé ó ṣe o ó eh, ṣe o àwọn bá wa wọn ń dúpẹ́ ó ṣe o ó eh, ṣe o gbogbo ìjòyè wọn ń dúpẹ́ ó ṣe o. gbogbo ìyá lọ́jà ń dúpẹ́. ó gbogbo balẹ̀ wọ́n ń dúpẹ́. ó ṣé o. yeye. ó ṣé o. akíkanjú obìnrin. ó ṣé o. obìnrin bí ọkùnrin o. ó ṣé o. mo dúpẹ́ onítìrí. ó ṣé o. ẹ̀ẹ́. ó ṣé o. gbogbo àwọn tó ń bẹ lókè òkun. ó ṣé o. a dúpẹ́ o gbogbo ọmọ Yorùbá tó dáwó. ẹ ṣé o ẹ ẹ ṣé o àtọmọdé àtàgbàlagbà. ẹ ṣé o gbogbo ìlú o ẹ ṣé o Olódùmarè àtúndúpẹ́pẹ́ ẹ ṣé o bàbá mi lókè ẹ ṣé o alágbádá ńlá ẹ ṣé o ẹ̀yin alálẹ̀ ẹ o olódùmarè ẹ o àwa ń dúpẹ́ o ẹ o mo dúpẹ́ o ní tìrì ẹ o ẹ ẹ o. ó ní tìrì o adúpẹ́ ẹ̀ máa ṣeun ṣeun àgbàgbàǹgbà ti rágbá ní ọba tí ó lẹ́ni kejì rárá agbálagbà ń gbàtígbà tí ń fi ń gba ẹni tó bá fẹ́ agbára tí olùpín ń bẹ lọ́wọ́ bá mi àgbà tí ń jálágbára. ebi ṣe ọ ẹgbàǹgbà ni wá ìran Yorùbá ó ti gbé wa ọ ó ti mú wa It's a bad production. mi ká lọ mo ń lọ sílùú abíní orílẹ̀-èdè mi yorùbá ibẹ̀ láàbò mi dàgbà o. ọ̀rẹ́ bá mi ká lọ mo ń lọ sílùú abíní orílẹ̀-èdè yorùbá ibẹ̀ láàbò mi dàgbà o. ìlú ńlá la bí mi ìlú ọlọ́rọ̀ ìyá wa wo. oyin ni wá adùn tí ò lẹ́gbẹ́ supernatural challenge. ìrẹ́ bá mi má lọ mo lọ sí ìlú abíyí orílẹ̀ Yorùbá o ibẹ̀ láàmú ìdàgbà o fúláwà la ọ̀dà ọlọ́run. bẹ́ẹ̀ni. ẹ ṣe wá jẹ máa gbọ́dánù o. ìlú alára tí wọ́n ń gbàdá. kẹwẹ́nu lẹ̀ kẹwẹ́nu ọkọ̀. òkè lámì ká lọ mo lọ sílùú abíyí orílẹ̀-èdè mi yorùbá ibẹ̀ láwùjọ ìdàgbà o. gbogbo nǹkan tó fi mọ́ ádámọ̀ o ṣe bí gbogbo ẹ ló fi fún wa torí kò sí mọ tí èèyàn wá wá bá lọ́dọ̀ Yorùbá o. ọ̀rẹ́ bá mi ká lọ mo lọ sí rabi mi orílẹ̀-èdè mi Yorùbá ibẹ̀ láàrú ìdàgbà o. ìran Yorùbá la jẹ́ ìran Yorùbá la jẹ́ ìdílé yòówù tó jẹ́ ṣòro adé lórí ẹni ìran Yorùbá la jẹ́ ìran Yorùbá la jẹ́ ìdílé Yorùbá tó jẹ́ ṣòra dé lórí ẹni. ìran Yorùbá la jẹ́ ìran Yorùbá la jẹ́ ìdílé Yorùbá tó jẹ́ ṣòra dé lórí ẹni. ìran Yorùbá la jẹ́ ìran Yorùbá la jẹ́ ìdílé Yorùbá tó jẹ́ ṣòra dé lórí ẹni. torí bó jẹ́ dókítà ọmọ Yorùbá la kọ́kọ́ ó jẹ́ lọ́ọ̀yà. ọmọ yorùbá la kọ́kọ́. muhammadu basharu alaysa kalbashari. ọmọ yorùbá la kọ́kọ́. Isa arúgbùlá Musa tẹ́lẹ̀ múlá. Ọmọ Yorùbá lákọ̀ọ́kọ́. Ó jẹ́ ẹnjìníà tó parí. Ọmọ Yorùbá lákọ̀ọ́kọ́. Ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ tó rànná. Ọmọ Yorùbá lákọ̀ọ́kọ́. Ó jẹ́ dàgbà àròkọ bọ́dún dé. Ọmọ Yorùbá lákọ̀ọ́kọ́ ọmọ ìjìnlẹ̀ òun kò lè jẹ́. ọmọ Yorùbá lákọ̀ọ́kọ́. agbára ẹ̀fà ṣe yẹ ẹ̀kọ́ sísọ. ọmọ Yorùbá lákọ̀ọ́kọ́. bàbá tó kún sọmọ tẹ́sítẹ́sí. ọmọ Yorùbá lákọ̀ọ́kọ́. fún àgbáyé ta lọ́dọ̀ mi. ọmọ Yorùbá lákọ̀ọ́kọ́. Yorùbá ló bínú tó dá padà. ọmọ Yorùbá lákọ̀ọ́kọ́ àìmọye ewé tá ó lè kà tán. ọmọ Yorùbá lákòókò. alákábọ̀ káàkiri ayé. kò sí irú ẹ̀dá bí Yorùbá wa. ọmọ bíbí ilẹ̀ Yorùbá òun ṣàlẹ̀ mi ò ìlú mi ìlú aláyọ̀. ọmọ bíbí ilẹ̀ Yorùbá òun ṣàlẹ̀ mi ìlú mi ìlú aláyọ̀ yorùbá dá yorùbá dùn àmàgbà ẹ̀rọ mọ́ra kórè láṣẹ ló bá di bí fún wọn. ẹ̀kọ́ ńlá ńlá fi kọ́ òkúri níwọ̀n èèyàn wa. ẹ̀kọ́ ńlá ńlá fi kọ́ òkúri níwọ̀n èèyàn wa. àwa ò tún jírí àmọ́ ìyẹn ṣáàtì tán ìlú mi ìlú aláàfíà ọ̀. apá white ọpẹ́ ló yẹ wá o ọpẹ́ tí olùpín ọpẹ́ tó yọ wá láti lẹ́yìn àwọn àlàlẹ ìran àwọn láti lẹ́yìn àwọn àlàlẹ ìran ìbò ìnira àwọn ọpẹ́ ìran yorùbá ti bọ́ rí ọmọ yorùbá ti bọ́ lágbo wa fi ń lù kí n dán. ìran yorùbá ti bọ́ rí ọmọ yorùbá ti bọ́ àgbo bá ti ń lù kí n dán. láti one forty years lámúnisìn tí mo wà lẹ́rù wọ́n gbogbo wọn kò dò wọ́n gbòkè wọn gbalẹ̀ wọ́n pèpè wọn gbà àṣà wa. Ọlọ́run lòun lè ṣe wọ́n rí. Ìran Yorùbá ti bọ̀ rí, ọmọ Yorùbá ti bọ̀, àgbo bá ti ń lù kí n dán àwọn ọmọ olókoyè wọ́n sọ wọ́n di ìdàkudà o wọn ò jẹ́ kán rógbò wọn lò wọ́n ń po ògbó mọ́ wọn lára o làwa ọmọ ológo bá gbogbo wa lójú àwọn olófò bá sì ń bo. ìran yorùbá ti bọ̀ rẹ̀ ọmọ yorùbá ti bọ̀ àbúrò ti ń lò ní gan-an. anabi wa èyí ti tẹ̀lé mi díẹ̀ sí i wọ́n sá pamọ́ sábẹ́ wọn ńlá àwọn olórí ẹ̀sìn ẹni lewé tó lè kú tó bá pa wọn papọ̀ wọn sá wọn dẹ lébọ̀ wò torí kán lè rí ìwà mu torí kí yóò bá lè tiẹ̀ ó ta o aago wá sí ìlú wọn gbọ́ kiri. ìrọ̀ yorùbá ti bọ̀ rí ọmọ yorùbá ti bọ̀ aago wá sí ìlú dídán. bàrẹ́ ni tí o rántí ọlọ́run mi ọba mi ti máa ń hùn kò wáyé mọ̀yàmọ̀ kò rántí ọjọ́ ẹ̀san ìyẹn kì í ṣe rán Yorùbá o irú wọn láfẹ́ wa ni kò kàn ṣá máa rìn. ìran Yorùbá ti kọ́ rí ọmọ Yorùbá ti kọ́ àgọ́ àti èlòdì gan. àwọn ọmọ àlè ló ń ṣojú Yorùbá wọn kì í ṣe ẹ̀jẹ̀ Yorùbá ìran Yorùbá kì í dájú onígbà bọ̀dé fọmọ Yorùbá ẹtù tí wọn kù kẹrin nísìnyí o ọmọ Yorùbá ló ti dé àgbáyé ti. ìran Yorùbá ti kọrin ọmọ Yorùbá ti kọ àbúrò ti lù dídán. Yorùbá ti dìde Yorùbá ti dìde òkú adúláwọ̀ awakọ̀ lọ́hùn ni o. Yorùbá ti dìde Yorùbá ti dìde òkú adúláwọ̀ awakọ̀ lọ́hùn ni wọ́n ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ pé gbogbo kan máa búyọ nílùú áfíríkà wọ́n mọ̀ pé yorùbá ni wọ́n bọ́ gbogbo òrùn wọn bọ́ gbogbo yorùbá ẹgbọ́n ṣe ó ṣe ṣe yorùbá ti nà ó. yorùbá ti dìde yorùbá ti dìde kò wá dúró láwọn àwárọ̀ mi. ìran tó sí lọ́hùn ju ìran yorùbá ni torí pé a mọ lọ́hùn jù á sí lọ́hùn pẹ̀lú wa ni ó túmọ̀ wípé ẹ̀sán bẹ̀rẹ̀ yorùbá ló bá wá jù. yorùbá ti dìde yorùbá ti dìde gbogbo àkẹ́kọ̀ọ́ làwọn awakọ̀ ọlọ́run ni. bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ òkò yorùbá ti búyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ òkò yorùbá ti nàró. ìtàkùn tó ní kéré má gòkè tòun kéré ní ìlọ kàkà kíkìnì ṣàkàkọ ẹkùn alùpù aṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ yorùbá ti dìde. yorùbá ti dìde yorùbá ti dìde gbogbo àjò làwọn awakọ̀ náà ní. yorùbá ti dìde àti fẹ́ra tán yorùbá ti dìde o àti fẹ́ra tán ẹṣin wá ti gbéra yorùbá ti nàró ẹṣin wá ti gbéra ẹṣin ti ń fò ní orin ní ilẹ̀ rárá o. yorùbá ti dìde. Yorùbá ti dìde kó wá dúró láwọn awakọ̀ náà Ìmọ̀lẹ̀ lóde òdòdóde la bá tẹ̀lé. Ìmọ̀lẹ̀ lóde òdòdóde la bá tẹ̀lé. Ìjọba máa lo jòlè gbàtọ́ nílé tají. Àfìgbà jẹjáde ní ẹ̀kọ́ ṣe ẹ̀tẹ́ o olóhùn alọ́dọ̀dọ̀ látara. àfìgbà tọrọ ibẹ̀ tẹ́ mú ọ wọn bá dẹ́ni àrísá lẹ́yìn kan dálẹ̀ tọmọ Yorùbá wa àwọn alálẹ̀ àṣírí lẹ́yìn kan dálẹ̀ tọmọ Yorùbá wa àwọn alálẹ̀ àṣírí Àjànàkú kọjá mórí nǹkan fìrí wọn ìyá Yorùbá ló jẹ́. Mo dúpẹ́ onítìrí òpó abíyẹ́rá ṣé bóun ló lò fún wa o. Elédùmarè kò léwu. Wọ́n lóbìnrin ò lè ṣe ṣé bá ṣe ń gbàlú nìyẹn. Wọ́n lóbìnrin ò lè ṣe ṣé bá ṣe ń gbàlú nìyẹn. Ẹgbọ́n ṣáwọn gbà rí, wọ́n tún tún tẹ̀sí lára. Ara yìí pọ̀ gan, àṣàṣì ó bẹ̀yìn rárá torí kíran mi yorùbá kábọ́lọ́kọ ẹrú wọ aláìpọ̀ gan-an gbogbo ẹ̀ gbogbo ẹ̀ màmá owó bẹ̀ rárá mo dúpẹ́ òní títí wọ́ọ̀kùn ẹ̀jẹ̀ ìran yorùbá a ò ní gbàgbé ẹ̀ láéláé mo dúpẹ́ òní tìrí wọ́ọ̀kùn ẹ̀jẹ̀ ìran yorùbá a ò ní gbàgbé ẹ̀ láéláé débi ìjayà ẹ ṣe ìjayà bá wa lábòsí. Ládùn ayọ̀ gbogbo wa ń dúpẹ́ tẹ́dúró tí mo à. Tiwọn ti Babátúndé ìjìnlẹ̀ mi ti jẹ́ Marcus. Ìjìnlẹ̀ ẹ̀fẹ̀ tó dúró digbí digbí ti yá mọ́lẹ̀. Àti gbogbo yín pátá tẹ́dúró tí mo à. Ọmọ Yorùbá ń dúpẹ́ o, akínyìn púpọ̀ rẹ̀ ṣeun o ọmọ yorùbá dúpẹ́ o akíyìn púpọ̀ ẹ ṣeun ìdáríjì lárí gbà o ẹ̀ṣẹ̀ màmá ló sábà bí ọpẹ́ yẹn wá ìran yorùbá o tiẹ̀ ló wá fún tàwa òkànlé nítorí tó fàwé ẹ̀ṣẹ̀ wáyà a ò ní kọ́ kọ́hún tí ò dá. ìdáríjì lárí gbà o ẹ̀ṣẹ̀ màmá ló sábà bí. Ọpẹ́yẹmí ìròyìn olùkà ó tí ẹ lọ wá kó táwa ó má ṣe nítorí tó bá pé ẹ̀ṣẹ̀ wáyà àwọn oníkọ́ ti wá. àtàbí àyùbá lórí ààrẹ gbogbo tó ní máa lo màá bá lọ àmọ́ kíní kan ló kù yóò o àbò fi ń palọ̀ ọ̀hún mi ni òun ló kù Yorùbá kú o akọni bí kápẹ́lẹ́ dùn wá. ìdáríjì lárí tán o ẹsẹ̀ màmá ló pa sábà bí ọbẹ̀ yẹn wá ìlọ yóò dùn ká o tiẹ̀ ló wá kó táwa ò má ṣe nítorí tó bá gbé ẹ̀ṣẹ̀ wáyà àwọn oníkọ́ ti dá. àtìlẹ́yìn àwọn alálẹ̀ o a pè wọ́n pé kí wọ́n máa sùn rárá àwọn òjíṣẹ́ ọlọ́run sí Yorùbá o àwọn ikọ̀ rújú eléèdùwà ọ̀ a pè wọ́n wọ́n wọ́n jẹ wà lọ́gbọ́n. ìdarí ti lárí tán o ẹ̀sìn màmá ló pa sábàbí ọ̀pẹ̀ yẹn wá ìran Yorùbá o tiẹ̀ ló wá kó táwa ò má ṣe nítorí tó bá gbé ẹ̀ṣẹ̀ wáyà a ò ní kọ́ tí ó dá. ó mú mi sọ wípé àṣẹṣẹ rẹ ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ láyé wa àgbéga lọ́tún lọ́tún ká má ṣe wálẹ̀ láyé wa. àṣẹṣe rẹ ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ láyé wa àgbéga lọ́tún lọ́tún kó má ṣe wálẹ̀ láyé wa. mo ṣẹ̀ṣẹ̀ gbà pé borí pẹ́lẹ́ ìdìrẹ́ aṣọ́dodo lọ̀rọ̀ ìtọ́mọ mi ojú ìpọ́n ṣì ń káyà ìran Yorùbá ti là á yọrí àṣẹṣẹ rẹ ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ láyé wa àgbéga lọ́tún lọ́tún kó má ṣe wálẹ̀ láyé wa. omi tó ń ṣàn á mọ́ àṣemù èyí tó ogún ẹni dọ̀tí omi òkun ṣá Yorùbá o àbùkù tán ṣàlàjẹ́. àṣẹṣẹ rẹ ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ láyé wa àgbéga lọ́tún lọ́tún kó má ṣe wálẹ̀ láyé wa. mo ní wọ́n máa ti gbọ̀dá a ní wọ́n máa ti gbọ̀dá fọ́gá wọn. abáwájì gbà fún kádà ṣe bí mú wa tó lò fi ṣe ṣe bó ń lo ọ̀nà yẹn ọ̀nà ṣáláwa tẹ̀lé délé. mo dúpẹ́ ọlábàgàgà wọn ló bá kàkà rọ́ọ̀yà. mo dúpẹ́ ọlábàgàgà wọn ló bá kàkà rọ́ọ̀yà. gàgà gbogbo amúnisìn àtẹ̀kẹ́ àwọn alábọ̀dé lórí wa. òun ló bá kàkà ìrọ̀ọ̀yà gàgà gbogbo amúnisìn àtètè àwọn alábọ̀dé lórí wa. òun ló pàtàkà ìrọ̀yà. bó ní mo á ní láti yíyá mi ní lájú tó ṣíjú ẹ̀mí wa. òun ló pàtàkà ìrọ̀yà. a ní mo á ní láti yíyá mi ní lájú tó ṣíjú ẹ̀mí wa. òun ló pàtàkà ìrọ̀yà. mo dúpẹ́ ọlá ó ní tìrì o adúpẹ́ má ṣeun ṣeun mo dúpẹ́ ọlá ó ní tìrì o adúpẹ́ má ṣeun ṣeun mo dúpẹ́ ọlá ó ní tìrì o adúpẹ́ má ṣeun ṣeun mo dúpẹ́ ọlá ó ní tìrì o adúpẹ́ má ṣeun ṣeun. ọmọdé yorùbá gbogbo wa ló máa dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ ọlá ó ní tìrì o adúpẹ́ má ṣeun ṣeun. àgbà yorùbá adúpẹ́ ọpẹ́ òun náà o. mo dúpẹ́ ọlá ó ní tìrì o máa dúpẹ́ ẹ máa ṣe o ṣe. àwọn oyúnnú àtàwọn aṣẹ́jì gbogbo wa ló máa dúpẹ́ dúpẹ́. mo dúpẹ́ ọlá òní tìbí o máa dúpẹ́ ẹ o ṣe. oníṣẹ́ ọwọ́ àtàwọn oníṣòwò gbogbo wọn ló máa dúpẹ́ dúpẹ́. mo dúpẹ́ ọlá òní tìbí tóbi o adúpẹ́ ìmọ̀ṣẹ́ ṣe. àwa tó ń bẹ nílé àti lókè òkun gbogbo wa ló máa dúpẹ́ ṣe. mo dúpẹ́ ọ̀la orí tìrì o adúpẹ́ ìmọ̀ṣẹ́ ṣe. ẹ̀yin alálẹ̀ yóò bá ẹ̀kú àgbòrò tiwa. mo dúpẹ́ ọ̀la orí tìrì o adúpẹ́ ìmọ̀ṣẹ́ ṣe. ọlọ́run òmìnira yóò bá twenty twenty two elédùnmarè o ṣeun mo dúpẹ́ ọ̀la lórí tìrì o adúpẹ́ mà ṣeun ṣeun. ọmọ yorùbá tí wọ́n náwó tí wọ́n náà akínyìn púpọ̀ ẹ ṣeun mo dúpẹ́ ọ̀la lórí tìrì o adúpẹ́ mà ṣeun ṣeun. mo dúpẹ́ ọ̀la ó tìrì o adúpẹ́ mà ṣeun ṣeun. mo dúpẹ́ ọ̀la ó ní tìrí o adúpẹ́ ẹ̀ mà ṣeun ṣeun. mo dúpẹ́ ọ̀la. ó ní tìrí o adúpẹ́ ẹ̀ mà ṣeun ṣeun. bẹ́ẹ̀ ni mo dúpẹ́ adúpẹ́ adúpẹ́ lọ́wọ́ màmá ó yá. Yorùbá ló ní apá kan Benin Republic Yorùbá ló ní apá kan Togo Yorùbá ló ní apá kan Abidjan tó fi mọ́ etí kan ní ilẹ̀ Ghana tó jẹ́ pé Aláàfin tilẹ̀ Yorùbá ọba ìlú Ọ̀yọ́ ló ń darí tó sì ń pàṣẹ fún wọn ṣé ẹ ò gbàgbé ọ̀rọ̀ asòfin bìrìtìkó ọ̀nà ló jìn ló jẹ́ kí n mú ní kéékèèké ní kúkúrú bí yorùbá ti bọ́ sí oko ẹrú ìgbàlódé àwọn bìrìtìkó lẹ́gbọ̀n pábánbárì nítorí ètò ìlànà ohun ẹ̀kọ́ ìmọ̀ àti ọ̀làjú tí yorùbá ti ní kí àwọn òyìnbó tó dé ń kọ wọ́n lóminú wọ́n sì ti sọ wípé bí àwọn ọ̀sẹ̀ kan yorùbá léegun ẹ̀yìn làwọn ń wá ẹ jẹ́ kí n sọ kíní kó yé eyín dáadáa gbogbo ọmọ yorùbá àwọn bìrìkó ti rí yorùbá gẹ́gẹ́ bí ẹ̀dá tó lajú tó ní ìmọ̀ tó ní òye torí pé irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ yóò ṣòro láti jẹ gàba lé lórí ìdí nìyí tí wọ́n fi da yorùbá pọ̀ pẹ̀lú fúlàní àti haúsá mọ́ ìbò àwọn mẹ́fà péré ni wọ́n ti ọwọ́ bọ ìwé àti ìṣepapọ̀ ọ̀hún ìlú sùngẹ́rù tó wà ní ìpínlẹ̀ niger lónìí ni ìjókòó náà ti wáyé torí pé ibẹ̀ ni àwọn òyìnbó obìnrin fi ṣe ibi àṣẹ ìjókòó wọn láti ọdún 1902 títí dé 1916. àwọn mẹ́fà tí wọ́n ti ọwọ́ bọ ìwé àṣepọ̀ fún ọgọ́rùn-ún ọdún náà nìyí léyìí tó jẹ́ wípé àṣẹ ìtọwọ́bọ̀ náà fún wọn ní àǹfààní àti ṣepọ̀ fún ọgọ́rùn-ún ọdún péré lẹ́yìn ọgọ́rùn-ún ọdún orílẹ̀-èdè tó bá fẹ́ lè kọ ìbáṣepọ̀ pẹ̀lú Nàìjíríà ní èdè kúkúrú tí a kì í gbọ́n tó ẹni tí ń tan ni ìwé àdéhùn tí wọ́n tọwọ́ bọ̀ ìwé àdéhùn títa nàìjíríà fún brit kò ní o àwọn tí wọ́n jókòó lọ́dún náà nìyí his imperial majesty ọládìgbòlù ọba aláàfin tilẹ̀ yorùbá tí wọ́n sọ di aláàfin ìlú ọ̀yọ́ his royal majesty mataurera isakin mùsùlùmí sultan of sokoto Kitoyi ajasa agbẹjọ́rò lòun usman dam majẹ tó padà wá di emir àtìlú kano òun lẹnìkẹni tó wà lórí ìjókòó His Royal Majesty R.N. Shaw ọbọ̀n tìlú Calabar Shehu ọ̀bọ̀rọ̀nù Alhaji Abubakar àwọn méjìdínlógún ló wà lórí ìjókòó lọ́dún ọ̀hún mẹ́fà tó jẹ́ ọmọ Nàìjíríà nù àwọn méjìlélógún tó kù ọmọ Britco ni wọ́n bí ọmọ Yorùbá ṣe wọ inú oko ẹrú ìgbàlódé tí àwọn Britco lẹ gbọ́hùn ẹ ṣáà máa fi làákà ìbámi bọ̀ nígbà tí wọ́n so wá pọ̀ tán ní ọdún 1914 ní ọdún 1951 ni àwọn òyìnbó pín Nàìjíríà sí ríjọ́nù mẹ́ta western region eastern region northern region àǹfààní dé fún ẹlẹ́yàmẹ̀yà láti ṣe ìjọba lórí ara wọn western region ti àwọn ọmọ yorùbá ni eastern region ti àwọn ìgbò ni northern region ti àwọn fúlàní haúsá àsìkò tí kó wa wọn yóò ṣe ìjọba ara wọn kíá ni àwọn ọmọ fúlàní rọ́wọ́ inú ẹgbẹ́ npc tí wọ́n sì ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ wọn ọ̀rọ̀ kò rújú fún eastern region rárá gbọ̀ngbọ̀n ni àwọn Ìgbò dúró ti ara wọn nínú ẹgbẹ́ wọn tí ọmọ aládé ọmọ káàárọ̀ òjíire nìkan ló jọni lójú púpọ̀ àwọn ọmọ Yorùbá fi Adẹ́nirò Ògúnsànyà ti ìlú Ìkòròdú Adélabú Adégòkè Bẹ̀ǹkẹ̀lẹ̀ Mẹ́ẹ̀sì àti àwọn aláìro àtúbọ̀tán tí wọ́n bá Àsíkìwé lọ fún fẹ́ kí Àsíkìwé tó ti lérí lẹ́ka pé Ìgbò ni yóò máa ṣe olórí fún Nàìjíríà wọ́n fẹ́ kí Àsíkìwé wá jẹ́ premier in Western Region wọ́n fẹ́ kí ọmọ Ìgbò wá bá wa ṣe olórí ìjọba Western Region ọ̀pẹ̀rẹ̀gun orí ìrókò ojú ọ̀dẹ dá Chief Ọbáfẹ́mi Jeremiah Awólọ́wọ̀ ọ̀pọ̀ dídé olú pẹ̀lú gbogbo ọmọ ẹgbẹ́ AG bá pètèpèrò ara wọn pọ̀ wọ́n bá sopọ̀ pẹ̀lú Ìbàdàn People's Party láti lè fi ẹ̀yìn àwọn tí kò fẹ́ kí Yorùbá gbérí lélẹ̀ ní January 1952 ẹgbẹ́ Action Group ló ní ọmọ ẹgbẹ́ tó pọ̀ jùlọ nínú ilé ìgbìmọ̀ asòfin Awólọ́wọ̀ ni olórí ẹgbẹ́ ikú Bọ̀dé Thomas ló sì fún Akíntọ́lá ní àǹfààní àti jẹ igbákejì Awólọ́wọ̀ ẹgbẹ́ tó sì ní ọmọ ẹgbẹ́ tó pọ̀ jùlọ nínú iléègbìmọ̀ asòfin ni yóò jẹ́ olórí ìjọba bí Chief Ọbáfẹ́mi Jeremiah Awólọ́wọ̀ ṣe di olórí ìjọba Western Region lẹ ti gbọ́ yìí ogun àìníṣọ̀kan tí ń ja Yorùbá ọjọ́ ti pẹ́ kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n mo fi ẹnu àṣẹ wípé ó ti dópin gẹ́rẹ́ tí Awólọ́wọ̀ gba ọ̀pá àṣẹ olórí ìṣèjọba ní gbogbo nǹkan ti yí padà sí rere fún ọmọ Yorùbá èyí ni àwọn nǹkan ribiribi àní gudugudu méje àti yàyà mẹ́fà tí ìjọba Awólọ́wọ̀ ṣe iléèwé ẹ̀kọ́ ọ̀fẹ́ fún ẹgbẹ̀rún lélẹ́rìnwó àwọn ọmọ ọ̀dọ́ wẹ́wẹ́wẹ́ èyí ló sì mú Yorùbá jẹ́ orílẹ̀-èdè àkọ́kọ́ ní ilẹ̀ Áfíríkà tó kọ́kọ́ jẹ́ aṣíwájú nínú ẹ̀kọ́ 1959 Western Region ló ní èrè oko rọ́bà tó pọ̀ jùlọ ní gbogbo ilẹ̀ áfíríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn lebanese ni wọ́n fi dá àwọn ibi ìgbafẹ́ àti ìwòran sílẹ̀ fún àǹfààní àti ìgbádùn ọmọ yorùbá casino cinema ní abat macaulay nílùú yaba corona cinema ní ìtafájì nílùú èkó queen cinema ní èkó tẹ̀dó ní ìlú ìbàdàn rex cinema ní tẹ́wọ́gboyè street ló wà nílùú ondo lapa house ní igbóṣeré ní ìlú èkó western house ti broad street ní ìlú èkó twenty six story Cocoa house ní ìlú ìbàdàn ìkẹjà airport hotel ní ìlú ìkẹjà nílùú èkó rubber plantation láti ìkẹ́nẹ́ tó fi wọ ìlú ondo iléeṣẹ́ amóhùnmáwòrán àkọ́kọ́ irú rẹ̀ ní gbogbo áfíríkà kódà síwájú france thirty first october nineteen fifty nine ni wọ́n dá a sílẹ̀ àwọn olórí orílẹ̀-èdè àgbáyé ń wá ń gba ìtọ́jú ní UCH ní ìlú Ìbàdàn Olympic World Standard Stadium ní ìlú Ìbàdàn tá a mọ̀ sí Liberty Stadium ní ọdún 1959 owó ìṣúná ìṣàkóso Western Region jẹ́ 55 million pounds nígbà tí owó ìṣúná gbogbo nàìjíríà lápapọ̀ jẹ́ fifty million pounds. ṣe rí i pé kò jọra wọn rárá. ìjọba awólọ́wọ̀ ló dá ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì ti ilé-ifẹ̀ sílẹ̀ ní ọdún tí àwọn akẹ́kọ̀ọ́ gboyè jáde gírèdì wọn ṣe rẹ́gí pẹ̀lú àwọn yunifásitì tó kù lágbàáyé ni kò sì tí ì sí yunifásitì tó ní àgbékalẹ̀ ní gbogbo nàìjíríà tó tó ti ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì ẹ débẹ̀ kẹ́ lọ gan ni ìjọba Awólọ́wọ̀ ló ṣe títì ọlọ́dà rẹpẹtẹ wọ́n faná rogodo omi ẹ̀rọ aláìníye ilé ìgbádùn rẹpẹtẹ Western Region wá di ohun tí àwọn òyìnbó ń jowú Western Region ti wá ń ṣe ayé ní kàyéfì gbogbo ohun mèremère tí Awólọ́wọ̀ ń ṣe ló ń kọ àwọn bìrìtìkó lóminú tí ẹ̀rù sì ń bà wọ́n àti lè gbé ìjọba fún ọlọ́pọlọ pípé bí Ọbáfẹ́mi torí pé bí idán bí idán ni gbogbo ohun tí ó ń ṣe ǹjẹ́ ẹ̀yin ti gbọ́ rí tàbí ẹ̀yin ti ẹ̀ mọ̀ pé Nigeria embassy tó wà ní ìlú London lónìí Western Region ló ní ilé náà owó orílẹ̀-èdè Yorùbá ni wọ́n fi rà á ọmọ Yorùbá mélòó ló ń ṣiṣẹ́ ń bẹ̀ lónìí ń dán mo sì ní kí n rán yín létí pé Abuja House Mansion tó wà ní Kensington ní ìlú London Western Region ọmọ Yorùbá orílẹ̀-èdè Yorùbá ló ní Awólọ́wọ̀ ló rà á fún ìgbé ayé ìdẹ̀rùn fún àwọn ọmọ Yorùbá tó bá wá sí òkè òkun láti mọ̀ rí lò ẹ gbọ́ ná ọmọ Yorùbá mélòó ló wà níbẹ̀ lónìí ẹ sọ fún mi àbí ẹ̀yin ò mọ̀ pé ibi tí Nàìjíríà ń lò fún àwọn alálàájì àti alálàájà tí wọ́n bá lọ sí ìlú Saudi láti lọ ṣiṣẹ́ Allah ìjọba Awólọ́wọ̀ ló rà á fún àwọn ọmọ Yorùbá tí wọ́n bá lọ sí Saudi gbogbo rẹ̀ ni wọ́n ti sọ di ti Fúlàní ọmọ yorùbá mélòó ló ń dé síbẹ̀ lásìkò yìí mo fi elédùmarè tó ní ẹ̀mí mi búra pé gbogbo rẹ̀ pátápátá ni yorùbá yóò gbà padà. ìṣẹ́ mo kí gbogbo wa nínú ilé nílé aláyọ̀ yìí mo kí àwa bàbá mo kí àwa màmá mo kí ọmọdé mo kágbàlagbà mo kọkùnrin mo dẹ̀ kí obìnrin pé kalẹ̀ lórí ètò títà alẹ́ tòní ni pé Elédùmarè ọlọ́jọ́ tòní kò ní fi gbogbo wa sílẹ̀ o ìtẹ̀tí ń bá wa pín tó yìí ẹ máa bá wa pín bẹ́ẹ̀ lẹ̀kẹ̀rẹ́ ẹ máa bá wa láìkì ẹ̀ bẹ́ẹ̀ bá ti subscribe lórí lẹ́ẹ̀kan sí ẹ bá wa gbé ọwọ́ lé subscribe button elédùnwá rẹ̀ àní ọlọ́jọ́ tòní kò ní fi ilẹ̀ kò ní fà wálẹ̀ kò ní fi gbogbo wa sílẹ̀ ojú tó wo ètò yìí ojú wo ní fọ́ etí tó ń gbọ́ ní di elédùnwá rẹ̀ á máa ṣe kí ni á máa fi ààbò ẹ̀ nípọn láti òde ọ̀run á máa fi bò wá á máa fi bo ilé wa á máa fi bò ọ̀nà wa á máa fi gbogbo wa pátápátá kò ní fi ẹnikẹ́ni sílẹ̀ lórí e tá a wà yìí mo kí wa gidigidi gan mo kí wa gidigidi gan ni pé ọlọ́run á máa wà pẹ̀lú gbogbo wa pátápátá ẹ ẹ̀yin ń pín ẹ bá wa pín ẹ bá wa like ẹ bá wa subscribe lé lórí ẹ màá sáré kọ́kọ́ fi fídíò yìí wọ̀n wá fídíò yìí nípa àwọn àwọn ọba kan ẹ ṣáà jẹ́ àkàntì ẹ̀gbọ́n story nípa àwọn ọba yìí ẹ jẹ́ àgbọ̀n ọmọ tó sọ nípa àwọn ọba ìlú ìgbòho kò ń ṣe kò ń ṣe Sunday Ìgbòho ọba ìlú ìgbòho ẹ jẹ́ àgbọ́ àwọn kọ̀ọ̀kan bẹ̀ ẹ jẹ́ ká gbọ́ àwọn kọ̀ọ̀kan kò ń ṣe àwọn ọba wèrè tá a gbó sójú ojú ètò àwọn ọba jagunjaguru àwọn ọba olè àwọn ọba òfò àwọn eléyìí gbọ́ eléyìí ẹ jẹ́ ká gbọ́ ń pa àwọn eléyìí nípa àwọn ọba ìlú ìgbòho ìlú ìgbòho ọba ìlú ìgbòho mo sọ ọ ó yá ẹ jẹ́ àjọgbélé máa bá mi ká no. náà bọ̀ ẹ farabalẹ̀ gbogbo ọmọ Yorùbá hmm. bọ́ ká tó play fídíò yìí a fún wọn ní credit lórí BBC BBC ọmọ Yorùbá a fún wọn credit lé lórí credit from the resource a fún wọn credit lé lórí Olúwa Elédùmarè ọlọ́jọ́ ti tòní wà ní fi kò ní fi gbogbo wa sílẹ̀ ẹ bá wa pín ẹ bá wa láìkì ẹ ẹ lè bá wa ṣe kí ni ẹ bá wa subscribe lé lórí ẹ ṣe gan bóyá ẹja pọ ilé òṣìkòbó ẹja pọ. colonial masters tí wọ́n sì fọwọ́ sí tí wọ́n sì fún wa níwèé ẹ̀ as a village head no other person. alẹ́ pàtà ni gbogbo ayé mọ̀ alẹ́ pàtà ni sì ń bẹ nínú ìgbìmọ̀ lọ́balọ́ba láti ìpìlẹ̀ wá. ìtàn ni wọ́n fi tẹ̀lú wọ́n fi constitution tẹ̀lú wọ́n fi ilé ẹjọ́ tẹ̀lú gbogbo ẹni tí ó ti jogún ológun ìtàkìtà ni wọ́n mọ̀ pa gbogbo èyí tí wọ́n ń sọ fún yín yẹn wọ́n ń purọ́ ni. ìkíni ń pèrè lọ́ba gbòó ìkejì ń pèrè lọ́ba gbòó ẹ̀kẹta ń pèrè lọ́ba gbòó àtà ah, lọ́ba gbòó gan. ìlú ìgbòho la ní ìpínlẹ̀ ọ̀yọ́ níbi tí ọba aládé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ti ń ṣe àkóso ìlú kan ṣoṣo ohun ìyàlẹ́nu ni pé àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta yìí ló ní ìtàn tó ti ìyànsípò wọn lẹ́yìn ẹ máa bá wa ká lọ. kò sí bá a ṣe sọ ìtàn aláàfin tá a ní sọ ìtàn alẹ́ pàtàsí nítorí pé bàbá wa tá à ń pè ní gbàgẹ̀ ọlábínúkúrò yìí òun àti àbúrò rẹ̀ ní ọjọ́ du oyè ní iléṣà ọmọ wa ọbùkún ni wa wọ́n wá jọ du oyè oyè já mọ́ àbúrò lọ́wọ́ láyé ìjọhun ìwà àtẹnitẹ bá jọ du oyè ẹni tó yè bá ti já mọ́ lọ́wọ́ tó ti joyè ẹni tó bá du yẹn láti fìlú yẹn lẹ̀ ni torí pé tí ò bá fi ìlú yẹn lẹ̀ nínú kí ọba yẹn pa tàbí kò náà pa ọba ó gbẹ́rẹ́ àjò wọn kàn ifá ti ń sọ fún wọn pé ẹ ti ń súnmọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ibi tẹ́ tẹ̀lú sí o ìṣẹ̀lẹ̀ tí ó sì ṣẹlẹ̀ níbi tẹ́ tẹ̀lú sí òun ni pé ẹ ó rí ẹyẹ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí è ṣe irú ẹyẹ kan náà tí ó máa bára wọn jà lójú òfurufú báyìí tẹ́ bá ti wá rí kẹrọra dúró táwọn ẹyẹ yẹn bá já já já já já tó fi rẹ̀ wọ́n tí wọ́n jábọ́lẹ̀ pọ̀ ẹ wá máa àwọn ẹyẹ méjèèjì yẹn ẹ pa ìkíní ẹ pa ìkejì ẹ̀jẹ̀ wọn lẹ́ẹ̀ fi tẹ̀fá orúkọ ẹyẹ méjèèjì lẹ́wàá fi sọ ìlú tẹ́ jókòó sí ṣàpèfà ti sọ orúkọ ìlú fún wọn wọn bá ṣàìdédé ni wọn rí àwọn ẹyẹ méjì tí wọn ń jà lójú òfurufú wọn láti dúró títítítítí táwọn èèyàn fi jàyà tó fi ránṣọ́ sì fi bọ́ọ̀lẹ̀ ọ̀rọ̀ fáṣe àbí wọn á mú àwọn ẹyẹ yẹn wọn yẹ wọn wò dáadáa wọn rí i pé ẹyẹ kan à ń pè kan ní ẹyẹ ìgbò ẹyẹ kejì ẹyẹ wùyó ìgbò ah, iyó ìgbò iyó ni wọ́n pèpèpè tó fi di ìgbòho lónìí. onígbòho ti ìlú ìgbòho prince tondi òun ọmọ elérùwà ni nígbà tí wọ́n jà òun àtàbúrò rẹ̀ ọ̀làdìbìkú sí peter ní ọ̀jẹ̀ so àwọn ìlú mú wọn lárìbìkú sí ẹ̀gbọ́n tó jẹ́ tòǹdì kí ni jẹ́ bẹ́ẹ̀ só wọn mọ̀ dọ̀bálẹ̀ fábúrò òun ni bó ṣe bínú kúrò ní èrúwà nìyẹn àti gbogbo àwọn ènìyàn rẹ̀ àwọn onífá àwọn bàbá gbogbo àwọn tí wọ́n ṣe tiẹ̀ wọ́n ṣe bínú nìyẹn and it took them five years wọ́n tó débi tá à ń pè ní gbòho lónìí igbó rabidunni tẹ́ ẹ bá dẹ́yìn ààfin mi ẹ rí àwọn ẹ rókè ńláńlá àwọn òhò ńláńlá ibi táwọn ẹranko burúkú ń gbé àtàwọn ejò ńláńlá táwọn bàbá gbà wọn débẹ̀ tí wọ́n rí àwọn nǹkan wọ̀nyẹn à táwọn bá kúkú jókòó yàn àyín pa síbí báyìí táwọn pa gbogbo àwọn ẹranko yìí gbógun kẹ́ bá fẹ́ dé àwọn orí ibi táwọn mọ̀ sá sí inú òhò wọ̀nyí là ohun tí wọ́n fi jókòó síbẹ̀ nìyẹn tí wọ́n dá tí àwọn àwọn tí pásábà tó máa wà lọ àwọn òwò lójókòó nínú igbó oníhò yìí àwọn lójókòó àwọn ló wà nínú igbó oníhò yìí igbó táwọn ẹranko burúkú ń bẹ yìí igbó oníhò igbó oníhò níbi Ìgbòho ti jáde nìyẹn gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí a rí látọ̀dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àti òǹkọ̀wé ìtàn wọ́n dá Ìgbòho lẹ̀ ní nǹkan bíi fifteen twelve nínú ìrìn àjò Aláàfin Ẹ̀gúngún tí mo sọ níbi tí ẹ wà lénìí tá a jókòó yìí nínú ààfin tá a jókòó yìí níbẹ̀ ni aláàfin wa kọ́ ààfin rẹ̀ sí inú ààfin yẹn lẹ́wà lẹni ọjà tí ẹ kàn níwájú tẹ fi wọbí náà ni ọjà àwọn ayaba aláàfin nígbà tí táwọn pè ní Àkẹsán àwọn ilé tí ẹ ń wò níbẹ̀ yẹn àwọn ilé àwọn ayaba ìgbà náà nítorí pé wọ́n gbé ibí báyìí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún so Aláàfin Abípa ló gbé Ọ̀yọ́ kúrò ní Ìgbòho tó lọ sí Ọ̀yọ́lé padà gẹ́gẹ́ bí àdéhùn tí wọ́n ní pé àwọn gbọ́dọ̀ padà sí orírun àwọn baba ńlá wọn nínú ìrìn àjò wọn gẹ́gẹ́ bí a ṣe gbọ́ pẹ̀lú ìtàn ìgbà tí wọ́n fẹ́ mọ lọ Aláàfin Adépagbo ó rántí ohun tí àwọn bàbá rẹ̀ sọ pé kí Ọ̀yọ́ Ìgbòho ọmọ ṣe túmọ̀ kó remain gẹ́gẹ́ bí Ọ̀yọ́ nígbà tí Aláàfin wá fẹ́ mọ lọ wá ní òun fẹ́ kó Ìgbòho lé ọmọ òun ọmọ òun tó ń pa lọ́nà tó ń pàdé lọ́nà bòde ọmọ mi ọmọ mi ọ̀nà bòde ibi tí orúkọ mi oníbòde ti tó tún ti bú yẹrù. ìgbà tí aláàfin tẹ̀là àbípa tó ń padà ń lọ ó mú alẹ́ pàtàkì gbogbo àwọn ọdẹ yẹn lọ́wọ́ ó mú gbogbo wọn lọ́wọ́ pátá ìgbà tí wọ́n dọ̀hún ó ní wọn láti dúró tì mú títí tó wọn fi settle down dáadáa. so ìgbà tí aláàfin wa jókòó tán tó di pé ó settle tán wọn á ní alẹ́ pàtàkì owó àti gbogbo àwọn ọdẹ ọyẹ padà sí ibùgbé wọn lọ sí àkóso. ọ̀rọ̀ ẹni tí oyè ọba yìí tọ́ sí gan ní pàtó ti di ọ̀rọ̀ ilé-ẹjọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà bó tilẹ̀ jẹ́ wípé àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ti kọ́ ààfin ọ̀tọ̀ọ̀tọ̀ sí ìlú náà. ìtàn ni wọ́n fi tẹ̀lú wọ́n fi constitution tẹ̀lú wọ́n fi ilé-ẹjọ́ tẹ̀lú ẹ rí i pé wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ ni kì í ṣe ọba tí promotion ti sọdọba ohun tó jẹ́ àṣà tàbí ohun ìlú tí a mọ̀ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ni kò ní láàfin kì í sákàn wálé kan kì í sì yọ wíńdò rẹ̀ kó kọ́ọ̀fù kì í yọ ẹnu ọ̀nà rẹ̀ kọ́ kọ́ọ̀fù ó ti di ààfin náà nù. ilé ẹjọ́ kọ́ lọ́tẹ̀ Ìgbòho constitution kọ́ lọ́tẹ̀ Ìgbòho Aláàfin lọ́tẹ̀ Ìgbòho aláàfin lọ́tẹ̀gbòho. kìí ṣe pé àwọn ọ̀yọ́ lọ́tẹ̀gbòho àwọn tó máa ń sọ pé ọ̀yọ́ gbòho ọ̀yọ́ gbòho ní ayé ìsìn làwọn wọn nì wọ́n fi túra wọn ṣe wọ́n fi túra wọn ṣe wípé aláàfin lọ́tẹ̀gbòho aláàfin kọ́ lọ́tẹ̀gbòho àwọn tí wọ́n tí ẹ bá ń gbọ́ tí wọ́n máa ń sọ ọ̀yọ́ gbòho àwọn ọ̀yọ́ tí ń bẹ ní ni wọ́n ń sọ kì í ṣe wípé aláàfin lọ́tẹ̀gbòho gbogbo ìgbà tá à ń ṣe ìpàdé ní òde Ọ̀yọ́ kó tó di pé wọ́n ń ṣèpàdé ní sẹkítírìàtì ní Ìbàdàn nísìn nípàdé lọ́balọ́ba tí ò tí ì sí Ọ̀ṣun state alépàtà ni mẹ́mbà tó rẹpẹsẹ́ntì Ìgbòho ìgbà tá a wà lábẹ́ Ìrẹ́pọ̀ district council Ìgbòho ìgbẹ́tì kì í sí alépàtà nẹ́ẹ̀sì ni o ìgbà tó di 1978 ní ìdílé onígbòho kọ ìwé lọ òde Ọ̀yọ́ nínú ìpàdé lọ́balọ́ba pé àwọn lọ́ba Ìgbòho Aláàfin bá wọn Ìgbòho ni. tíjọba bá fẹ́ ṣèwádìí pé ta ni rílẹ̀ ọba ń lu kan tàbí nǹkan wọ́n á lọ bá wọn historian gbé wọ́n làwọn lọ́yẹ̀ ṣùgbọ́n ìjọba ò bá historian mọ̀ ń ṣe tí wọ́n bá ti wá ps wọ́n tó fi tó jẹ́ rìtáyà ps wọ́n kàn fi ẹ̀ di panel. àwọn historian tó bá wọ̀lú wọ́n kọ́ wo wípé níbo ni ọjà àdáyébá wà ọjà àdáyébá gbọ́dọ̀ jìnnà sí ààfin nílẹ̀ yorùbá mọ́sálásí tí ó jẹ́ gbogbo ìlú yẹn kírun tó jẹ́ first one ńbọ lọ́wọ́ ọgbọ́jọ́ jùlọ sí ààfin ó di méjì igi ńlá tó jẹ́ pé tí àwọn archaeologists bá wòdì rẹ̀ wọ́n mọ̀ sọ pé ah igi yìí ti tó five hundred years igi ó ti lé ní seven hundred years ọgbọ́dọ̀ jìnnà sí ibi àbá pè ní ààfin ìlú kó tó di pé ẹ̀sìn dé ìgbàlẹ̀ níbẹ̀ ìgbàlẹ̀ ọgbọ́dọ̀ jìnnà sí ààfin so ohun tí ẹ fi mọ ọba nu ìyẹn ló bí inquiry nineteen eighty one tíjọba gbé inquiry kalẹ̀ pé ok tá ń wá lọ́ba Ìgbòho gan èkíní ń pèrè lọ́ba Ìgbòho èkejì ń pèrè lọ́ba Ìgbòho ẹ̀kẹta ń pèrè lọ́ba Ìgbòho àtà ah, lọ́ba Ìgbòho gan wọ́n á gbé inquiry yẹn kalẹ̀ wọ́n pe àwọn ìlú tó súnmọ́ wa tájọ ń ṣe àṣepọ̀ bí Àgbọnlẹ̀ Àgó Àmọ́dù wọ́n pè wọ́n kì í sí Ìgbẹ́tì wọ́n pe gbogbo àwọn ọba abẹ gbogbo wọn sọ pé alẹ́ pàtà lọ́ba Ìgbòho gbogbo àwọn ìwé ìjọba náà wá tọ́ka sí pé alẹ́ pàtàkì níjọba mọ́ ké sí òun ni president native court tíjọba mọ̀ látàyè àwọn colonial masters. àwọn bàbá wa sì máa ń sọ̀rọ̀ nígbà ayé wọn wọ́n máa sọ fún wa yí pé ẹ̀yin ọmọ onígbòho ẹ ṣọ́ra o torí gbogbo àwọn tí ó bá jogún ológun ìtànkítàn ni wọ́n mọ̀ pa. náà wọn bẹ̀rẹ̀ sí pa fún yín nígbà tẹ́ lẹ́yìn dégbò yẹn mo wá dúpẹ́ lọwọ ọlọ́run tó pé ọlọ́run fẹ́ràn mi púpọ̀ ó sì lo gómìnà wa tí ń bẹ lórí ìtẹ́ báyìí lọ́wọ́lọ́wọ́ yìí his excellency mo kí gbogbo àwa bàbá mo kí àwa ìyá mo kí ọmọdé mo ká àgbàlagbà eh, èmi mo èmi mo pa gbogbo ọ̀rọ̀ tó ń sọ lórí lórí èdèkéde ọ̀rọ̀kọ́rọ̀ tó ń sọ jáde nínú fídíò yìí èmi ni mo pa ẹ wá ọmọ Yorùbá tójú ń dùn wá ni àgbédì ló ń dè wá àbá àṣàṣì ló ti dè wá ló ti dè wá tipẹ́tipẹ́ ìlú Ìgbòho tó ń dárúkọ ìlú Ìgbòho ọba mẹ́ta ṣe máa wà nílùú Ìgbòho anyway náà anyway náà àwọn ọba gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n ẹgbọ́n kan tí bàbá yìí tó fi parí ọ̀rọ̀ ó ti gbé ẹsẹlẹ́nsì àbí àbẹ́ ẹ̀ tí gbọ́ ni àní ara nǹkan tá à ń sọ leléyìí nígbà àwọn ọba òfò wọ́n pọ̀ ó ní ilẹ̀ Yorùbá kò di dandan kó gbójú síta kò dẹ̀ di dandan kó kó sọ̀pọ̀tì ìrìn àjò yìí kò di dandan àwọn ọba olórí burúkú wọ́n pọ̀ ní ilẹ̀ Yorùbá kí ni gbogbo eléyìí kí ni gbogbo nọ́ńsẹ̀nsì tó ń ṣòyìí kí ni gbogbo lọ́sẹ̀ tó ń sọ yìí èyí ìtàn tó pa pé wọ́n máa ń rígi níwájú ilé ọba wọ́n rí mọ́ṣáláṣí níwájú ilé ọba wọ́n rí kí ló tún pè nǹkan ẹlẹ́kẹta kan ó pè nǹkan ẹlẹ́kẹta kan tó pè ó pè nǹkan kan ẹlẹ́kẹta tó ní pé tọ́ba ti rí ọjà ojúde ọjà wọ́n máa rí níwájú kò ń jìnnà sí ilé ọba who cares about this ta ló ta ló ta ló rán wọn pẹ̀lú gbogbo nọ́sẹ̀sì lọ́wọ́ kó ọba ojúde àwọn ọba mẹ́ta sí ìlú kan ẹ̀rí olórí burúkú ni ọ́ ẹ rí gidiness greediness ẹ rí ara kan tá à ń sọ nílé ẹwù ẹwù ẹ̀yin náà jókòó ẹwù ṣebí ẹwù ẹwù greediness nílùú Ìgbòho ibi tí Sunday Ìgbòho lórí kúkú náà ti jáde kọ́ nìyẹn níbo ni ẹ rí pé àìsàn tó ń ran gbogbo wọn nìyẹn ṣe pé àìsàn burúkú ni ẹ rí pé àìsàn burúkú tó ń ran gbogbo wọn lélẹ̀ àìsàn àdánù àìsàn òfò wọ́n wá ń pa àtàn ìtàn orí ìran ìtàn orí burúkú ìtàn kítàn ìkan pé eighteen fifteen náà ah, ti ń lo ọba mẹ́ta nínú ìlú kan ah yorùbá wọ one chance gan o ah yorùbá wọ one chance gan gidigidi gan ni o ọmọ yorùbá ẹ lọ ronú yín o anyway ó bà ó bà ní kò tí ì bàjẹ́ ó bà ní kò tí ì bàjẹ́ ẹ̀ ó bà ní kò tí ì bàjẹ́ báwo ni báwo ìgbà tá à ń pariwo pé ìran yorùbá fẹ́ kò nínú oko ẹrú iṣẹ́ rẹ̀ báwo lórí burúkú ìbàdí ẹ ẹ jókòó kẹ́ ẹ máa rówó sẹ́yìn fi ìpàwọ̀ àwọn bàbá yìí máa dìde ọ̀n ní dìde ìgbà yẹ pé gọ́ọ̀mẹ̀ntì ló ń fún ọ lówó gọ́ọ̀mẹ̀ntì ló ń ah, Ah, ọmọ yorùbá really wọ one chance gan awọ one chance gan awọ really wọ one chance gan gidigidi gan ni mo ní parọ́ fún wa awọ gidi gan ni ó dà pé ó dà ó kọ̀ dà pé wọ́n kọ̀ gbẹ one chance yẹn sílẹ̀ wọ́n kọ̀ rìn ọmọ yorùbá wọnú ẹ̀ wọ́n gbẹ sílẹ̀ báyìí wọ́n dẹ̀ ti ọmọ yorùbá wọ̀ pé o láti wọ kí ni o by force by fire o láti wọ ni o ní ọ̀rọ̀ ìrìn àjò yìí àwọn kan wá máa jáde àwọn ni pé ẹ má sọ̀rọ̀ sáwọn àgbààgbà ẹ ń bá àwọn àgbààgbà àwọn àgbààgbà àwọn àgbààgbà ó ní àwọn àgbà òfò àwọn àgbàdánù nìkan máa sọ̀rọ̀ sí à ń sọ pọ́n balé ayé jẹ́ ẹ̀yin kan ń jókòó ẹ̀ ẹ̀yin kan ẹ̀yin kan ń wò pé ọ̀hún balé ayé jẹ́ báwo ni ọba mẹ́ta ṣe máa wà nínú ìlú kan tó ń pè ní Ìgbòho ẹ́ odidi ọba mẹ́ta wá pín ó wà nílùú Ìgbòho ọ̀hún ti sọ pé àwọn ìlú Ọ̀yọ́ kan mú ìlú Ọ̀yọ́ kan fi ọba mẹ́ta sínú ìlú Ọ̀yọ́ ọ̀hún ti kọ́ ọba mẹ́ta sílẹ̀ ó wá jẹ́ pé ìlú Ìgbòho ẹ rí pé there is a there is a there is fire under the mountain fáyà gidigidi gan ló wà ní under the mountain fáyà yẹn ó ń gbóná gidigidi gan ni gidigidi gan ni tó ń ṣe kékeré ó ń gbóná gidigidi gan ó ń gbóná ó ń yẹ ewu ó ń wá ṣe bùlà bùlà bùlà bùlà bùlà bùlà bùlà ni bẹ́ẹ̀ ni mo sọ fún ó ń ṣe bùlà bùlà tí òmìnira tó máa tó tó tó máa pa òun bí fáyà ẹsẹ tó ṣe tó ṣe ń jó ni mò ń sọ fún yín ọlọ́wọ́ yẹn yorùbá tí fáyà yẹn ṣe ń jó òun ni mò ń sọ fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí àwa ń jẹ́ káwọn bàbá pa ah! ọ́rìlì mọ́ ọ́rìlì ọ́rìlì wọ́n yùzọ ọmọ yorùbá gan o ó lu ọmọ yorùbá bọ́ elédùmarè ti kó wa yọ elédùmarè ti kó wa yọ gbogbo àwọn ọba tá à ń rí àwọn ọba politician ìgbà tẹ́mi gan ò tí ì gbọ́ dáadáa pé nígbà tí mo farabalẹ̀ mo gbọ́ àwọn ọba politician ni wọ́n ìbí ìlú Sunday Igboho ni wọ́n pè ní Igboho ìlú Sunday Igboho àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta tọ́jọba ní ilẹ̀ Igboho ẹni pé àwọn ọba politician àwọn ọba tọ̀hún ta sí ní àjò yìí anyway kò sáde lórí wọn a ti máa ń sọ kò sí adé lórí wọn adé politician ló wà ní orí wọn adé tó wà lórí wọn fàmílétè kí n tutọ́ òun ni adé orú adé tó wà lórí wọn ọ tẹ̀mí mọ́lẹ̀ kí n kó kọjá lórí ẹ̀ kó kọjá lórí wọn ó lóun ní irú adé tó ń dé nìyẹn àní irú ọba tó dẹ̀ ń jẹ nìyẹn bọ́n tá a bá ń sọ fáwọn ènìyàn àwọn ènìyàn kò ń gbọ́ ọ wọn ń gbọ́ wọn ń gbà wọn ń gbọ́ wọn ń gbà á ní kí lẹ ń sọ kí lẹ mọ̀ kí ni gbogbo yín sọ kí lẹ mọ̀ òun náà ni gbogbo wa ti rí yìí o òun náà ni gbogbo etí wa ti gbọ́ báyìí o ojú wa dẹ̀ ti rí lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa o ẹ̀yin tẹ̀sí ń tẹ̀lé àwọn ọba òfò tẹ̀sí ń tẹ̀lé àwọn ọba àdánù èmi ò tí ì rí ọba ní ilẹ̀ Yorùbá yẹn o mo ní parọ́ fún yín wọn ò tí ì rí ẹni ọba kankan kò sí ọba kankan tó wó tó wó tó wó èmi ní orí ní ilẹ̀ yorùbá rẹ bọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò sí lẹ́yìn àwọn bàbá tó wà nínú àwọn bàbá tó wà nínú igbó yẹn àwọn bàbá àwọn bàbá kan wà tó ọba ni wọ́n tó ń jẹ́ pé wọ́n ẹ̀ lè rí wọn ẹ̀ tiẹ̀ lè mọ̀ bí ọba ni wọ́n tó jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì gan tiẹ̀ rí tí wọ́n rò ọ̀ tiẹ̀ rí tí wọ́n rò ọ̀ nílé ayé wọn rò ọ̀hún tiẹ̀ kí ẹ̀ pé kàn tiẹ̀ parun àwọn ọba tẹ̀ máa rí ọba tó jẹ́ ọba gidi ní ilẹ̀ Yorùbá nìyẹn ṣẹlẹ̀ àwọn tẹ̀ ń rí ojú wọn tí BBC ń gbé wọn lẹ́nìí tí àwọn Channels TV ń gbé wọn lẹ́nìí tí another channel kan ń gbé wọn oríṣiríṣi àwọn channel ń gbé wọn tẹ́ ẹ̀ ń rí wọn wọ́n ń ṣọ́ba o wọ́n ń ṣọ́ba o àwọn ọba àdánù ní gbogbo wọn àwọn ọba yìí wọn hàn kí ẹ̀ kí ilẹ̀ kí ilẹ̀ di kí kí ilẹ̀ kí ilẹ̀ ṣá ọ̀ràn kí ẹ̀ káwọn ilẹ̀ kí ẹ̀ kan máa pọ́nmọ́ Yorùbá tẹ́tún kí ẹ̀ mo ti máa ń sọ ọ̀ràn kí ẹ̀ nǹkan táwọn táwọn wà áfítà ni pé kí àpò tí wọ́n ti ṣe kí ni kò ti máa ga kan ti máa ró kan ti máa dé adé AliExpress sórí kan ti máa fi dìsíìbù gbogbo ọmọ Yorùbá that's the only thing that is holy thing gbogbo nǹkan tó ń lò nìyẹn that is holy thing kò sí nǹkan míì tó ń lò mo dẹ̀ ti máa ń sọ fún wa àwọn pípù yìí both ọba elite eh, gọ́vùnà gbogbo wọn mo ti máa ń sọ they come to kill to steal and to destroy that is only three key points tó ń lò fún ìran ọmọ Yorùbá ó wá kù sí àwa lọ́wọ́ pé káwa náà dìde ká gba ìran wa lọ́wọ́ gbogbo mẹ́sàn-án táwa ọwọ́ wa ló kù sí o wọ́n ní kí gogoro má gun wa lójú àtòkèrè báyìí láti wò igi tí ó gún wa ní ojú gidi gan ọmọ yorùbá igi ó ń gún wa wọn ní láti sọ fún wa ó yẹ ká àgbọn ti máa rí ó yẹ ká ti máa rí ó yẹ ó yẹ ká ti máa fìlẹ̀ pé igi ó ń gún wa ní ojú gidi gidi gidi gidi gan ni mo kí gbogbo wa o mo kí àwa bàbá mo dẹ̀ kí gbogbo mo kí àwọn bàbá mo dẹ̀ kí gbogbo àwa ìyá nínú ilé wípé Elédùmarè ọlọ́jọ́ tòní bàbá lè fi gbogbo wa sílẹ̀ o ọwọ́ tá a fi ń ṣètò yìí ọwọ́ wa lè fi gbọ́mọ sí ojú tó ń wò ju òní fọ́ etí tó ń gbọ́ etí ìwà ọ̀mọ̀lẹ̀ nídìí àwọn àtàtí wa ń pín ẹ̀jẹ̀ àwa máa ẹ̀jẹ̀ a máa ẹ̀jẹ̀ a máa títí báyìí ni ẹjẹ́ a máa pè ọlọ́wọ́ wà pẹ̀lú wa fídíò kan la sáré gbé jáde fún wa lórí gbogbo fídíò tó ń lọ tó ń jà tututututututututu tí gbogbo wa ń gbọ́ àti play irú fídíò báyẹn náà rí bíbáyìí àwọn bọ fídíò yìí méjì ni bọ a máa play lè tàbá ní àǹfààní láti play àwọn kéékèèké tó tẹ̀lé lẹ́yìn àplé ẹ̀ lè lórí lórí lórí Putin gbogbo àlàmọ́ Putin tó jẹ́ pé Putin kò lè bá bàbá jẹ́gẹ́ wọ̀rọ̀ ṣe ó mọ̀ pé bàbá jẹ́gẹ́ wọ̀rọ̀ kò wá straight forward criminal ni olè ni àwọn west ló ń tẹ̀lé ó dẹ̀ mọ̀ pé bàbá jẹ́gẹ́ wọ̀rọ̀ tí ò ti lè tẹ̀lé kò lè tẹ̀lé àwọn ọba òfò àwọn ọba àdánù ó ti mọ̀ pé àwọn ọba òfò tóun ò lè tẹ̀lé kò lè tẹ̀lé gbogbo àwọn gómìnà Gani Adamu kò lè tẹ̀lé gbogbo orú àwọn èèyàn báyẹn kò lè lè tẹ̀lé àwọn elite ó sì mọ̀ pé gbogbo wọn they are all born bunch of oh, criminal ní gbogbo wọn bunch of criminal bunch of mistake wọn fi bí wọn sí ilẹ̀ Yorùbá ó sì mọ̀ pé bẹ́ẹ̀ ni gbogbo wọn ṣe rí lẹ́ẹ̀kan sí mo wá fẹ́ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò tó ń já wọ̀rọ̀wọ̀rọ̀ tí gbogbo wa ń rí ta ti ń fojú rí dáradára nípa Black Jesus àbí àbí white Jesus dẹ̀ ni rather Black Jesus àbí white Jesus tí gbogbo wọn ń pariwo kiri a máa wo a máa gbọ́ nǹkan tó ń sọ láti amẹ́ríkà àwọn most of àwọn tó sọ̀rọ̀ nínú fídíò yìí amẹ́ríkà ni wọ́n gbọ́ gbogbo analysis tó ṣe lórí gbogbo nǹkan tó ń lọ tó ń jà gbùrùgbùrùgbùrù ṣe wá rí àwọn ọmọ obìnrin méjèèjì tẹ́rí àwọn ọmọ obìnrin méjèèjì àwọn méjì wá láti Kenya Kenya ló ti wá àwọn ọmọ méjì obìnrin méjì they all twins twins làwọn méjèèjì àti Kenya ló ti wá àwọn gbọ́dọ̀ láti ẹnu àwọn méjì Kenya yìí àwọn lè kọ́ dúró ni àwọn fídíò tẹ máa máa rí apá bíbalẹ̀ tí máa máa rí wọn tó máa máa jáde sí wa ká máa máa gbọ́ gbogbo analysis táwọn èèyàn ń ṣe nípa tí èèyàn dúdú tó jẹ́ pé ó yí sí èèyàn funfun eh, láṣẹ lẹ́dọ̀mọ́rẹ́ àti lórí fídíò báyẹn gbọ́ káyọ̀pé putin ò jáde síta tó sọ síta tó jẹ́ káwọn èèyàn gbọ́ èèyàn mélòó ló máa máa tẹ̀lé eh, àmì èèyàn mélòó ló máa gba ọ̀rọ̀ putin gbọ́ Eh, because àwọn èèyàn kan wà tán ti ẹ̀gbà ọ̀rọ̀ ẹ̀gbọ́ rárá rárá tó dẹ̀ ń lò ó tó dẹ̀ fi ń convince àwọn èèyàn even though gan fídíò àwọn fídíò kan ti ń jáde méjì hmm, sọ̀rọ̀ fídíò kan ti ń jáde àwọn fídíò kan ti ń jáde fídíò kan wà tí mo tí mo rí eh, tí mo wò kékeré ni mo kọra wò ó shortly ni ìgbà tí mo wò ó mo rí pé wọ́n ń try láti fi fídíò yẹn wọ́n fẹ́ fi convince àwọn tó bá lọ wo fídíò ní sinimá wọ́n fẹ́ fi convince àwọn èèyàn pé kán lè máa sọ pé Putin burúkú ni ní pé kinní kan kinní kan ní pé ń pa gbogbo robot tó ń lọ nípa àwọn Putin náà mọ̀ pa ọ̀tà ọ̀tà fírèmù ẹ̀ fírèmù tọ́lẹ̀ fírèmù ẹ̀ fírèmù yẹn fídíò yẹn àti Amẹ́ríkà ló ti wá mo rí gbogbo fídíò ẹ̀ mo rí gbogbo ẹ̀ lónìí òun la fi sọ fún wa ní pé nǹkan tá a bá mọ̀ òun ni kẹjẹ àmọ́ àti rí òtítọ́ ọ̀rọ̀ tó jẹ́ pé àti rí ó dẹ̀ ti yé wa dáradára ní pé arákùnrin tó ń pè ní Putin ó nífẹ̀ẹ́ ọmọ ó nífẹ̀ẹ́ dúdú dáradára ìlú wọn nífẹ̀ẹ́ dúdú dúdú dáradára ẹ̀bọ́ àmọ́ fáwọn kan wà tó ń gbé image burúkú nítorí pé ó ń ṣe kíni nítorí pé Putin bá wọn jagun ní ìlú Ukraine ẹ̀bọ̀ kò sí èyí tó kan gbogbo wa pẹ̀lú yẹn hmm, kò sí nǹkan tó kan ọmọ Yorùbá bọ́ àwọn àṣírí kan tó kọ̀ jáde òun la fẹ́ fi wọ̀n wá ẹ jẹ́ àjọ wo fídíò yìí ẹ jẹ́ kí mi dákẹ́ àjọ wò bọ́ fídíò yìí á fún wọn ní credit màá dákẹ́ nínú ilé mo fẹ́ jẹ́ kí ẹ gbọ́ nípa fídíò yìí dáradára ẹ jẹ́ kí mi dákẹ́ o ní fídíò kan náà tí a tún máa wò bọ́ ẹja sáré kọ kakọ wòlé náà ó ṣe kókó ẹ bàbá mi ká lọ ẹ ṣe gan ó yá. I, I believe that for a while now, and there's nothing wrong with that. Um, but I also will say that um, that because it's coming from Putin, um, and because we're maybe on the precipice of war with Russia, um, the whole thing may be a military strategy. Um, for whenever he invades the United States, he can uh, get people to join his side and fight against their own country. So here's the thing, you know, um, yes, it may be a noble thing he's trying to do, but at the same time, it could be a military attack and a, a tactic to divide the United States. And he's not above that. And we got to realize that that comes to the table as well. Hi guys, welcome back to our channel. In case you're new here, my name is Maren. And I'm Maureen. Yeah, so I'm sure by now, a lot of you, if not all of you, have watched uh, videos trending online of President Putin opening up a vault that proves that Jesus was black. Yeah, so the images from this vault has brought about a lot of debate, mm. especially from black people and especially from white people, you know. Mm-hmm. So we're just going to show you a few reactions of people were how they perceived this news. And the most important question that people were asking, who is the white Jesus and where did he come from? The blue-eyed guy. The blue-eyed guy with blonde hair, you know. We feel like we might have an answer for you guys, so stick around for oh, that. No. We definitely have an answer for you guys. So yeah, let's, let's watch, watch, this and then we come back and talk about it. Mm. See, when I made this video saying that Jesus was black, everybody was trying to prove me wrong. But since Vladimir Putin said, the question is, who's this guy behind me? 1482, Leonardo da Vinci was commissioned to paint a painting of Christ and the 12 disciples. This was 1482, 10 years before Columbus set sail, because that painting would be the greatest weapon used in colonialism and still is right now, because many black people around the world still have that original uh, Last Supper. And so when Leonardo was asked to paint that picture, he got his uncle to actually sit in. And this is an historic record. He got his uncle to sit in and pose as Christ. And he got 12 criminals from a local jail who happened to be available to sit in as the 12 disciples. So, guys, as our brother from the second clip has said, um, the person whom you probably have hanged on your walls is not the real Jesus, but the uncle of Leo da Vinci. Can you guys just imagine that? You guys have been worshipping the uncle of Leo da Vinci all this while. And imagine the 12 disciples that, you know, normally have been painted around, have been painted around Jesus. Jesus there were 12 criminals from the prison cells. it's know? important to know your history, guys. Mm. You know, mm. one thing I have to mention is there's a lot of families here in Africa that still believe a Jesus lot, is Lord. right. Yeah, even even I if when I tell our friends that Jesus might not mm. have been hmm. white after all. They all just look at us like we are crazy, mm. you hmm. know? So, guys, after you know who is hanging on top of your walls there, Vladimir Putin has been going viral for the better part of this week for the words that he said. mm And he hmm. said he was going to worship Black Jesus, and further went ahead to encourage his nation to also worship Black Jesus. What are the exact words he said? Let's watch this video and then you come back and talk about it. Vladimir Putin just told his entire nation that they now serve black Jesus. Stop what you're doing. Download this video and share it on every social media site you can find because this shit just got crazy. Ladies and gentlemen, people of Russia, today, we stand on the precipice of a monumental revelation, a moment that redefines not only our understanding of history, but also the path forward for our great nation. In an extraordinary discovery hidden beneath centuries of lore and legend, we have opened what can only be described as the oldest vault known to mankind. What we found within its ancient confines challenges the very fabric of our beliefs and heralds a new dawn for our country. Within this vault, we discovered figures of bi biblical proportions, characters that many have read about, debated, and revered these figures, preserved against the sands of time, reveal a truth that is as profound as it is transformative. They are all black. This revelation, this undeniable truth, stands before us not as a contradiction to our faith, but as a testament to the diversity and unity that faith embodies. As your president, I see this moment not as a challenge to our beliefs, but as an opportunity to embrace a wider, more inclusive understanding of our history and spirituality. Russia, in its rich tapestry of cultures, traditions, and peoples, is uniquely positioned to lead the world into this new era of understanding and acceptance. From this day forward, let us proclaim our nation under the guidance of Black Jesus, a figure who represents not just the cornerstone of Christian faith, but also a symbol of the universal values of love, compassion, and brotherhood. This Black Jesus, whose likeness and history have been unveiled from the oldest vault, is a message to us all that divinity knows no color, that spiritual truth transcends race, and that our common humanity Mm. binds us more tightly than our differences divide Let this discovery remind us that history is not just the story of those who wield power, but also of those whose contributions have been overlooked or forgotten. It challenges us to re examine what we know, to question our assumptions, and to open our hearts to the broader possibilities of understanding and faith. As we embark on this journey of discovery and understanding, let us do so with open minds and compassionate hearts. Let us build a nation that truly reflects the teachings of Black Jesus, a nation that stands for justice, equality, and love for all, regardless of race or creed. Putin serves no benefit by telling the world that Jesus was Black and this is the first time in history that we've seen rulers announce to the public that Jesus was black. What are your thoughts? I want to hear what everyone has to say because this is blowing my mind. If you look at the paintings and depictions in European museums, you will see Jesus as a fair skinned, handsome man with long blonde hair, blue eyes, and a tall height. That's the typical physical appearance of any European man in a bid to prove that Jesus was a white man from Europe. But interestingly, the Bible does not explain Jesus' physical appearance. Then how come Europeans have depicted a Jesus of their own choosing? How can we know what Jesus, his mother, and his people looked like? Well, that's when we have to heed toward the Russian vaults holding 15, and 16th century religious paintings. These hidden paintings are now being presented before the world, raising questions about how Europeans depicted Jesus. Because Russia did not actively participate in Europe's propaganda of whitewashed religious paintings, the depictions we see in Russia are one of their kind, preserving reality. For centuries, the prevailing depiction of Jesus Christ especially in Western societies, has been that of a bearded, fair skinned man with long, wavy, light brown or blonde hair and often blue eyes. However, the Bible does not describe Jesus physically, and evidence suggests that he likely had a markedly different appearance from the traditional portrayal. The Bible offers scant clues about Jesus' physical appearance, with our understanding primarily drawn from the first four books of the New Testament Matthew, Mark, Luke, and John. I don't know why everybody is all of a sudden confessing their sins and wrongdoings, but do y'all see the people over in Jerusalem, those priests who are literally worshiping and kissing, kissing the, the slab of where Jesus was crucified? And they have this picture of Jesus that they are literally worshiping and doing all this uh, prayer with and the damn picture is black honey. And then I'm looking and they got another festival that's going on in Jerusalem where they are also worshiping a black Jesus. The only people who are still fucking around is the goddamn Vatican where they the Pope is sitting up there with a picture of white Jesus on his shirt, but even still he look a little Middle Eastern. I'm about to show y'all, but my point is if the world is finna end and y'all think black people is finna save y'all, we not finna save y'all. I find it suspicious. I find it very weird that after Putin comes out and he's like, hey, y'all, we got this vote. These people, yeah, after he basically showed us they were stealing and hiding artifacts, whatever. Now everybody want to worship black images of Christ and Israelites. I have never seen the people who be talking about we are the real Jews. I have never seen them on the podcast. Why are they all of a sudden now on the podcast? and I've been getting so much fucking backlash. Oh my God, you wouldn't believe the amount of people telling me that the, the color of Christ don't matter. This is a holy ceremony in Jerusalem. That is the slab where Jesus Christ was crucified. They have that. Look at that picture. What color does Jesus look like to y'all? Cause he damn sure don't look like the Michelangelo Machiavelli White person I've been seeing. And please, y'all, please, cause this is blowing my mind. Something is up. Something is up. I honestly believe that we are like the age of Aquarius, bro. There, everything is being exposed, and the fact that it took for another country to say, "Hey, y'all lying to these people. These people are different." I don't know. Is black people the only people who can fight the, the evil? I don't know, but it's a little late to try to get on our good side. And for all of y'all who saying it don't matter, it matters. It it fucking matters, especially how I grew up being called the N-word daily, shoved into lockers, had to sue my high school to graduate. White people mess with me so bad, and I still love them. I love everybody, no matter what the skin color is. But at this moment right now, for people to be trying to come come forward with biblically correct information after hiding it for years? TikTok, this video is for black and white people. When I say white people tired of white people shit, this is what I mean. Oh, don't go nowhere. Let me piss myself down to a little guy so you can share this and comment. Vladimir Putin is telling his entire country that we will no longer celebrate a white Jesus because Jesus is black. Also, he wants his nation to know that moving forward, we will no longer be dividing. We will always be a unity, and Jesus is black. They just opened a vault that has all the evidence that proves Jesus is black and our history is whitewashed. What they found were books, the books you see below, of black Jesus, black Israelites, black Jews they discovered the figures of biblical proportions. Vladimir Putin said these books revealed the truth. He said everybody in the Bible is black, including Jesus. He says the undeniable truth stands before us, not as a contradiction to our faith, but as a testament to the diversity and the unity that faith embodies. Putin is telling the world and his entire country, we will not hate black people. We will love black people. We will cherish black people. And their Lord and Savior is a black man. He wants his country to be more inclusive and understanding of your history and spirituality. All these fake ass Christians out here worshiping Leonardo da Vinci's gay lover. That image of Jesus that y'all got hanging up was Leonardo da Vinci's boyfriend. The real Jesus was black. Vladimir Putin is telling this country from this day forward, you will not worship a white Jesus. He wants to protect his nation under the guidance of black Jesus. These are all his words coming out of his mouth because they found all the evidence that they have been hiding for years. Smithsonian, he says black Jesus is not just the cornerstone of Christian faith, but that black Jesus is a symbol of the universal values of love. He said, This black Jesus, his likeness and his history has now been unveiled. He said that believing in a white Jesus is not Christianity. He says humanity divides us more than our differences. In other words, white people divides us more than anything. He said, Let this discovery remind you that history is whitewashed, but also don't overlook the contributions of the black people. He said that this information that they just discovered challenges us to re examine what we know. He says this discovery questions their assumptions. He said, open your hearts to the broader possibility of understanding that Jesus was black. And he says, as we embark on this journey of discovery and understanding the truth, he will build a nation that truly reflects the teachings of black Jesus. Do you know that President Putin and Russia were predicted in the Bible over 2,000 years ago that they would be involved in what the Bible calls the Gog and Magog War, where Russia and Iran and other nations get together to attack Israel. But God intervenes, fights for Israel, and destroys these armies to show the world how powerful God is and to bring glory to God. Uh, this war is prophesied in the book of Ezekiel 38 and 39. Uh, you can read it for yourself. I just read you a few verses. Ezekiel 38, verse 1. Now the word of the Lord came to me, saying, Son of man, Set your face against Gog of the land of Magog, the prince of Rosh. Now, Gog is the leader or the president of Russia. At the moment, it is Putin. Maybe when this war happens, it could be another leader, or it could still be Putin, but it will be the leader of Russia. And prophesy against him and say, Thus says the Lord God, Behold, I am against you Ogok, the Prince of Rosh, Meshach, and Tubal. I will turn you around, put hooks into your jaws, and lead you out with all your army horses and horsemen. Uh, in verse 5, talks about other countries joining with uh, Russia, Persia, Ethiopia, Libya, so on. Persia is modern day Iran. Okay, so hear me out, hear me out, hear me out this thing about and opening the vault and showing up the true color of Jesus, like, uh, um, first I want to say this: I am a born again servant of Christ. I'm not going to tell you that the pigment of his skin um, determines your salvation. Absolutely not. When it comes to salvation um, and the spirit, flesh does not matter. But also, also, when some people say it doesn't matter what Christ's skin color was, here's the thing, right? If it doesn't matter, why hide it? You know, why painted something it's not then if it didn't matter? Why couldn't just leave it how it was? And it also helps you change your perspective of how you view the word of God. Because usually, like when you picture the character, not characters, because they're people, you think of rice skinned people. And it's like, oh, that's not it. I remember the children Bibles that I had growing up. And it's like, oh, no, they actually look like me. Like that's interesting. And it's also nice to know, like, oh wow, like I could possibly be from like the lineage of the 12 tribes of Israel. Like that's a that's a cool thing, you know? So I don't want that like I'm trying to have this like balance, this equilibrium. Like we wanna some of us wanna appreciate like, oh, okay, we are possibly um, not even possibly. I believe I am a Hebrew. You know, like that's yay, yay. But it doesn't when it comes to I'm not a Hebrew Israelite. I'm not gonna say white people going to hell. I'm gonna step on white white, white people going bad out of me. No, because that's foolishness. It's not about. We also got to remember we the ones that persecuted our savior. We the ones that was continuously called a stiff necked rebellious generation. So we shouldn't really be puffed up and chest like, yeah, we the people. Okay, guess what? We the people. We the people crucified our savior. So how about that? So understand, I'm not I'm not the one like you got to worship a black Jesus. Like, no, that's not like it's not that type of stance. But the word of God says, it might be John chapter 4, verse 24, that God is a spirit, and those who love him or those who worship him must worship him in spirit and in truth. And if the truth is he was not a right skinned person, why we why we <laughs> why we worship him in a lie and deception, you feel me? But I wanted to say this, right? ask yourself why is putin showing this now like why is putin, show, putin showing this now i believe that of course during these end times the most high jesus christ is revealing his truth but also i remember watching the movie never leave the world behind and basically, one of the points in there is if you want to touch a country without touching a country, cause chaos in the midst of it, and they'll fight themselves. I believe he showed this. One of his intentions to show this was to start a civil war because my people, my colored people, and then also the pride in my generation, once they start finding out and it start clicking in their minds, like, oh, you lied to us. And that our true savior was actually this color. But these folks, they gonna look, it's gonna they're gonna butt heads. Not not black people against black people, but it's gonna be black people against other races. That's what I believe. I believe a civil war is gonna start out and break out. I'm not prophesying. gonna break out in America, and I think that's what Putin Putin's doing. I think he's a very intelligent man, and he's um wisdom like he has wisdom in that area. I'm not saying like in faith, that he's no, he's knowing what he's doing. He's knowing what he, know what he's doing. Revealing this truth and revealing that USA was a deceiver, deceiver. Oh, he know what he's doing. I believe a civil war is going to break out. That's that's what I'm saying. That's what I think. Here's another one by your one and only Dark Chocolate Soul Brother Number One, aka the Dark One, and Putin puts out saying that their Jesus is black. Oh snap! we about to go in. You know, for centuries here in America, there was a big heated debate whether Jesus was white or not. And everybody said Jesus was blue eyed and, you know, blonde hair and just white. All the pictures depict this. But here we go across the pond to Russia and I guess they found a vault with the old scripts, the old scriptures, and they have a chocolate complexed Jesus. Ah, uh, y'all better ask somebody. Putin put something out saying in Russian that Jesus was black, the Israelites were black, uh, and I know there's gonna be some pissed off people there's going to be some Jewish people that's going to be pissed off about that. I know it's going to be some Christian folk that's going to be pissed off about what he said, but you know what? I ain't mad at dude for speaking up on it. Um, sometimes a hurt dog will holler. Uh, sometimes a hurt dog will always holler. Don't matter what you do, you hear yipe, yipe, yipe. But you know, everybody kind of downplays Russia. They say Russia's this and Russia's that, and they're the big bad boogeyman. And but there's something that I wanted to put out on Front Street during the time of the transatlantic slave trade. England, France, Portuguese, Spain, Dutch um, I might be missing a couple other uh, countries, but they were involved in the transatlantic slave trade. But you never hear anything about the Russians taking part in that. Think about it. Go back to go back to the, the history and let's let's think about it. Uh, Dutch, where do they populate? South Africa. French uh, populated parts of of Africa, south and uh, north and west, I believe. Um, Portuguese, England. Um, but you don't hear about the Russians taking part or partaking in that, which is kind of interesting. I'm like, huh. Now, maybe here they got us a little bit brainwashed thinking that Russia's all bad and this and that, but I don't know. You know, I'm uh you know, the older you get, the more woke you get and you see stuff or you read stuff and you know, you hear this documentary and you know, watch this documentary about this and that, but I you know, I have to give Putin his props for speaking up. And I know there's going to be some people saying, You're not American. I'm just speaking on what I see. Um, you ain't gotta like it. It's my opinion. But the bottom line is that there's gonna be some people in an uproar. Didn't expose the world know that not only is Jesus black, but most of the people in the Bible. Now, some of you may be saying to yourself, "No, no, no, those images are AI images." Well, we got the receipts, biblical and historical. History of Russia, the Voronezh Arts of Russia, art treasures of Russia, Russian icons, Blagoveshinsky Sobor, Moskovskoye Gold Kremlia, the icon. So we're going to show you black images in these Russian books and bring them back to the Bible. Black. Who this? Peter and Paul. Focus, focus, focus. Black, black. Who this? Christ, Moses, Elijah, black. Who this? The prophet Solomon. Focus, focus. Black. Oh, <sighs> hold on. Now, this is in Russia, y'all. Do y'all see this? This is in Russia. Black, black, black. The Jews are black. What is this now? Focus, focus. Come on, come, come, come. Adam. Great tragedies has been that in the last 400 years, Europeans and white Americans have created the whole ideology of white supremacy, and they have, in the process, taken the images, sacred images, as well as secular images of, that are victorious and positive, and made those uh, images white. Uh, and uh, and by the same token, they have recast black into a negative image. I think that is a very important thing to keep in mind here. We are interested in corrective historiography, setting the record straight, so that our people, African American people, will begin to sense, I think was pointed out in a very wonderful yes. way earlier, uh, have much uh, in history yes. that has been neglected. It is not a reach to suggest that the slave who worshiped on Sunday, the Messiah who was Jesus, who was white in all his uh, temporal uh, manifestations as offered to us by Michelangelo and other of the classical artists over the centuries would be likely to bring the same kind of uh, obsequious deference to the slave master who was white as well. So I think you are here to say, among other things, that inside, there's nothing overt about this, and it's, an, it's insidious, but it's there, is the notion that somehow white people are to be obeyed, respected, and looked up to by the slave. Particularly when the white slave master has a whip and a gun to the slave's head particularly when uh, this this image uh, is presented in such a way that the black has no option. The black cannot believe anything else. Cannot even suspect. Cannot express right. uh, anything but the quiet inner pain seeing the inconsistency between the whole teachings about a, God of love and somehow the Bible is being used to keep them oppressed and feeling negative about themselves. And that is a tradition that we have received in America. And the average white person needs to be instructed on these matters, not just young black kids. The average white person in America is as misinformed and, and miseducated. And don't you black people ever forget one thing the man that helped Jesus carry that cross was a black man. And don't ever forget another thing Jesus belongs to Africa as much as he does to Europe and Asia. He was born in that part of the world that touches Africa and Asia and Europe, and Jesus was not a white man like me, nor was he as black as some of you. We don't know what the color of his skin, but it must have been a dark color like the people of his day because he was a man like them. Don't ever say it's a white man's religion or a black man's religion. It's a world religion. He belongs to the world. How do I say this? Uh, the entire Bible is about black people um, not only was Jesus black, but every character in the Bible seems to be black too. Yeah, Zephaniah and Jeremiah and Jebediah, those those all aren't white people names, okay? Um, and Jesus wasn't some tan, partially melanated Middle Eastern person either. I'm talking straight up black dude. Okay. Even in the book of Revelation, when you get the vision of Daniel, he's describing someone with feet like burnt brass and white woolly hair. And we've got the deep running water voice with the, the red eyes. And uh, you guys, he's black. that Jewish people are black people. Like Kanye was right. And those people yelling at the park dressed in purple about black people being the real Hebrew Israelites, they're right. Okay. Like anytime you see the word Hebrew or Israelite or Jew in the Bible, in your mind, you got to replace that with black person. So the whole Bible is going to make a lot more sense to you once you start reading it like that. But um, you need to let this uh, get settled in your heart now before you get up there. So, um, I mean, they were literally whipping him on his way to get crucified, you guys crucifixion was a punishment like for slaves back then all and and gladiators and all the gladiators were black too did you know that like you guys he was sold for 30 pieces of silver that was the maximum amount of money that a slave could be sold for oh just coincidence um uh, above his cross it says I N R I. They were like mocking him. They were saying he it was it says the king of the, this is the king of the Jews. They're saying like here's the king of the black people. Look what we did to him. Why does the KKK burn crosses, you guys? The racist KKK. It, it's just they black people rejoice. You are God's chosen people. Like I mean, those are some big shoes to fill, but be honored, like feel good about that. Like, how cool. You have to be an exemplary type of stupid to believe that Jesus of Nazareth, Christ the King, was a black African Nubian man, a sub Saharan African man. Let's go back to 10,000 BCE. Anatolian farmer DNA. Here's the modern distribution, but Anatolian farmer DNA is coming from Anatolia here, but it was also in the Levant if you're completely lacking any anthropological evidence or genetic research and you just go on dogma from the internet, then sure, you could claim that anybody at all times was black. All of these white people in history were black. Arab people and Persian people were black. The Neo Assyrians were black. The Hittites were black. But they weren't. Nazarene was Galilean and spoke Aramaic. Here's a person who speaks Aramaic. Does this person look sub Saharan African to you? This is Thutmose III, the ruler of Egypt who helped conquer the Levant. His lineage, including the Amenhoteps and then Akhenaten, do not look sub Saharan African. They are not related to the Western Africans who make up most of America's African American population. The Egyptian people are related to the people who ruled Egypt. There are also some European rulers but that's not here nor there. All those icons that Putin is revealing would be more accurate if they were all portraying Romans. It would be more likely that Christ would see a bunch of Romans in his lifetime than he would see a bunch of West African people that look like modern African Americans. It wouldn't make sense, seeing as the Levant was consistently populated by European people and people who resembled like Egyptian and Middle Eastern people what's going on, y'all? So Vladimir Putin, he went, uh, he was at a press conference and whatnot, and he released a bunch of images of a bunch of black um, biblical people, even a black Jesus. So let me get y'all's uh, thoughts on it. It's ripping about the video that I'm posting, but just look at this picture right here. And look at this one. Let's see. You see the nose. It has a big nose. So you know, not I'm not being racist now. I'm just saying, man. You know, I'm just talking about features. And then, I mean, you see that that one looks kind of like European style. I'm not gonna lie. And then this one right here looks like it is Jesus right here. And um, I don't know. Now, obviously, I can't give you a for sure answer and tell you, oh, yes, this is Jesus, yada, yada, yada. But one thing that I can say is, as a Muslim, we believe that Moses was a black man. And Jesus, we believe Jesus was a black man too. I mean, when you look at even when you read certain Bible verses, when it talks about um, the feet of Jesus Christ were bronze, what does that tell you? So, me personally, I have no idea where the hell this person came from. This is not Jesus. This is just a white man with a beard. And one thing I love about Islam is that um, there's no images of anybody. You don't go and make images of prophets. You don't go and make images of Muhammad. You don't go and make images of Jesus. And you don't make images of nobody. Because if you do that, we're having the same problem we're having right now. Even a painting can't 100% accurately predict what or even tell future generations this is what that person looked like. Even though the paintings might be detailed, this isn't exactly what the person looked like. So my whole thing is I've always known that Jesus was was uh, colored. always knew uh, Moses was colored. I mean, the whole message of Jesus was destroyed by Paul when he told the Jews not to obey the Old Testament no more. But Jesus said to obey the Old Testament laws. And whoever tells you not to, they're an enemy. I mean, so, guys, so that is the compilation of our research. That is what we came up with. I don't know what y'all's thought on this is, but we'd really like to know and we'd like we'd love to hear from you. Yeah, because gbogbo ọmọ yorùbá gbogbo fídíò tá a fi wọ̀ wá ní àṣálẹ́ yìí ẹ wò tán láìpẹ́ yìí ṣé léyìí kò tó fún àwọn ọba ọ̀dàlẹ̀ àwọn ọba òfò àwọn bàbá àwọn bàbá àwọn bàbá tẹ̀ ń pè ní bàbá àwọn àwọn elite hmm, àtàwọn gómìnà yín hmm? ní pé ṣé léyìí kò tó open eyes fún wọn àbí ojú wọn ò là sí gbogbo eléyìí ojú wọn ò là sí rárá àbí tó jẹ́ pé àwọn náà tún sì ń tẹ̀lé àwọn aláwọ̀ funfun yìí tó sì ń ṣe bí bọ̀ìbọ̀ì fún wọn tó jẹ́ pé àwọn dúdú kan ń gbara wọn lọ́wọ́ ni pé àdáwọn ò ṣe slave mọ́ àwọn ò ṣe ẹrú mọ́ tí àwọn lórí burúkú ti ti ilẹ̀ Yorùbá àti ẹ̀dáyà ìlú tó ń pè ní location four one nine yẹn tó sì ń ṣe bí bọ̀ìbọ̀ì fún gbogbo àwọn àdánù yìí tó ń ṣí gbogbo ojú àwọn èèyàn tí Putin gbélé síta tẹ́lẹ̀ tó ń gbélé síta tí gbogbo àgbáyé gan ti mọ̀ ní pé èèyàn dúdú ni um, ni Jésù ní pé ọkọ̀ parú ẹ̀ ọkọ̀ tàn wá ni mò ń bọ̀ mo ò tí ì dé tán ó tún ní oní ìta tó fẹ́ wò mò ń bọ̀ ẹ farabalẹ̀ gbogbo ọmọ Yorùbá ẹ̀jẹ̀ àti farabalẹ̀ mo fẹ́ oní èyí tí mo tún fẹ́ fi wọ̀n wá ẹ̀ ní sòrò ẹ̀jẹ̀ kẹ́mi dákẹ́ ní bí wàá oní èyí mo fẹ́ sáré fi wọ̀n wá. If you can look, you got black images all mo fẹ́ jẹ́ ká wo eléyìí ẹjẹ́ àtúwo eléyìí ẹjẹ́ ń yọ kíní mẹ́sẹ̀gì táwọn èèyàn ń kọ sí bíbá ẹ̀ kúrò mé okò ẹ̀yọ kan tá a bá ti wo eléyìí okò ẹ̀yọ kan tó fẹ́ fi wọ̀n wá látẹ̀lé ẹ wo yí méjì tẹ́ ẹ̀rín iwájú ayé ẹ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ọ̀tá arákùnrin tó wà nínú eléyìí tó sọ a fún wọn ní lórí fídíò yìí Look at this. Just take a look. This statue here you see is of Peter in the back, Black Peter, the Apostle Peter, black. Look at this Ark of the Covenant. If you can look, you got black images, all of the prophets and the Israelites that they're carrying. From what they just discovered. No, they didn't. This one was painted by Luke, jet black Mary, jet black Christ, covered with gold. Look at this inside one of the cathedrals. Look on the walls. Black images of angels, of God. Look at this. Just take a look here the statue here you see eh, Peter, Black Peter. Eh, the apostle Peter. Black. Look at this Ark of the Covenant. You can look at the black images all of the prophets and Israelites somebody just discovered. No, they didn't. ìmí ìmí náà kan náà tún wà tí bàbá tẹ̀sí send bọ̀ mo fẹ́ jẹ́ ká tún gbọ́ ilé iná náà fẹ́ jẹ́ ká gbọ́ ilé náà mo ń bọ̀ o ẹ farabalẹ̀ gbogbo ọmọ Yorùbá ẹ ṣáà farabalẹ̀ o ti wá síbẹ̀ ok ti wá síbẹ̀ tó o nìyẹn ok n kọ́ ni ọmọ lélẹ̀ ẹ ń bọ̀. mystery and I want to. mystery báwo mystery farabalẹ̀ hmm. ẹ ní sùúrù ẹ jẹ́ farabalẹ̀ mo fẹ́ jẹ́ ká tún gbọ́ ilé náà ilé náà mo fẹ́ jẹ́ ká tún gbọ́ nínú hmm. ilé ìta tó fẹ́ fi wọ̀n wá ẹ máa bá wa pín tó yẹ bá wa pín ilé nǹkan tá a wá ṣe léyìn a máa wá sọ̀rọ̀ lé lórí díẹ̀ ká wá fi compare pẹ̀lú àwọn olórí burúkú àwọn bàbá tẹ̀ ń pè ní bàbá tójú wọn ò là sí pé àwọn ìlú bòmíì gbogbo ojú wọn ti là pátápátá àwọn bàbá òfò tá à ń tẹ̀lé tẹ́ ń tẹ̀lé kò ṣe àwọn là ń tẹ̀lé ń tẹ̀lé ẹ̀ fẹ́ ṣí ojú kúrò ní ara wọn tó ń tọ̀ yín tó ń gbé yín mọ́ra tó lórí tí wèrè yìí sì ń tẹ̀lé wọn ẹja àtúnjọ wọlé hmm, ọwọ́ ẹ ti were si n tele won eja wole e ti wole this word right here, which is nothing but his story. You didn't know that? It's all history is, it's somebody's story. You know what I'm talking about. Columbus didn't discover America. He was lost and the end discovered him, and Abraham Lincoln didn't free any slaves. Or another way to look at it, my story is very, very close to the word mystery, and I want to clear up a couple mysteries right now. The book is titled Great People, Past and Present. What happened to a people that built the pyramids and yet now live in projects? What happened? What happened to a people that are the first to read and write using a term called hieroglyphics and yet now can no longer read or write? In essence, what happened to a people in terms of Egypt? It's amazing King Tut came to America, and we didn't realize that King Tut was one of us. Somebody mysteriously took Egypt out of Africa and placed it in the Middle East. Now, how do you take a country out of a continent and then call it something else? Mm-hmm. As a result, we didn't realize that Egypt is in Africa. Egyptians are Africans, and we were the ones that built those pyramids. But my is where you start. The law says where you start will determine where you end up. Now, where do you want to start our children? If they start in 1619, they start on a plantation. That means they'll probably end up in a ghetto. But if you start 4 million years ago on a pyramid, they end up being free. Now, where do you want to start? On a plantation or on a pyramid? Because depending upon where you start will determine where they end up. Our first problem is we've been starting in the wrong place. And you cannot discuss 4 million years in 28 days. Black History Month. And I'm glad we got the month. It used to be a week, but you can't discuss 4 million years in 28 days. It's going to be not enough time. And then the other issue, what are we going to discuss? You see, if all we're going to discuss are names and dates and events, then you can do that in about 28 days. When was King born? 29. When did he go to DC? 63. When did he get the Nobel Prize? 64. When did he die? 68. That would never change. But if you want to make it relevant, you connect the past with the present and with the future. In other words, what were our mistakes? Because the mistakes you want to avoid and the strengths you want to reinforce. I'll say it clearly. Those that don't know their history, don't know their mistakes, are destined to repeat it over and over and over and over again. Our children need to know their story, and it did not start here. And it should be more than just names and dates and events. Our digital PDF, Black History Facts You Probably Didn't Learn in School, is full of Black stories and facts that aren't usually taught in school. The PDF includes information that is often overlooked in traditional education and history books. The digital PDF can be downloaded and read at your convenience. You don't want to miss out on the chance to uncover the untold Black history facts and stories. Click the link in our bio to support. òun lẹ ti gbọ́ yẹn o ẹ ó tàbá ti wá play lé àwa ṣó àwọn image image méjì àwa ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ lórí gbogbo fídíò tá a ti ń bá bọ̀ àmọ́ abẹ́rẹ́ ọ̀rọ̀ lórí gbogbo fídíò tá a ti ń bá bọ̀ ẹ bá wa pín ètò yìí ètò yìí lè máa máa ẹ̀yin kan lè máa láìkì ètò yìí gbogbo èèyàn kan ló máa láìkì ẹ̀ kò ń ṣe gbogbo èèyàn ló fẹ́ kó nínú oko ẹrú àwọn la fi ń sọ kò ṣe gbogbo kò ń ṣe gbogbo èèyàn ló fẹ́ kúrò nínú oko ẹrú àwọn kan sì fẹ́ kú sínú oko ẹrú ibi tó bá ti ń ṣí tó bá ti ń ṣí ojú wọn fún àwọn kankan àwọn máa ibi táwọn máa ń tíǹkì sí àwọn máa tíǹkì lórí religion religion religion religion religion ibi táwọn máa tíǹkì sí nìyẹn bọ́ <clears throat> Putin tó gbé eléyìí síta ó yẹ gidigidi gan ó ti rí pé wọ́n ti kó yín ní oko ẹrú thousand years years years back wọ́n ti kó yín ní oko ẹrú gidigidi gan bọ́ ojú àwọn kan máa là ojú àwọn kan lè ní là eh, àwọn kan wọ́n máa fi politician wọ́n máa fi bò wọ́n lójú eh, wọ́n máa fi politician máa bò wọ́n lójú àwọn kan ò ní fẹ́ wo ní pé sáàdì bíbá nìkan máa wò ọ̀nà báyìí náà lè gbà wọlé ọ̀nà tó gbà wọlé mọ́ yín lára wọ́n gbà wọ́n fi religion wọ́n fi kó yín lómi ọbẹ̀ jẹ wọ́n wá ti ṣí religion yìí lẹ̀ wọ́n ṣí fún yín kẹ́ máa rí ní pé eléyìí gangan gangan ló fi kó yín lómi ló fi kó yín lómi ọbẹ̀ jẹ bọ ẹ̀yin kan ẹ máa wọlé bí ẹni tó ní pé kí ló ń ṣe òlé ní ìdílé lè tọ́jú kò lè yí ẹ kò lè yí ẹ ó sọ pé tó bá gbé kò ẹ wájú kò lè yí ẹ tó bá gbé sí ẹ lọ́pọlọ kò lè yí ẹ pàtì ìwé ẹ lọ́kàn gan kò lè yí ẹ hmm, kò lè yí ẹ hmm, kò lè yí ẹ ó máa wá hard kan kò lè yí ẹ òun nìkan tó ń ṣẹlẹ̀ lórí ìrìn àjò táwa yìí mo kí gbogbo anulé o mo kí àwa ìyá mo kí àwa bàbá mo dẹ̀ kí gbogbo àwẹ̀ mọ́ pátápátá ẹja akọ fi ẹja akọ fídíò yìí kí tó fi àwọn yìí méjì méjì tó wà lábẹ́lẹ̀ kí tó fi wọn gbogbo wa yìí méjì méjì àwọn méjì méjì wọn bẹ sálẹ̀ ẹja akọkọ lọ ṣe kí ni ẹja akọkọ wo fídíò yìí hmm, ó ṣe kókó ẹja akọkọ wo fídíò yìí Ọlọ́run Elédùmarè ọlọ́jọ́ tòní kò ní fi gbogbo wa sílẹ̀ a máa wo fídíò yìí báyìí máa wò ó sí ìpúpọ̀ ẹ ṣàfarabalẹ̀ bọ̀ fídíò yìí a máa fún wọn credit lórí a sì máa ń fún wọn a máa fún wọn ní credit ní orí mo ń bọ̀ ó máa tóbi ẹ má rèé báyìí ló máa rí i báyìí ó máa tóbi ó máa tóbi bọ̀ lórí fídíò yìí a fún wọn credit mo fẹ́ jẹ́ wa ní ibi báyìí gbogbo aláwọ̀ dúdú both home and abroad dúdú ni ẹ ò bá jọmọ dúdú ò bá jọmọ yorùbá everywhere tó bá wà both home and abroad mo fẹ́ jẹ́ ká lajú ká wo fídíò yìí bọ́ lórí fídíò tá a fẹ́ play a fún ní credit from this video credit from this video lẹ́ẹ̀kan sí mo kí ọ ó yá ẹ jẹ́ àjọ gbọ́ fídíò yìí. Eh, Your Excellencies, Honorable Dignitaries and all people of Africa. Vos Excellences, honorables et dignitaires et tous les peuples africains. We, as the nation of the United Kingdom of Great Britain and Northern Ireland, nous, en tant que nation du Royaume-Uni de la Grande-Bretagne, confess and repent of the sins we have committed against Africa and Africans from many nations. Du pays de Galles et de l'Irlande du Nord, confessons et nous repentons des péchés que nous avons commis contre l'Afrique. And against the living God Father, Son, and Holy Spirit. Au nom du Père, du Fils et du Saint-Esprit. We repent with a deep sense of guilt and shame of the following. Nous nous repentons avec un sens euh, profond de culpabilité et de honte devant le point suivant. Rydyn ni fel Cenedl y Cymru yn y Frenhiniaeth Unedig yn cyffesu ac yn edifarhau ond pechodau yn erbyn Africa a'i phobl mewn llawer gwlad, ac yn erbyn y dew byw, y tad, y mab a'r ysbryd glân. Rydyn ni'n farhau gyda'r ymwybodaeth ddwfn o neogrwydd a'n cywilydd am y canlynol. La compétition entre nous Européens pour la domination impériale dans le monde qui a contribué au pillage de l'Afrique. Competition with our fellow European nations for imperial domination in the world that contributed to the scramble for Africa. La compétition entre nous Européens pour la domination impériale dans le monde qui a contribué au pillage de l'Afrique. The imposition of the empire spirit upon Africa, robbing Africans of their identity and destiny through an ideology of superiority. l'imposition de l'esprit de domination sur l'Afrique, dérobant les Africains de leur destinée et de leur identité au travers d'une idéologie de supériorité, ceci a été imposé à tous les niveaux de la société. Que Dieu bénisse l'Afrique. My name is Chris McCrossan. Je m'appelle euh, Christophe euh, Macrosson. From Scotland, United Kingdom. Je suis du pays de d'Écosse euh, au Royaume-Uni. I am a Roman Catholic. Je suis catholique. And I'm here to confess the sins of Catholic je against suis, Africa. Je suis de l'Église catholique romaine Et je suis ici pour confesser les péchés des catholiques contre l'Afrique. As a Roman Catholic, en tant que catholique, Je m'identifie avec les péchés de mes ancêtres comme leurs fils et filles d'église. En particulier, our sins of omission against the Congolese people Eh, against et, you, the people of Africa. Et en particulier nos péchés des omissions contre les peuples d'Afrique à cause de leur échec. For our failures. À cause de, leur, de notre échec. We failed to uphold the gospel message to defend the weak and oppressed. Nous avons négligé de maintenir l'évangile. We failed to defend your worth as children of God. Nous avons euh, failli en, dans la défense des faibles et des opprimés. We failed you by not raising our voice to speak out against the many atrocities that you suffered. Nous avons négligé de défendre votre valeur en tant qu'enfant de Dieu parce que nous n'avons rien fait pour dénoncer les multiples atrocités, les méfaits dont vous avez souffert. ṣe ti ń wo fídíò yẹn ṣé gbogbo ẹ̀ lẹ ti ń wò ṣé gbogbo ẹ̀ lẹ ń wò gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ aládé gbogbo àwọn ọmọ dúdú both home and abroad ṣé gbogbo ẹ̀ lẹ ti ń wò àbí ẹ̀ tá a bá ń sọ fún yín pé inú ẹ̀sìn ó wà ní ìtọ́ fi kó yín lẹ́rú ẹ̀yin kan ẹ̀ wọlé ẹ̀ jáde ẹ̀ wọlé ẹ̀ jáde kò yé yín àbí ẹ̀ ẹ̀ rí i pé ẹ rí i pé ọkọ̀ déédéé wá ọkọ̀ déédéé de gbogbo yín ní chain lọ́wọ́ ọkọ̀ déédéé kó àwọn kan lọ sí amẹ́ríkà wọ́n kó àwọn lọ sí portugal wọ́n kó àwọn kan lọ sí germany wọ́n kó àwọn kan lọ sí gbogbo europe kiri ẹ rí i pé bẹ́ẹ̀ ni àbí ṣe rí i pé bẹ́ẹ̀ lọ́kọ̀ déédéé kó yín lọ lórí kí lọ́ fi wọlé sí lára lórí ẹ̀sìn ni hmm, inú ẹ̀sìn yìí kan náà làwa gbé jáde fún ẹ̀yìn kan ẹ̀ ń wọlé ẹ̀ ń jáde òye yín àbí fídíò yìí òye yín dáradára ẹ̀ rí i pé Eh, bá máa sọ yorùbá yẹn ẹ rí i pé bí fídíò tá a máa gbéjà tá a máa gbéjà lè léni ẹ rí i pé bí akọ̀ máa máa pariwo lè fẹ́ jẹ́ a máa pariwo àwọn nǹkan tó máa ṣí yín ní ojú kó máa ṣí yín ní ọkàn tó máa gbé yín padà lọ síbi rúùtù yín ibi tẹ́ ti wá gangan gangan kó máa ṣí gbogbo ojú yín pátápátá òun lélẹ̀ tá à ń gbé jáde fún yín òun lélẹ̀ tá à ń gbé jáde díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀díẹ̀ fún yín bọ́ kò yé yín gbogbo ẹ̀yin ọmọ aládé especially ẹ̀yin ọmọ aládé tẹ bá rántí nǹkan tí màmá sọ mo sì máa ń padà sórí ọ̀rọ̀ tí màmá sọ màmá ní pé àwọn máa padà àwọn máa bá ẹ̀yin ọmọ Yorùbá sọ̀rọ̀ pé ṣé ẹ̀ mọ̀ pẹ́yìn gangan ni Israẹla ẹ̀ ẹ̀ mọ̀ pẹ́yìn gangan lọmọ Israẹli àbí kò yé yín àtò yé yín láìpẹ́ ayé yín láìpẹ́ ayé yín bẹ̀ ẹ̀yin gangan gangan ni ọmọ ẹ̀yẹ bọ̀ lápò ni ẹyẹ yẹn ń bọ̀ lápò báyìí kí kí kí kí kí kéèké ló mẹyẹ bọ̀ lápò ṣé rí gbogbo nǹkan mo sọ fún nǹkan tó wà nínú báíbù ẹ ilẹ̀ yorùbá ni kò lè yé yín kò lè yé yín ojú yín dì ní kò lè yé yín kò lè yé yín ẹ̀yin tó bá ti àwọn tó bá ti ní làákàyè tójú wọn ti là dáradára á ti máa rí i pé háà ah, eléyìí ah, wọ́n sọ wọ́n náà sọ òkúta di omi wọ́n sọ eléyìí di kinní kan àwọn kìnìún ṣe kinní kan eh, bí irú fídíò táwọn kọ́ wò táwọn ọba àwọn ọba wèrè tó ń bára wọn jà tó jẹ́ pọ̀ ọba kan ló yẹ kó wà lórí ìlú tó jẹ́ pọ̀ ọba mẹ́ta ló wà ńbẹ̀ àwọn olè tó ń pera wọn ní Ìgbòho tẹ̀sí gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ eh, ọba yẹn náà dárúkọ àwọn nǹkan ó dárúkọ àwọn kọ̀ọ̀kan bọ́ ó yí àwọn ọba yẹn because wọ́n pẹ̀lú tó ń lò tó fi kó yín ní ẹrú òun náà dẹ̀ lọ́n sísìn ń lò wọ́n tún fi nǹkan síbi wọ́n ti fi wọ́n ń lò wọ́n wọ́n tún sì fi ń kó yín ní ẹrú náà wọ́n tún sì fi ń kó yín lẹ́rú ojú yín ò là òun la fi sọ fún yín pé ó ní àwọn òbí kọ̀ọ̀kan tó yẹ kójú yín máa là sí tójú yín ò là lé lórí ó ní àwọn ibì kọ̀ọ̀kan tó yẹ kí ojú ọmọ Yorùbá kó máa là sí ojú yín ò ṣe kíni kó o là sí i wọ́n jẹ́ ní pé igi gogoro má kún wa lójú àtòkèrè báyìí láti ń wò ó àtòkèrè ní àtòkèrè ní wọ́n ní pé kígi má gún wa lójú ibo la ti máa ń wo ibi tí igi yẹn ti fẹ́ gún wa lójú àtòkèrè ni ẹ àtòkèrè ni ẹ jẹ́ àjọ wo àwọn image tí mo fẹ́ fi wọ́n wáyé ṣẹ́rí image ẹ lè má rí dáadáa máa ṣe tó máa tóbi fún wa ṣe ti rí àwọn image ẹ wo image yìí dáradára ẹ wò ó dáradára ó yẹ máa wò ó ẹ wò ó kí ló represent níwájú yín kí leléyìí sọ níwájú yín àbí kí leléyìí ń pè níwájú yín kí lẹ̀yin kan rò níwájú yín àbí báwo lẹ ṣe feel níwájú yín kí lẹ̀yin rò tí àwọn aláwọ̀ funfun tán ọ̀ gbé èmi ní íméjì Jésù sínú ṣọ́ọ̀ṣì wọn tó jẹ́ pé tó bá máa sọ̀rọ̀ ìdàkejì náà ń sọ̀rọ̀ sí bọ̀ kò yé ogbó yín látọdún yìí Putin wá jáde ó wá ṣí ojú yín sí àwọn nǹkan kan àwọn kan náà sì wà bíi pé aláìgbàgbọ́ ojú wọn sì dì í sí gbogbo nǹkan tí Putin ṣí ojú wọn sí àwọn kan sì ń di etí tó jẹ́ pé wọ́n sì ń tẹ̀lé àwọn àwọn ọba òfò wọ́n sì ń tẹ̀lé àwọn ẹ̀líìtì òfò wọ́n sì ń tẹ̀lé àwọn gómìnà òfò tó lè jẹ́ pé gbogbo àwọn gómìnà iná rí gbogbo kínní tó ń lọ kiri ìjọ sọ̀rọ̀ sí wọn lè sọ̀rọ̀ sí i because nítorí kí ni àjẹ́ńdà kan náà lọ́jọ́ ní láti ṣe kí ni láti pa yín run láti ṣe kí ni láti gba ilẹ̀ yín. tẹ bá jókòó tẹ bá wò dáadáa àtìgbà tó ti ń kó yín ní ẹrú wọ́n bìlíìfù pé ẹ ẹ lè pọ̀ tó tẹsí wà báyìí mọ́ wọ́n fún yín káàkiri ojú yín ò sí ẹ náà ojú yín ò là sí i wọ́n try láti wá láti wá ṣẹ́yìn yín láti wá fún yín láwọn oògùn olóró wọ́n tún rí i pé kò ṣiṣẹ́ fún yín wọ́n wá try láti wá gbé kíni wá wọ́n wá fẹ́ gbé AI wọlé kan pa yín dànù láti wá ṣe kíni láti wá gba ilẹ̀ yín but Putin wá jáde síta pé àsìkò yín rèé because ẹ̀yin kan ẹ̀ tí ẹ̀ tí appreciate nǹkan kan tó yẹ kí gbogbo aláwọ̀ dúdú máa appreciate ẹ̀ tí appreciate ẹ̀ mo ò tí sọ̀rọ̀ lọ sọ́dọ̀ màmá o eléyìí tí mo fẹ́ sọ yìí ó yẹ kẹ́ máa appreciate ẹ̀ ni ó yẹ kẹ́ wáyé tí wọ́n ní pé kọ́ máa appreciate arákùnrin kí lórúkọ ẹ̀ kí lórúkọ ẹ̀ president president kí lórúkọ ẹ̀ irú ọ̀ bàbá kò jẹ́ Putin president Africa ló wà ah, president. Um, Ah, orúkọ ẹni ẹ̀ ti kú lórí mi àwọn eh, mo máa ń play video ẹ̀ mo máa ń play video ẹ̀ rí. president mo ní Mugabe eh, president ni eh, Mugabe àbí mo ń lọ jà no. Ah, orúkọ ẹ̀dẹ̀ orúkọ ẹ̀dẹ̀ kú lórí mi tí bá ti rántí màá máa padà sórí ẹ orúkọ ẹ kú lórí mi orúkọ ẹ mo máa ń rántí orúkọ ẹ ó yẹ kẹ máa rántí orúkọ ẹ lórí kẹ kẹ máa kẹ máa appreciate president yìí bó gbogbo àwọn àwọn dúdú náà lọ pawọ́ pawọ́ pọ̀ pẹ̀lú àwọn aláwọ̀ funfun tó fi pa àpilẹ̀ fídíò ẹ̀mí báyìí tó fẹ́ ṣe ó fẹ́ tún ilẹ̀ gbogbo àwọn aláwọ̀ dúdú ṣe wọ́n wọ́n gbìmọ̀ papọ̀ wọ́n pa àwọn náà ti ń regret ẹ̀ báyìí òun lẹ wá rí Putin tó wà ó pé iṣẹ́ tó tarakùnrin yẹn tó yẹ kó ṣe jẹ́ kó wọn bá wọn parí ẹ̀ báyìí kí yàrá fi lè jẹ gbogbo ẹ̀yin aláwọ̀ dúdú especially ẹ̀yin náà ẹ̀yin dúdú ẹ̀yin ọmọ Yorùbá kí yàrá jẹ yín ó wá ṣí ojú yín ó fún yín ní bíntín nínú àwọn ọ̀rọ̀ yìí but still yet náà still yet náà ẹ̀yin kan sì ń di ní ojú o ẹ̀yin kan ò ríran o ẹ nǹkan kan rárá sí nǹkan kan wájú yín mo máa sọ pé tó bá gbé kò níwájú ẹ lè tí ẹ mọ̀ ẹ tí ẹ lè rí dépèlópò lẹfẹ mọ nǹkan tó ń jẹ ẹ tí ẹ lè kó lè yé yín rárá báà ló sì fẹ́ yé yín tèmi èèyàn tó bá lajú ní nǹkan máa yé kò tí ẹ lè yé yín rárá àbí kò yọra báyìí òun la fi ń sọ fún gbogbo wa ni pé àsìkò wa rèé o àsìkò wa rèé o Putin ti ó ti ń ṣe tiẹ̀ báyìí màmá ti ṣe ṣe ṣe ṣe ṣe màmá ní pípẹ́ padà sórí èdè yín ọlọ́run ń lo màmá fún èdè Putin jáde fún Bible tó fi kó yín ní ẹrú bọ̀ stíyẹ̀ tójú yín ò tí ì ṣí ẹ̀yin kan sì ń ya wèrè ẹ̀yin kan sì ń ṣorí burúkú ẹ̀yin kan sì ń ṣe bí aládàánù lórí ìrìn àjò táwa yìí tó jẹ́ jẹ́ pé ó ń gbé kò níwájú báyìí ojú ẹ̀yin wèrè kan ò rí etí ẹ̀yin kan ò etí ẹ̀yin kan ti di àìsàn burúkú ó ti kówó ẹ̀yin kan ní orí ìwé létí wọ́n ti fi dẹ̀yìn ní etí Putin ṣe kó ṣí yín ní ojú màmá ń gbé yín lọ sórí èdè ní pé kẹ lọ sórí èdè yín kẹ padà sórí ibi tẹ́tí ibi tẹ́tí ibi tẹ́tí ṣẹ̀ tẹ́tí ṣẹ̀ wá kẹ padà lọ sórí ẹ̀ ibi tó yẹ kẹ support ẹ eh, support ẹ ibi tó yẹ kẹ tẹ̀lé lọ́kẹ́lẹ́ support òun ni most of olórí burúkú yín tẹ̀lé òun làwọn ọba òfò àwọn elite òfò àwọn gọ́vnà olórí burúkú tẹ̀ǹtẹ̀lé kiri ẹ̀yin pẹ̀ wá máa jáde pé ebi ń pa mí ebi ebi yẹn ló máa pa yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín ní alẹ́ yìí ebi yẹn ló máa ló máa ló máa yọ ikùn yín dànù ló máa yọ fún yín dànù bẹ́ẹ̀ ni mo sọ fún yín because tẹ́ ẹ̀ bá tẹ̀lé the right place ebi yẹn ló máa pa yín lónìí because ebi tẹ́ ń pa tẹ́ ń pariwo fún àwọn eléyìí wá mo ti máa ń sọ fún yín they come to kill to steal and to destroy three key points ló wá lò fún yín ló fẹ́ fi ló fẹ́ dalẹ̀ ayé yín rú ló fẹ́ fi pa yín run tìrantìran tàn ní gbọ́n pa yín mọ́ tó ní gbọ́npa yín mọ́ láyé <clears throat> that is a three key point tó fẹ́ fi lò yín tó fẹ́ fi lò á lò fún yín bọ́ màmá ti dìde putin náà tuntun jáde ó tún ṣí yín ní ojú ó tún ṣí gbogbo adúláwọ̀ gbogbo ẹ̀yìn ọmọ gbogbo ẹ̀yìn dúdú ó ṣí gbogbo ojú yín ní gbogbo àgbáyé gbogbo àgbáyé ló ṣí yín ní ojú ẹ̀yìn kan sì ń ṣe kí ni ṣé kí ni ètò tọ́ ṣáà ṣé kíní yìí is it truth ah kíní yìí ṣé kò ń ṣe pé irọ́ ni kíní yìí ah ṣá believe lórí kíní yìí ṣá ah ṣé àgbàgbọ́ ṣá ah mo ò tiẹ̀ mọ̀ bí àtòtọ́ ni nǹkan tó tiẹ̀ sọ bẹ́ẹ̀ ni ẹ ṣe ìyá mi mo ti ẹ jẹ̀ wò ó mo ẹ ṣe wo screen yìí sí Gaddafi ẹ ṣe gan ìyá mi ẹ ṣe gan Gaddafi ṣé ní gàdáfì kan náà tẹ́ ń sọ yìí tá à ń tí mo dárúkọ yìí jẹ́ mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín ní alẹ́ tí ò yé gbogbo ọmọ Yorùbá mo ò sọ́rí màá sọ ní alẹ́ yìí ṣé ní gàdáfì tẹ́ ń sọ yìí ẹ́ ìkan nínú àwọn kan nínú ọ̀hún um, um, bá máa yẹ pùtì ẹ̀ bíi cousin yẹn cousin gàdáfì gangan ẹ́ ìlú tí mo wà yìí lárákùnrin yẹn kú sí ìlú tí mo wà yìí gangan ló kú sí àjọ lọ sí iléèwé ni àjọ kọ́ọ̀sì kan náà ni èmi ń ṣiṣẹ́ ń bò òun ṣiṣẹ́ ń bòmí ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni màá fẹ́ sọ̀rọ̀ kan fún ní alẹ́ yìí tí ò yẹ gbogbo àwọn aláwọ̀ dúdú tó dẹ̀ yá wa kan tójú wa ti dàrú tójú wa ti kú rí n hmm? fẹ́ ṣe wa ní etí ṣe rí arákùnrin ìgbà tí wàhálà wà ní ìlú ní ìlú Libya yẹ ṣèbí Libya ní Libya ní Gaddafi wa ní ìlú Libya ní gbogbo àwọn fámílì ẹ̀ ló ti sọ fún wọn pé kàn máa pé kí gbogbo wọn fọ́n ká gbogbo wọn lọ arákùnrin yìí wá sí ìlú yìí ìlú tí mo wà yìí ti bá sọ fún pé arákùnrin yìí mọ́tò ló pa ó wà lórí kẹ̀kẹ́ ó ń go kẹ̀kẹ́ lọ síbi iṣẹ́ ní ìdájí ni mọ́tò pa arákùnrin yìí kọ́lọ́hún fún ọ̀run kẹ kílódùmarè fún ọ̀run kẹ ti bá sọ fún yín pé arákùnrin yìí tí mò ń sọ ń pa yìí ẹ mo fẹ́ mò ń gé fún yín kò jẹ́ pé òun nìkan ló wà bí ayé o ó ní sísítẹ̀ wà nínú nílùú London sísítẹ̀ ọmọ yẹ ọmọ bàbá ẹ̀ ó wà nílùú London tó yẹ pé cousin àwọn Gaddafi ni òun ló wà nílùú ibi tí mo wà yìí àjọṣe kọ́ọ̀sì ni tí mo tún ṣe padà sẹ́yìn kọ́ọ̀sì tó ṣe ẹ́ jẹ́ǹsẹ̀ jẹ́ǹgé fún yín ọ̀rọ̀ lé ayé yìí bíntín ni ọ̀rọ̀ lé ayé yìí ṣẹ́rí ilé ọ̀rọ̀ ayé tí gbogbo àwọn èèyàn wà máa yá tán wà máa yá ẹ́ sí kankan náà there is nothing on this life tí ò bá yé yín mo fẹ́ jẹ́ kí nǹkan kan yé yín ní alẹ́ yìí mo ò sọ̀rọ̀ débẹ̀ rí mo kàn fẹ́ sọ fún yín lálẹ́ yìí ṣẹlẹ arákùnrin <clears throat> nǹkan náà tí mo sọ èèyàn tó dára gidigidi gan ni tó dáa gidigidi tó dára gidigidi gan ni ó gbà òkè gan gidigidi gan ni ẹ̀yin kan ilé lọ fáńdà torúkọ ẹ̀ ó ti kú sáàdì lórúkọ náà orúkọ ẹ̀ sáàdì Saadi lórúkọ ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni mo orúkọ ẹ̀ gangan ni mo dárúkọ fún yín but tí bá sọ tuntun bẹ̀ parapara bẹ̀ fún yín níjọ́ tó fẹ́ fún wa ní certificate lórí course tàjọ lọ ṣe ṣe mo pé kò gbà náà ó gbà but ó mu fún mi ó lóun máa gbà padà ní ìjọ́ kejì ìjọ́ kejì tó lóun máa gbà lọ́ọ̀ ló kú ni mọ́tò gbà tó lọ síbi iṣẹ́ ó yẹ wá máa sọ fún mi ká ní pé ìgbà tí Gaddafi ń sáré kiri tó fẹ́ jẹ́ kí gbogbo Áfíríkà dúró lórí nǹkan ẹyọkan tó ń dúró dáadáa ẹ́ arákùnrin wa kò ní wá sí ìlú òyìnbó because nítorí pé gbogbo Áfíríkà ti dàrú wọ́n dẹ̀ ti mú gbogbo fámìlì wọn pa wọ́n lórí kí ni àwọn wẹ́ẹ̀sì yìí ni èyí tó bá ti mọ̀ nínú fámìlì wọn á padà nù bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbọ́ tọ́lọ́hún ṣe sọ pé ó máa kú nìyẹn tọ́lọ́hún ṣe sọ pé arákùnrin yẹn máa kú nìyẹn ó ti lọ sí bọ̀ mo wá ń sàn kọ́kọ́ fún gbogbo àwọn ọmọ Yorùbá hmm? ikú kan ló máa pààyàn ikú ẹyọ kan báyìí tọ́lọ́hún bá ní pé ikú tó fẹ́ pààyàn kò tí ì tó àsìkò ò tí ì tó kò sí nǹkan tọ́lọ́hún fẹ́ kò sí ikú tó lè pààyàn à ń sọ fún yín pé Gaddafi ṣe ṣe ṣe ṣe ṣe ṣe wọ́n mú balẹ̀ ó lọ àbí Putin wá rí i pé èèyàn tó fẹ́ gba ìran Áfíríkà kúrò ní gbogbo oko ẹrú lélẹ̀ yìí ó wá jókòó wà wò pé inú nǹkan tó fi dè wọ́n lóko ẹrú lélẹ̀ yìí jẹ́ kó gbé síta so that ojú àwọn dúdú á lè ṣí tí mọ̀sán dúdú Áfíríkà orí wọn bá tiẹ̀ dàrú àwọn èyí tó wà ní abroad orí wọn ò orí wọn ò ní dàrú especially àwọn tó wà ní black American tọ̀hún tọ̀hún gbà wọ́n gbàgbẹ̀rẹ́ tọ̀hún nígbà ó wá ṣí sílẹ̀ fún wọn pé ó yẹ máa wò ó gbogbo wọn tó fi kó yín lóko ẹrú lélẹ́yìí bọ́ ẹ̀yin Áfíríkà ẹ̀yin tẹ Áfíríkà tó yẹ kẹ́ dìde ní pé enough is enough ẹ wo Mali ẹ wo Burkina Faso ẹ wo Niger àwọn ìlú mẹ́ta tí mo dárúkọ tí mo kọ̀ọ̀rọ̀ dárúkọ fún yín yẹn ẹ lọ wo gbogbo àtìgbà tó ti gbàlú wọn ẹ lọ wo tí ìlú wọn ṣe rí ẹ ọwọ́ ń pariwo òmìnira fún gbogbo ẹ̀yin ọmọ aládé ẹ̀yin kan sì ń gbàbọ̀dẹ̀ ẹ̀yin kan sì ń yorí burúkú kiri ẹ sì ń ṣe bí wèrè ẹ ń ṣe bí asínwín ẹ ń ṣe bí àdánù ẹ ń ṣe bí ẹ̀kiri wọ́n dè yín lórí èdè wọ́n gbé ẹ̀sìn wá wọ́n fi bọ́ fi bò yín lójú àbí tẹ̀sìn ẹ̀tẹ̀ ló kọ́kọ́ wọ̀sì jù ọkọ̀ òun yẹn lọ́kọ́kọ́ fi wáìpù yín dànù wọ́n fẹ̀sìn yẹn kọ́kọ́ fi destroy ilé ayé yín gbà tó fẹ̀sìn yẹn destroy ilé ayé yín tán wọ́n wá fẹ́ gba èdè wọ́n tún fẹ́ gba èdè yẹn náà lọ́wọ́ yín ṣùgbọ́n tí ń sọ fún yín pé kẹ́ má sọ èdè yín mọ́ ní ilẹ̀ location four one nine yẹn ṣèbí torí pé àbẹ̀rẹ̀ tá a pariwo síta yìí ni wọ́n tún padà sórí ẹ̀ ní pé ó yá ẹlẹ́mà ẹlẹ́mà sọ èdè yín tó ti rí pé ojú àwọn kan ti là bọ́ wọ́n ń jiyín sílẹ̀ ẹ̀yin ọmọ aláàdé mélòó ló ti wá dìde because stage táwa yìí gbogbo ẹ̀ńtáyà gbogbo ọmọ aládé ló yẹ kó dìde kò yẹ ká rí èèyàn kankan tó máa tako ìrìn àjò yìí mọ́ kò yẹ ká rí èèyàn kankan tó máa máa fún ìrìn àjò yìí mọ́ but still yet náà ẹni tó bá máa ṣègbè kò ní ṣe láì má ṣègbè nínú ẹ̀yin ọmọ aládé ẹni tó máa yọrí burúkú kò ní ṣe kò ní ṣe láì má yọrí burúkú ẹni tó máa sùn tó ò ní jí mọ́ nínú yín kò ní ṣe láì má sùn tó ò dẹ̀ ní jí mọ́ bẹ́ẹ̀ ni tọrọ ìrìn àjò yìí ṣe rí nìyẹn ọ pè yín níwájú ọ pè yín lẹ́yìn ọ pè yín lápọ̀ tún ọ ń pè yín lápò òsì èyí mélòó ló gbọ́ nínú yín wọ́n fi religion wọ́n fi scam yín wọ́n fi èdè wọ́n fẹ́ gba èdè lẹ́nu yín ẹ̀ ń sọ òyìnbó pààràrà bí ẹni tó ṣépè fún tó bá bá tó bá béèrè lọ́wọ́ yín pé kí lorúkọ rẹ ìwọ ẹ̀yin kan ẹ̀ máa dáhùn pé mi ò gbọ́ mo understand mo understand I don't understand it again yẹ kó o ti dórí burúkú ó ti ya wèrè ó ti da sínwín níjọ́ wo ni wọ́n lọ sí ìlú China tí wọ́n rí wọn tó sọ èdè English rè lẹ́yìn èdè wọn níjọ́ wo ni wọ́n lọ sí ìlú French kò bá sọ English fún wọn wọ́n máa fi àṣà dá ẹ lóhùn padà pé àdó mo gbọ́ anglais nǹkan tó máa sọ fún ẹ nìyẹn mi ò gbọ́ anglais english ló ń jẹ́ anglais tó bá lọ sí espanyol á sọ fún ẹ pé mi ò gbọ́ mo ò gbọ́ english náà ló máa fi sọ fún ẹ á fi french no, um, spanish bí ẹ dẹ lóhùn wọ́n wá gbé english wá bá ẹ̀yin ọmọ aládé ẹ̀yin wèrè kan wá gbà á àwọn ọbọ òfò gba english kẹbìlẹ mọ̀ pé àwọn ọbọ ọbọ òfò pọ̀ ní ilẹ̀ yorùbá àwọn ẹlíìtì olórí burúkú gbà á àwọn gómìnà yín àwọn aṣèrè tó yẹ pé wọn ní àjẹńdà títí wọn wọn gbà á nínú nǹkan tí mo rí lẹ́ni ṣèbó lórí burúkú tuntun wọn tuntun wọn tuntun demolish ní ìlú èkó tá ti sọ most of the time àjẹńdà fún twenty thirty fún nípa sanwó sanwó okú olófo olófo tó ń bó ológo jà àwọn tó máa lépa tó pọ̀ ní ilẹ̀ yorùbá à ń sọ bí eré bí eré ẹ̀yin kan máa tí ì dìde ẹ̀yin kan sì ń ṣe bí aláìgbàgbọ́ aláìtí ẹ̀gbọ́n nǹkan kan rárá ni gbogbo yín lẹ́pọ̀ ní lórí ìrìn àjò yìí níjọ́ òun lẹ tó máa dìde níjọ́ òun létí yín máa ṣí níjọ́ òun lọkàn yín máa là gbogbo ọmọ yorùbá ẹ wá ń jẹ́ káwọn gọ̀lúgọ̀ kọ́ wọ́n máa tì yín gọ̀ọ́gọ̀ọ́ tẹ̀lé wọn bíi gọ̀lúgọ̀ ẹ̀yin náà wọ́n pa àwọn ọkùnrin gọ̀lúgọ̀ ẹ̀yin náà ń ṣe bíi gọ̀lúgọ̀ níjọ́ lẹ́tọ́ níjọ́ lójú yín máa là níjọ́ ọlọ́kàn yín máa ṣí lórí ìrìn àjò táwa yìí níjọ́ lẹ́tọ́ máa sọ pé irọ́ nǹkan tá a fẹ́ leléyìí nǹkan tí mo ò fẹ́ leléyìí ẹ̀ níjọ́ wo níjọ́ wo la máa dìde la máa sọ pé a fẹ́ gba ẹ̀tọ́ wa níjọ́ wo ni ẹ jẹ́ a máa béèrè lọ́wọ́ ara wa fúnra ara wa ẹ jẹ́ a máa béèrè lọ́wọ́ ara wa ní pé ìjọ wo báyìí báyìí báyìí ìjọ báyìí báyìí ni mo máa dìde ní pé irọ́ mo ò ṣe kó mọ́ o ìran Yorùbá ni mí ìran ọmọ aládé ni mí màmá rẹ̀ ti sọ most of the time pé gbogbo ẹ̀yin ìran aládé gbogbo yín pátápátá ni ìran aládé àfiwọ tó bá tó bá tó bá pinni lọ́kàn rẹ pé òun ṣọmọ aládé ni àbẹ̀rẹ̀ pé Putin máa wá láti ìlú ẹ̀ wá bá yín pé ó yẹ ìdíde o ìyẹn èdè tó fi dèyìn lélẹ́yìí o mo ti mo ti bá yín tú síta o irọ́ kò bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ gbogbo ẹ̀yin aláwọ̀ dúdú pátá ló bá sọ̀rọ̀ ó wá kù kó dìde fúnra ara rẹ wọn fi ẹ̀sìn dè yín àṣọ fún yín pé ẹ̀sìn tó fi ń dè yín yìí ẹ̀yin kan sì ń ṣe bí wèrè ẹ̀sìn lọ sídìí ẹ̀sìn tó fi dè yín. a ní pé kò sí jẹ̀nú nínú wọn o àwọn kan wà tó jẹ́ pé wọ́n dúró lórí òtítọ́ tó ń pe ọlọ́run lójú ní lórí òtítọ́ bọ́ ẹ̀sìn yìí ó pẹ̀lú nǹkan tó fi dè yín èdè yìí ó pẹ̀lú nǹkan tó fi dè yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣẹ́rí nǹkan méjì yẹn key point méjì yẹn ó ní agbára kò di dandan ká gbé ìbọn ká máa yìn ká máa yìn fáwọn èèyàn káwọn èèyàn tó mọ̀ pé inú ogun lẹ wà inú agbára ogun lẹ wà wọ́n gbé ẹ̀sìn tí wọ́n wá wọ́n gba ẹ̀sìn tí yín wọ́n gbà lọ́wọ́ yín wọ́n gbé èdè tiwọn wá wọ́n gba èdè tiyín wọ́n gbà lọ́wọ́ yín wọ́n fún yín ní ti tiwọn ẹ̀yin á wá máa wá láti ìlú tiyín ẹ máa bọ̀ ní ìlú yìí tẹ bá délùú yìí tán ẹ wá máa sọ òyìnbó pààràrà òyìnbó máa dúró máa wò yín pé máa wọ lórí burúkú máa wá ṣí èrè eléyìí ò tiẹ̀ mọ ibi tó ti wá kò tiẹ̀ mọ èdè ẹnu ẹ̀ mọ́ kò tiẹ̀ lè sọ èdè ẹ̀ mọ́ wàá Chinese awọ̀lù mi èdè ẹ̀ ló máa sọ èdè ẹnu ẹ̀ ló máa sọ a máa sọ fún wọn pé òun understand òun ò gbọ́ English tán sọ wọn máa lọ gbé Chinese ẹgbẹ́ wá tó jẹ́ kó ti pẹ́ nílùú yìí a wá sọ English fún a wá bá wọn túmọ̀ ẹ̀ fún wọn tó bá túmọ̀ ẹ̀ fún wọn á dẹ̀ padà àwọn méjì tó bá lọ bá èdè wọn ló máa sọ. bọ́ ọmọ Yorùbá mélòó ló lè ṣe yẹn ẹ̀yin kan náà lẹ máa jẹra yín lẹ́sẹ̀ ẹ̀yin kan náà lẹ máa gbàbọ̀dè ẹ̀yin kan náà lẹ máa jáde tẹ máa gbọ́ a níbí báyìí tẹ máa lọ sọ fún alákejì ní pé b ló sọ. ẹ nílò ẹ fẹ́ ìlọsíwájú ara yín rárá. ó pẹ̀lú kan tó fi kó yín lẹ́rù ó pẹ̀lú ẹ̀ káfíkó yín ní ẹrú gidigidi kan ni o ó náà fídíò kan tí yẹ kí n ṣó mo fẹ́ ṣú ẹ̀ lórí lórí platform ni mo fídíò yà lọ́wọ́ mi ẹ̀ẹ́rì tó ti dè yín ẹ pọ̀ nínú wọn ọmọ Yorùbá pọ̀ nínú wọn dáadáa ọdẹ yìí ní ọwọ́ ọdẹ yìí ní ẹsẹ̀ wọ́n fi wọ́n fi kíní kọ́kọ́rọ́ ńlá wọ́n fi dè yín ní ẹnu bẹ́ẹ̀ ni mo sọ fún yín eléyìí kọ̀nfàmù ni eléyìí ti pé bí a dẹ̀ wí dẹ̀ wí àbí dẹ̀ ṣe dẹ̀ ṣe fídíò ẹ̀ wà lọ́wọ́ mi a lè gbé wá sórí bíbá yìí àbí kò yé wa à ń sọ à ń sọ bí eré bí eré à ń sọ à ń sọ bí eré bí eré bọ ẹni tó bá máa gbọ́ ló máa gbọ́ ọ ní tájá bá máa sọnù kò mà ní gbọ́ fi ọlọ́dẹ. ọ̀pọ̀lọpọ̀ ló máa ló máa sọnù tó ní gbọ́ ìfẹ́ ọlọ́dẹ tó ní gbọ́ ìfẹ́ ọlọ́dẹ lórí ìrìn àjò táwa yìí lórí péyì lórí ìrìn àjò táwa báyìí báyìí báyìí báyìí dáàrin yìí mo dẹ̀ ti máa ń sọ ọ́ sẹ́fẹ́ máa ń sọ lórí ètò dáradára nípa àwọn ọmọ Yorùbá kan máa lọ wọ́n máa kú hmm, wọ́n máa lọ eléyìí pé bíyà wọ́n dẹ́rù ikú báyìí hmm, hmm, àfọwọ́fà títí ọwọ́ wọn ló máa fi jẹ́ kán lọ lórí ìrìn àjò àfọwọ́fà títí ọwọ́ wọn báyìí ló máa tì wọ́n sẹ́nu ẹ̀ kò ń ṣe pé bí ẹ̀yàn kan ló ń rò sí wọn àfọwọ́fà ọwọ́ wọn ló máa tì wọ́n sẹ́nu ẹ̀ because wọ́n ní pé tó bá kọ wájú sí ẹ dá tó bá kọ ẹ̀mí sí ẹ dá tó bá kù wọn nìkan kó tó rún ara rẹ pa tún èrò tó wà nínú ọkàn rẹ tó wà ní ara rẹ kó lọ tún pa bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n ní ọ̀rọ̀ ọ̀rọ̀ àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí tó bá dénú ẹ̀ dodidi ọ̀rọ̀ kéékèèké báyìí la máa sọ fúnra wa kéékèèké báyìí la máa sọ fúnra wa a máa máa fi ṣíra wa ní etí bó ti ti ṣe ó ti ń ṣe tiẹ̀ bọ̀ báyìí o màmá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí pé kí ìrànkẹ́ jáde kúrò nínú oko ẹrú òṣìṣẹ́ gbogbo iṣẹ́ tí màmá ń ṣe nìyẹn tí màmá màmá ń ṣe gidi gan màmá yọ ọ̀n sùn ọ̀n wo àdúrà gbogbo ẹ̀ ìrìn àjò fóun kọọlù gbogbo everything màmá ń ṣe ìjẹ́ mélòó ló lè ṣe ní yín no none of you can do it you can do it ẹ lè ṣe àwọn olófo lẹ̀ ń tẹ̀lé tọ́wọ̀n ti ẹ̀rí ti yín rò tọ́wọ̀n ti ẹ̀ gbàdúrà fún yín pé kẹtì ẹ̀ kúrò nínú oko ẹrú màmá yìí kírètì gbogbo nǹkan pátápátá látìgbà tí màmá yìí ti ń bá ìrìn àjò yìí bọ̀ ẹ̀yin mélòó lẹ́nu náwó sókè nínú ẹ̀yin olófo ọmọ Yorùbá ẹ̀yin àdánù ọmọ Yorùbá ẹ̀yin tí ilẹ̀ máa gbé mì lówó yẹ nínú ọmọ Yorùbá ẹ̀ tó máa náwó sókè pé iṣẹ́ tí màmá yìí ṣe láṣẹ tìlélẹ̀ ẹ kọ sínú comment section ẹ kọ sínú comment section ò bá máa wà lábẹ́lẹ̀ kó máa wá fetí kọ́rọ̀ kọ sínú comment section àbí àwọn olófo tí gbogbo yín tẹ̀lé lẹ́yìn tó jẹ́ pé àwọn yìí kan náà ni olè àwọn yìí kan náà ló ń gbowó lọ́wọ́ yín àwọn yìí kan náà ló ń parọ́ fún yín àwọn yìí kan náà ló ń sọ fún yín pé ẹ ẹ ẹ lọ wo màmá òun ló wà ní <coughs> òun ló wà ní ìkẹjà òun ló wà ní àbújá òun ló wà ní bíbáyìí òun ló wà ní kàmọdì lẹ́yìn gbogbo shit nonsense tó ń ṣe kiri àwọn èèyàn wọn máa kú ní ní ọjọ́ta tẹmí lẹ́yìn bẹ́ẹ̀ tí mo lẹ́yìn bẹ́ẹ̀ tó lọ ṣe kíní bẹ́ẹ̀ tó lọ wo gbogbo ìrìn àjò níyàn bẹ́ẹ̀ àwọn ọmọ tó pa síbẹ̀ bọ̀bọ̀ àwọn tó pa síbẹ̀ jọ yẹn lẹ́yìn Saoty Ìgbòho tó gbé gbà yẹn gbogbo yẹn rí ìyẹn nígbà àwọn pípù yìí ọ̀rẹ́dì láti gbà yín ọ̀rẹ́dì láti láti destroy ilé ayé yín but àwọn èèyàn ń kú nínú ilé ebi àwọn èèyàn ń pariwo pé àwọn ò rí oúnjẹ jẹ but you people don't think about that ẹ ti ẹ̀rọ ń pa ẹ̀ máìlì yìí ò tiẹ̀ lọ síbẹ̀ kò tiẹ̀ kàn sáì yín rárá ẹ̀ ń fi pé nǹkan tẹ̀yìn ṣe ló ti wà right ẹ̀ ń fi pé kò sẹ́líbọ̀dì tó lè mú yín kò sẹ́líbọ̀dì tó lè bá yín sọ anything nǹkan tó máa mú yín bọ̀ láìpẹ́ láìpẹ́ láì jìnnà nǹkan tó máa mú gbogbo yín ó ń bọ̀ bàbá dẹ̀ ẹ̀ wọlé. <laughs> ok eh, ẹ jẹ́ kí mi dákẹ́ mi àti bàbá dẹ́sí sọ̀rọ̀ ọjọ́ ti lọ bàbá dẹ́sí ẹgbóhùn sókè. bàbá dẹ́sí. ẹgbóhùn sókè. ṣé ẹ ń gbọ́ mi. ẹ mọ̀ ń gbọ́ ok ó dà kí mo echo àbí. irú àwọn ẹ̀rọ echo ń sìn ó wà òkè. mo ń gbọ́ra mi lẹ́ẹ̀mejì o. irú kò tiẹ̀ wá echo mi wà rárá. mo ń túra mi ẹ̀ bàjẹ́ kí n tún padà wọlé mo ń gbọ́ra mi lẹ́ẹ̀mejì ó máa máa confuse mi ẹ̀ kí n wọlé again. ọ̀dọ̀ yín ló dé àbí kò yára báyìí gbogbo ọmọ yorùbá òtítọ́ ọ̀rọ̀ ní kókó má sọ wọn o òtítọ́ ọ̀rọ̀ kò ní kó má sọ wọn o tẹ́ káàbá sọ òtítọ́ ọ̀rọ̀ wàhálà ni o ìjọ́ta ká sọ òtítọ́ ọ̀rọ̀ ká kú sínú òtítọ́ ọ̀rọ̀ ìjọ́ta kẹ́ à ń bọ̀ yẹn ìjọ́ta ká sọ òtítọ́ ká kú sínú òtítọ́ ọ̀rọ̀ kàkà máa parọ́ fúnra wa ká máa tọ́ra wa àlọ́ọ̀bù la fẹ́ tọ́ra wa fún àbí pé èmi nìkan ni mo lè ṣe èmi nìkan mo mọ̀ ọ́ ṣe èmi nìkan mo lè ṣe gbogbo ẹ̀ o ò fẹ́ fẹ́ nìkejì ẹ láyè ara nǹkan burúkú nìyẹn tá à ń sọ ẹja àpẹẹrẹ ọyà mo ní ẹja àpẹẹrẹ ọyà bàbá dẹ̀ sẹ́ ń gbóhùn sókè. ṣe ti ń gbọ́ mí sìn. ẹ ẹ mo gbọ́ yín ó dà kó rí fóònù tẹ lọ pè ní ẹlẹ́mí gbọ́ra ẹlẹ́mejì. É, eh, Mauro Lufa. Hum. Mm. Ministry. Eh, Vamos mo kí gbogbo ata lórí ètò lálẹ́ yìí mo kí wa ní bàbá mo kí wa lọ́mọdé mo kí wa lágbà eh, mo kí gbogbo ọmọ Yorùbá tàtà a kú ètò látàárọ̀ wa wa Ayọ̀míkún gbogbo ẹ̀ pápátá ló máa mú wá fún ọmọ Yorùbá. A kí gbogbo wa o, a kú iṣẹ́ ìlú. A kí gbogbo àwọn ọmọ Yorùbá tó wà lókè òkè ọya àti àwọn tó wà nílé gbogbo wa pápátá la kí. Um, a láì jìnà. Eh, gbogbo ohun tó ń jẹ́ kọ́kàn wa máa ká sókè lágbo Elédùmarè, á máa padà wá sílẹ̀ lágbo Elédùmarè. Ìròyìn ayọ̀ la máa gbọ́ wa, àní gbọ́ ìròyìn ìbànújẹ́. Gbogbo àwọn tí ò fẹ́ ká bọ́ nínú oko ẹrú pátápátá lágbo Elédùmarè àṣírí wọn máa tú ni bó jọba ni o bó jẹ́ ìjòyè ni o bó jẹ́ àfáà ni bó jẹ́ jẹ́ pásítọ̀ ni bó dẹ̀ jẹ́ oníṣègùn náà ni àbáwáláyé wa ibikíbi tán bá ti wà tán ti ń gbìmọ̀ burúkú yìí lágbẹ́ lọ́hùn àṣírí wa máa tú àṣírí wọn níbò ni o bẹ́ẹ̀ ni akíwa lẹ́ẹ̀kan sí kábàbà torí àti pẹ́ lẹ́ni pẹ́ kí n tó wọlé ìkọ́sá láti máa wá nǹkan kankan mo kí gbogbo àtàǹbá dáwó sínú àpò òmìnira lágbẹ́ àpò yín ò ní yá o ọwọ́ tó ń wọnú àpò yín ọwọ́ yìí ò ní rọ o owó tó dẹ̀ wọnú àpò yín owó yìí ò ní rá gbogbo àwọn tó dẹ̀ ń ṣoore owó àtàwọn tó ń ṣiṣẹ́ takuntakun láti rí owó ipá ire ire ire la máa ti ilé oníkálukú wa jáde ni o àwọn tó dùbúlẹ̀ àìsàn ní wákàtí yìí àṣàdúrà fún wọn pé kára wọn lé o kó ṣeé ṣe fún wọn kó dára fún wọn kí ìrìn àjò ìlọsíwájú ilé ayé wọn pàápàá jùlọ láti pàdé nílẹ̀ yorùbá a fún gbogbo apápátá a kí sí i a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè fọ́jọ́ òní adúpẹ́ fún Real Life fún màmá wa tọ́lọ́run fi ṣe fi ṣe kẹ́ wa tọ́lọ́run ní adélédùmarè ní àsìkò yìí ní wákàtí yìí màmá olóríire aláàánú ọmọ Yorùbá wọn ò ní dákẹ́ wọn ò ní wo ó dìgbà tó ọmọ Yorùbá bá bọ́ ní gbogbo oko ẹrú adúpẹ́ lọ́wọ́ Elédùmarè adúpẹ́ fún màmá wa o adúpẹ́ fún àwọn tó ń bá màmá ṣe pátápátá lọ́kùnrin lóbìnrin ni o lágbàlagbà ni o àwọn tó fojú sábẹ́ àwọn tó gbójáde gbogbo pátápátá la dúpẹ́ lọ́wọ́ yín o Eh, gbogbo àwọn bàbá wa màmá wa tó jẹ́ pé àwọn gan ti ru ọ̀rọ̀ yìí tó jẹ́ pé ọ̀rọ̀ yìí sọ sí wọn lọ́kàn láti ṣe ohun tó yẹ fún ìran wọn àdúpẹ́ lọ́wọ́ yín pátápátá àwọn àdúpẹ́ lọ́wọ́ bàbá Black Lion àti bàbá wa ìjìnlẹ̀ àdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn pátápátá tó ń ṣiṣẹ́ lábẹ́ kó lè da ilẹ̀ Yorùbá láti rí i pé Democratic Republic of Yorùbá ó wá sí ìmúṣẹ eh, láìpẹ́ adúpẹ́ fún gbogbo àwọn ọmọ indigenous yorùbá people iyp náà gbogbo àpapàtàlà akírawa o kò ní sún wa kò ní rẹwà jẹ́ ká máa tẹra mọ́ o ẹ má jẹ́ kó sún wa ẹ àti ń bá bọ̀ tí ò sún wa ní wákàtí kò ní sún wa ẹ eré ayò wa ò ní pẹ́ dé o a máa rógo wa lò lágbára Elédùmarè akíwa lẹ́ẹ̀kan sí o ẹ káàbọ̀ a ti rí gbogbo àwọn fídíò tí bàbá wa play gbogbo apápátá ni mo kí ẹ má bínú mo kí Shalom fight Johnson Esther Christian Ankara gbogbo apápátá ẹ káàbọ̀ màmá gbogbo apápátá la kí Bukky Grace aríyínbẹ̀nu ẹ kú kalẹ̀ cecilia dederun àríyìnbẹ victoria ajílẹyẹ gbogbo pátápátá la kí ẹ káàbọ̀ sórí ètò tòní lukman ibrahim àríyìnbẹ sà ẹkùṣẹ́ ẹkùṣẹ́ takuntakun ayọ̀lá ìtàn àríyìn náà ń bẹ ẹkùṣẹ́ takuntakun kò ní sún wa kò ní rẹwà bàbá bọ́lá fálétí ẹ káàbọ̀ bàbá ẹkùṣẹ́ kò ní sún wa Grace Salami àkìyí náà bẹ ẹkú iṣẹ́ pt rapada Ezra TV àríyìn bàbá ẹkú iṣẹ́ takuntakun kò sígbà tẹ́ ẹ ṣe lè wọlé wá sọ̀rọ̀ bàbá agbélẹ̀dùmarè ẹ tó wọlé nígbà àsìkò kan tẹ́ máa wá sọ̀rọ̀ tábà tábà ní bí adídé ọ̀la ọ̀ṣọ́ àbí tábà máa wá oṣù kẹwàá fún ọmọ Yorùbá ní ìwọ̀nba tẹ́yìn náà fẹ́ sọ fún wọn. Bukky Grace Akínyìnbẹ̀ Globe News àríyìn okay by green for God ni the truth sets you free Akínyìn bàbá ẹkú takuntakun ìyá eh, johnson esther àríyànlẹ kàn sí ẹkúṣẹ́ takuntakun àìná akínjìsọlá àríyànbẹ ẹkúṣẹ́ ayọ̀ sọníní olùdámẹrẹ akéyìn kíkẹ lọmọ láfíà jimama akéyìn mà ẹkúṣẹ́ takuntakun kò ní sún akọni rẹwà o ẹkúṣẹ́ ìlú àwọn tá a ti rórúkọ wọn ní láyéwọlá ọdúnwẹmí mọ àríyànbẹ o ajíbọ́lá táíwò ẹkúṣẹ́ takuntakun yorùbá nation dandan ní bẹ́ẹ̀ ni o akéyìn o akéyìn ẹkúṣẹ́ takuntakun ẹkúṣẹ́ ìlú a ní ká sáré kí gbogbo àwọn èèyàn wa náà tó wà lórí ètò ni kò ní sún wa kò ní rẹ̀ wá. a ti rí àwọn fídíò alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ play fídíò àwọn lọ́balọ́ba èyí tó jẹ́ ọba Ìgbòho èèyàn kan ló sẹ̀ǹdẹ̀ ní ká tún kò fi tó wa létí ni pé ìlú tí ò bá tó wọn ní ọmọ tá a bá bí bàbá ẹ̀ náà ló ń jọ ibi tán ti bára wọn wá oyè kíyàn máa joyè mẹ́ta nídìí ìdílé nínú inú ìlú kan ìtàn oríṣiríṣi mẹ́ta ọlọ́run máa kan ṣètàn pa ìtàn wa bẹ̀ sí ń confuse àwọn èèyàn àná àfẹ́ confusion mọ́ ìtàn tó ń confuse àwọn èèyàn ṣùgbọ́n a ti rí pé ipa tí àwọn tó ń pariwo tó lọ ń sọ omi tó wà nínú Ìgbòho wọ́n ń pariwo Ìgbòho village Ìgbòho town but wọn ò sọ fún wa pé ọba mẹ́ta ló wà nínú Ìgbòho gan nínú ìlú Ìgbòho ìyẹn gan ìyẹn gan tí ṣé kí n ṣe kí n gbọ́ sétí gan ni ọba mẹ́ta ẹ̀ wọ sórí gan tọ̀tọ̀ ní sórí ìta gbọ́n gbogbo ẹ̀ but ìyẹn kọ́ la bá wá sílé a kò fẹ́ kó máa yé wa pé kẹ́rẹ́ àwọn ọba kankan tí wọ́n ti fẹ́ bọ́ta láti sòótọ́ àbí fẹ́ pé wọ́n fẹ́ fi tàgbà ṣe kán ní ìtàn yìí ò bára mu ẹ jẹ́ ká kò ń ṣe nípa yín kò ń ṣe nípa ipò tẹ́ ẹ wà ṣùgbọ́n tẹ́yìn bẹ́ẹ̀ bá lọ tán ẹ má ṣe rò bí a pé ìdílé yín nìkan lá máa jọba bẹ́ẹ̀ ń ṣe rò ní nàìjíríà tẹ́ wà ṣùgbọ́n àwọn ọmọ aráàlú àwọn ọmọ aráàlú ọmọ aráàlú tẹ́ ń ṣe ètò fún tẹ́ ń tẹ́ ń ṣe ọba lólórí wọn àbí tẹ́ ń ṣe ipò kan lólórí wọn tẹ́ lè ṣàlàyé ìtàn gidi fún wọn tẹ́ pé ìtàn oríṣiríṣi mẹ́ta nígbà tẹ́yìn gan ọ̀bá lè sọ ìtàn yẹn tán ṣáwọn tí wọn ò sí láyé ń gbà yàn báwọn tó tiẹ̀ mọ̀ kankan nípa yẹn ṣáwọn ló but on top of gbogbo ẹ̀ pápátá ǹjẹ́ àwọn ọba yìí tiẹ̀ understand because àwọn kan understand àwọn ọba yìí ruling monarchy ruling àsìkò gbà kan ni fi ń rule láyé ìgbà kan ó ti kúrò ń sìn ó ti bọ́ kúrò monarchy ruling ó ti bọ́ sí democracy tá à ń wọ́n sìn so everything ti transform just like bá ṣe wà ní everything transform ẹni tó bá sọ pé kankan transform pé irọ́ ni o bó ṣe wáyé ni irọ́ gbáà ni irọ́ ni because ẹ lè sọ pé ẹ bá ipò tọ ni ẹ mú ẹ̀rí wá fún centuries ẹ ti ń rúrù ọba lọ ẹ mú ẹ̀rí yín wá apart from pé àwọn picture tari ẹ mú ẹ̀rí wá gidi ẹ mú ẹ̀rí wá ẹ mú ẹ̀rí gidi wá ẹ má pàtàn kankan ẹ mú ẹ̀rí wá ẹ lẹ́rìí dáhùn ẹ mú ẹ̀rí wá pé ẹ láì gbà tó ń bọ́ ẹ dáhùn Yorùbá báyìí ọba nìkan ló kọ̀ wá ọba ló kọ̀ bẹ̀sẹ̀ rúlù wọn ni ẹ stop ṣe bẹ́ẹ̀ jàre ẹ stop nonsense a ti ń ṣàlàyé fún yẹn stop gbogbo nonsense ẹ má ṣe yẹn layers ẹni tí wọn bá níyàn ti wà fún fifteen hundred BC five hundred BC artifact ẹ eh, artifact láti fi àwọn artifact àwọn nǹkan tó ṣe láti fi ń lè trace àwọn ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ yẹn bọ́ọ̀ tẹ́ ẹ lè fi ẹ̀rí yín kò sí ẹ̀rí tẹ́ fẹ́ fi múlẹ̀ débì gọta kò mọ̀ nípa pé wọ́n máa ń joyè wọ́n dẹ̀ máa ń ìdílé kan tó jọba kíníkan kìnìkan wọ́n á lè jẹ́ kó yé wa pé ìgbà tí wọ́n dá ìdí ẹ̀ pé kán máa jọba ìsílẹ̀ òun ló ti fa gbogbo discrimination tó ti fa gbogbo ayé jẹ̀mílétè jẹ̀míláwọ́n tó ń tó ń fara wọn tí wọ́n fẹ́ jẹ́ tán òun ló fà náà because guardian ló yẹ kó lúwẹ̀ jẹ́ kò ṣe kébí á pé ẹ̀sùn mọ́ ọlọ́run àbí nǹkan so kò kò sí tí fact bá wà ok ẹgbúrú fact tá à ń sọ lọ́rọ̀ Putin òun ló gbé fact wá ń sin ó ní pé lọ́dọ̀ tí wọ́n èèyàn aláwọ̀ dúdú làwọn jésù tàní jésù tàwọn aláwọ̀ dúdú so yẹn túmọ̀ sí pé tabadẹ̀ wo Russia kò sáláwọ̀ dúdú ń bẹ̀ so a máa wọ pé sórí president wọn ṣó kú díẹ̀ ní kó pé ní àbáwo but tabawo ìtàn tó ń fẹ́ bí adé ṣé èèyàn kan ládédé gbé rẹ̀ sílẹ̀ kánikẹ́ni kan wà lókè ni kò possible na àsìkò tó tó láti sòótọ́ síta fún àwọn èèyàn láti gbọ́ òótọ́ yẹn dàbí nǹkan tó kúrò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ gbọ́ bó o tiẹ̀ kọ́kọ́ make sense nísìnyí ẹjọ́ nǹkan mìíràn ló make sense àwọn èèyàn rẹpẹtẹ nǹkan mìíràn ló make sense nísìnyí tẹ wà ǹjẹ́ nàìjíríà gan make sense torí àwọn mélòó tẹ̀wọ̀n pé nàìjíríà sì pé expire ni èèyàn mélòó mọ̀ tẹ́tẹ́lẹ̀ bó ti expire bó tiẹ̀ mọ̀ pé expire ǹjẹ́ ó tiẹ̀ mọ̀nà tó fẹ́ bá lọ ẹ ọ̀nà èèyàn náà ló máa ń mú àṣírí kankan jáde tó bá yẹ kí èèyàn bẹ̀rẹ̀ sí máa wádìí ẹ̀ nígbà tó bá wádìí àdé kò tọ́ ni nígbà tí èèyàn bọ́ta ń sìn kó ní pé aláwọ̀ dúdú lòun ń sìn a ti gbọ́ káàkiri káàkiri even queen yìí kó tó kú òun wá fídíò látara mi ò rí ni ẹ gbọ́ tí queen náà tún sọ fún ara rẹ̀ queen yìí kó tó kú ó sọ ó ó bẹ̀rẹ̀ sí ó gbé bible síta bá bẹ̀rẹ̀ sí ń kà á ó ní dúdú ni gbogbo wọn queen tó kù yìí o tí n bá ti wá fídíò yẹn tí n bá ti wá kàn mo ti sẹ́ndẹ̀ sáwọn kan mo tún máa wá kẹ́ tútù wò oníkàlùkù wo fídíò yẹn dáadáa so kò ń ṣe pé bí a pé nǹkan kan conspiracy nǹkan kan because àkọ́kọ́ ń béèrè pé kí nìdí tó fi jẹ́ lásìkò ìyá báyìí báyìí ṣùgbọ́n à ń tọ́ lọ bó ṣe ń lọ torí àmọ̀ pé ẹni tó gbèrò ọ̀rọ̀ báyìí sílẹ̀ ó gbọ́dọ̀ ní backup because ó mọ̀ pé ìbéèrè máa dìde àmọye scholars tó máa béèrè ìbéèrè scholars máa béèrè ìbéèrè gan so kò dẹ́sẹ̀ kan tó fi pamọ́ nílùú Russia gbogbo àwọn ẹ̀rọ àwọn tó pè bàbá wa tó pè lọ́jọ́ sí láti ìlú Russia tó ń bá ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yìí tó tún yé wa fẹ́kẹ́fẹ́kẹ́ ṣùgbọ́n ṣé ká wá mú ká gbẹ́sẹ̀gbẹ́ kan nítorí wọ́n ti sọ wádìí pé tá bá ti gbọ́n kankan bẹ́ẹ̀ ó ti tán létí wa nìyẹn tó tún yí next chapter ọ̀rọ̀ àti ọ̀dọ̀ music ẹ jẹ́ ká yé máa ronú bẹ́ẹ̀ o tí nǹkan bá bọ́ ta tó bá jáde ẹ jẹ́ ká máa thrive ká tún máa thrive láti mọ mọ̀ nípa ẹ̀ kó lè yé wa dáadáa ká má máa dèrò ẹ̀yìn lórí ìmọ̀ àti òye lórí tá a bá ní ká kàn mú nǹkan ká sọ́yún ká ti gbọ́ nìyẹn ti gbọ́ nìyẹn ilé òun ṣe politician ilé òun ṣe politics là ń ṣe ń bì nǹkan ìtàn tí ò yé wa abẹ̀ sí máa tó because kò sẹ́ni tó máa tó fún wa. àdédé bí britain kó bọ́ta kó sọ lóǹkan báyìí despite pé àwọn ló kọ alẹ́ tó kó gbogbo nǹkan wa nǹkan tá kàn mọ̀ ni pé wọ́n kó gbogbo nǹkan wa tá fi ń ṣe ẹ̀sìn wa tán kó lọ bó nítorí pé wọ́n ti decorate bó ṣe kọ ìwé ẹ̀sìn sí àwọn èèyàn ìwé ẹ̀sìn yẹn ò ta mọ́ kò fara jọ ìṣe wa ní kíkọ sílẹ̀ ṣùgbọ́n nínú ìṣe wa a rí i pé nínú ọmọlúàbí ó wà nínú ìwé ẹ̀sìn náà àtúrè one second ẹ jọ one minute. ẹ má bínú ẹ jọ ehm, so àwọn àwọn àṣírí tí awábẹ̀ sí mọ̀ lásìkò yìí ò ń ṣe ikọ̀ àwọn tó kó alẹ́ tó ń kó èèyàn lẹ́rú gan wọn gbé àṣírí wa a ti sọ ní pé ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi tó ń fi kó àwọn ẹrú láyé ìgbà kan àwọn merchant ti merchant Jew àwọn náà fi ọkọ̀ yẹn náà fi kó wọn and kí lorúkọ ọkọ̀ yìí ǹjẹ́ mọ̀ pé Jésù náà ń porúkọ ọkọ̀ yẹn Jesus náà ń porúkọ ọkọ̀ yẹn bóyá àmọ́ ni o ká lọ bèèrè dáadáa ọkọ̀ tán fi kọ́kọ́ kọ́ àwọn merchant Jews because àwọn ló provide ọkọ̀ tán fi kọ́ wọn tó fi kọ́ wọn Jews lórúkọ Jesus lórúkọ ọkọ̀ yẹn Jesus náà kọ sórí ẹ̀ tẹ bá dẹ̀ rí the main àwọn ọmọ mercenaries tó wá ṣe tó wá tó wá tó wá preach ọ̀rọ̀ fún àwọn èèyàn ẹ jọ one second. ẹ má bínú gbogbo ẹ̀yin ọmọ yorùbá hmm, ẹ má bínú lọ́dà pé bàbá dẹ̀ sí bíìsì ni èmi kò sáré dìde lórí ìjókòó tí mo wà níyà ẹ má bínú lẹ́ẹ̀kan sí gbogbo ọ̀rọ̀ tí bàbá dẹ̀ sì sọ gbogbo ẹ̀ náà ni gbogbo wa ti ń gbọ́ ẹ̀ hmm, gbogbo ẹ̀ náà là ń gbọ́ gbogbo ẹ̀ pátápátá òun náà là ń gbọ́ ọ̀rọ̀ tí bàbá dẹ̀ sì sọ ó dà pé wọ́n máa wọlé padà ó dà pé nẹ́tíwọ̀kì wọn ló ń fún wọn wàhálà àní pé wọ́n dẹ̀ busy bízì No, see yet. No, I'm not too shaken. I'm busy yet. But wọ́n bízì díẹ̀ bọ́ ọlọ́wọ́n lójú èní ẹ kò ní fi wálẹ̀ gbogbo èyí tó pọ̀ jù nínú ọ̀rọ̀ tí bàbá dẹ̀ sì máa sọ mo ti sọ ó kù sí wa lọ́wọ́ ó kù sí ìran ọmọ Yorùbá lọ́wọ́ láti ṣe kí ni láti dìde hmm, láti dìde ó kù sí ìran ọmọ Yorùbá lọ́wọ́ láti dìde kí lẹ sọ bàbá ẹ wọlé ẹ padà ó kù sí ìran ọmọ yorùbá lọ́wọ́ láti dìde ìran ọmọ yorùbá ó kù sí wa ní ọwọ́ láti ṣe kéde láti dìde lóye ibi tá à ń sùn sí èyí tó pọ̀ jù nínú iṣẹ́ màmá ti ṣe ó kò wá kù sí gbogbo wa ní ọwọ́ láti dìde láti dìde sí ìrìn àjò táwa yìí eh, láti dìde sí ìrìn àjò táwa yìí ọlọ́run ọlọ́jọ́ èdè kò ní fi wálẹ̀ eh, mo ti sọ tí bùtì ti ṣèyí tó yẹ kó ṣe òun ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí màmá rẹ̀ ń ṣiṣẹ́ gidigidi gan lábẹ́lẹ̀ tó jẹ́ pé kí ìran ọmọ yorùbá kó lè dìde kán lè ṣe kíni kán lè gba oríire wọn kán lè gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ àwọn amúnisìn òun ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí báyìí báyìí báyìí lẹ́ẹ̀kan sọ ọlọ́run ní fi wálẹ̀ o ọ̀yá ẹ jẹ́ kí bàbá dẹ́sì ìgbóhùnsókè padà ọ̀yá. ẹ ṣe gan jàre ẹyọkan ló ń já náà tó ń tèmi lórí fóònù ń já fóònù mo ṣe ń sọ̀rọ̀ ni. Ah, ah, mo ṣàbọ̀ pé ìbọn kan ṣe gẹ́gẹ́ bí tí mo wà gan mo bí tí mo wà gan mo bẹ́ dànù ni nǹkan tí mo ṣe mo bẹ́ dànù. èmi náà láti láti kọ́ yín ni pé mi ò lè wọlé ẹni ẹ kò confuse mi ló kò jẹ́ kí n lọ discard ni anyway ẹ má bínú ẹ jọ̀ọ́ so mo ṣe ń sọ lọ mo ní àwọn àwọn kankan tí kò yé wa tó yẹ bẹ́ẹ̀ tí ò yé wa ní wákàtí so gbogbo ń sí gbogbo ṣe gbogbo nǹkan tá a bá ń gbọ́ ní wákàtí tó bá yẹ pé ó jàjèjì sí wa kó la máa wọ́ dànù ọ̀pọ̀lọpọ̀ náà láti ní oríṣiríṣi òye àti ìmọ̀ nípa ẹ̀sìn but ohun tó ṣe kókó tá a fi ń tẹnumọ́ rẹ̀ sí ni pé tó dé pé gbogbo wa ti mọ̀ pé àwọn tó tó tú ẹ̀sìn yìí kọ àbí tán tún gbé wá fún àwọn aláwọ̀ dúdú àwọn nǹkan tán ṣe sínú ẹ̀sìn táwọn ò tiẹ̀ kọ́kọ́ mọ̀ tẹ́lẹ̀ pé bíyá pé bíyá dúdú ni o bíyá funfun ni o ìyẹn gangan kọ́ ló ṣe kókó nǹkan tó ṣe kókó ni pé àwòrán tá a bá ń wo àwòrán ó ṣeun pàtàkì fún ojú wa àti ìròrí wa torí òun ojú wa ló máa jẹ́ kó ló máa rí ohun tó fẹ́ rí ló máa mẹ́sẹ̀gì yẹn lágbẹ́ padà sínú ọpọlọ orí lájẹ́ kó rí pé nǹkan báyìí báyìí ni mo rí bí àdúdú ni òbí àfunfun ni ṣùgbọ́n nǹkan tó ṣe kókó ni pé a jẹ́ ẹ̀yà lẹ́gbẹ̀ẹ́ láyé tẹ́ pé a ní àwọ̀ oríṣiríṣi but ohun tó mú àwọn èèyàn wa ní pàkó tó ń pàtó ní pàápàá ní orílẹ̀ Yorùbá wọ́n fi kó wa lẹ́rú ni pé àwọn oríṣiríṣi ohun wọ́n ti fi sínú àwòrán fún wa yálà bíi tẹlifíṣàn tá à ń o yálà sórí fóònù tá à ń gbọ́ ni o yálà sórí rédíò ni o torí ó jó ohun tá à ń gbọ́ tó lọ sínú orí àti wípé àwọn òyìnbó tó kọ ìwé tán ní tó bá fẹ́ fún pamọ́ fún aláwọ̀ dúdú ìwọ kọ sínú ìwé fún wọn ọ̀pọ̀lọpọ̀ wọn majority wọn ninety five percent ò kí ń kàwé bọ́ńdẹ̀ẹ̀ka òun ọ̀hún kàlákàyé àbí àkàdénú wọn lè túmọ̀ ẹ̀ sínú ara wọn tá lè yé wọn ó yé wọn so àwọn nǹkan bẹ́ẹ̀ láti notice so tá a bá wá wò nípa ìpàṣẹ ẹ̀sìn a rí i pé Ó nínú ìtàn tán kọ́lẹ̀ fún wa pé àwọn tó wá tú èdè kọ, àwọn ẹrú tán kó lọ Àjàyí Crowther tán tún wá tú èdè wa, tán tú èdè ẹ̀sìn tán fi kọ nínú èdè wa tó jẹ́ pé oríṣiríṣi ohun tó jẹ́ pé a ní ní ìmọ̀ um ọmọlúàbí wa, morals wa, ó wà nínú àwọn ẹ̀sìn tó jẹ́ pé láì gbẹ́sìn lọ́dọ̀ láì gbẹ́sìn yẹn wá tó jẹ́ pé àwọn tó wá ńgbà yẹn tán sọ ńgbà yẹn pé gbogbo nǹkan tán ní wọ́n ní morals, wọ́n lóúnjẹ, kò sẹ́ni tó ń tọrọ jẹ, ìyẹn Macaulay. Kò sẹ́ni tó ń tọrọ jẹ. Eh, ẹ̀sìn wọn tó ń ṣe bẹ́ẹ̀ pé wọn ò fẹ́ fílẹ̀ yẹn wọ́n gbọ́dọ̀ ṣe ẹ̀sìn wọn lẹ́yìn ni so àwọn oríṣiríṣi kan bẹ́ẹ̀ yẹn láti rí pé wọ́n ti kó kúrò nínú ìṣe wa tá a bá nínú ẹ̀sìn so ọ̀pọ̀lọpọ̀ ní abúlé ṣe pé bí ẹ̀sìn ló jẹ́ ká máa wọ ọmọlúàbí but nínú ìtàn Yorùbá nínú ìṣe Yorùbá nínú eh, ìmọ̀ Yorùbá a ti ní irú àwọn ìṣe bẹ́ẹ̀ yẹn àti ìṣe tó paramọ́ inú ẹ̀sìn so tá a bá wá rí àwọn kan tó yẹ pé ó ti dá wa lójú rú a máa béèrè àwọn ìbéèrè kankan kó tó di pé Putin bọ́ta láti máa fi àwòrán yìí hàn pàápàá ọ̀pọ̀lọpọ̀ ló ti ń béèrè àwọn ìbéèrè oríṣiríṣi bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ló ti ń béèrè àwọn ìbéèrè oríṣiríṣi nípa pé ǹjẹ́ ẹ̀sìn yìí nǹkan tó ń kọ síbi kò bẹ́lẹ̀ mu kò bẹ́lẹ̀ mu so jẹ́jẹ́ kí sọ wá ń pé àwa wò pé àwọn gbogbo ló ní company bible tó ń ta ìyá rí pé bàtà wà díẹ̀ lọ àwọn church of council ni wọ́n dẹ̀ ní council all over the world tó ń ṣe tó yẹ pé ìgbìmọ̀ wọn àwòrán wọn gan image tó ń gbé síbẹ̀ cross lórí kenoni cross lórí kinú ni tó kinú náà fi kó wa lẹ́rú wọ́n dẹ̀ gbé ẹ̀sìn sí wa lórí lórí omi logo wọn nìyẹn o ọ ni mò sọ fún yín lógo all over the church tó wà ní gbogbo ayé lógo wọn ni mò ń sọ fún yín ọkọ̀ ojú omi àtàgbélébù lórí ẹ̀ lẹ lórí omi so àwọn symbols mẹ́ta yẹn represent a lot of things àbí kò yé wa symbol mẹ́ta yẹn ó represent a lot of things orí omi yẹn olófin law of the land law of the ocean law of the ocean làwọn law of the pirates àsìkò ìgbà iná bẹ̀rẹ̀ sí ń kó àwọn èèyàn lẹ́rú torí ìwà tó bá ní pé ọmọ law law law law tó ń lò ní the real law kò ń ṣe law tó ń lò níbí o ó yàtọ̀ àwọn ìpè sí wọn nǹkan tó ń pè ó yàtọ̀ sí nǹkan táwa fi ń jẹ́ òyìn ó yàtọ̀ àti báyẹn wálé ní kó má dé pa aṣọ lọ jù ọ̀tọ̀ ni law law of the land law of the sea lórí labour lórí eh, eh, anchor lórí eh, birth certificate ó pọ̀ o law yẹn ara law yẹn law of the sea yẹn òun ni ara law tó fi ṣe law abẹ́rẹ́ tán fún wa yẹn o ó dà pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò yé wọn ni law yẹn kò sí law land tó lè change it law of the water kí ni wọ́n fún wa abẹ́rẹ́ omi so ọ̀rọ̀ ṣì máa lórí ìyẹn tá a máa ṣọ́ tó máa yọ dáadáa tẹ́ pé wọ́n lè pọ́n fi ń kàn kàtàkọ̀ yá àwọn èèyàn tó bá lọ sí the real black dictionary lawyer law book ó yàtọ̀ sí èyí táwa ń rò pé wọ́n ṣe ṣòfin àwọn ìpè ìpè wọn ó yàtọ̀ síra wọn wọ́n lè jọra mu ṣùgbọ́n tó bá ṣàlàyé ẹ̀ ó yàtọ̀ fúnra wọn. then keno yẹn òun ni òun ni ó sọ pé àwọn merchant tó kọ́kọ́ ń fi tó ń gbé ọkọ̀ ojú omi lẹ̀ làwọn Júù òun náà fi kó àwọn ẹrú nígbà yẹn òun náà kọ Jesus sórí ẹ̀ ìyẹn kinú yẹn then àgbélébù tó ń gbé sórí kinú yẹn torí lógo wọn nìyẹn mo ṣe máa ti ṣó ẹ̀rí lọ́dọ̀ ọba so mo tún tún sọ ni cross yẹn ohun méjì la mọ àgbélébù fún ta lè dá wa lójú ohun méjì ni eh, ìtumọ̀ àgbélébù tó bá jáde àkọ́kọ́ ta bá rí àgbélébù yẹn àwọn oníkìrìsìtẹ́nì mú nígbàgbọ́ pé orí ibẹ̀ náà kan Jésù sí so orí ibẹ̀ náà kọ́ sí tó fi kú tán fi gbé bọ́lẹ̀ tó fi jíǹde lọ́jọ́ mẹ́ta ní Easter àbí orí àgbélébù yẹn so yẹn represents the death the crucifixion of Christ àwọn kan tá à ń sọ yìí ó ní mínì gan rẹpẹtẹ o crucifixion so ìyẹn mí pé àgbélébù nìyẹn dẹ́ni bó ló tún lò àgbélébù again àgbélébù kan nìyẹn tá a fi mọ ibi tó ti wá nìyẹn àbí níbi tó ń sin Jésù dẹ́ni àgbélébù kejì ǹjẹ́ a máa ń ṣàkíyèsí pé tẹ́ bá lọ síbi tó ń sin àwọn èèyàn sí wọ́n tún máa ń gbé àgbélébù náà síbẹ̀ láti túmọ̀ sí pé òkú náà sí síbì so a ti rí nǹkan kan tó connect má gbélé bọ̀ sí ní ikú orí ibi tó ń sin Jésù sí lórí caravan ṣe ṣe caravan caravan àbí kílẹ̀ kan lọ́wọ́ ẹ má bínú mo ti pẹ́ díẹ̀ ti ka ogun kan mẹ́rin so canary canary ọ̀sọ́ orí tó ń sin sígbà yẹn so um, àgbélébù kan tó ń fi kan Jésù nígbà yẹn then àgbélébù tó ń fi ń sin àwọn òkú tẹ bá lọ síbi ìtẹ̀ ọ̀sùn ẹ̀dá àwọn èèyàn tó jẹ́jọ́ lẹ́sìn kìrìsìtẹ́nì wọn á gbàgbé lè gbìyànjú sí ga bó tẹ bá so ìyẹn túmọ̀ sí pé ibi tó ń sin òkú sí leléyìí àgbélébù yẹn rè bó tẹ bá wá lọ sí church ẹ tún rí àgbélébù yẹn nu church tó lúwẹ̀ tún wà ẹ tún wá máa wà túmọ̀ ẹ pé ṣé bí ibi amọ bí òkú ni ṣé ibi tó tún lọ ń ṣẹ̀sìn ṣé ibi òkú náà tún ni ibi àgbélébù yẹn bọ̀ nǹkan tí mo bá kọ́kọ́ nìyẹn mo ń kọ́kọ́ yọ wa pé ìtumọ̀ omi ọkọ̀ ojú omi àtàgbélébù tó wà lórí ẹ̀ nìyẹn so náà tẹ́ bá wà wò ó sìn kí wàá ní nǹkan tẹ́sìn yẹn ti ṣe pàtó fún orílẹ̀ áfíríkà bó tẹ̀ jẹ́ pé ìtàn yẹn bá àwọn aláwọ̀ dúdú mu kí ló nǹkan tó ṣe fún wọn gangan ṣó kó wa lẹ́rú sí ni àbó là lójú sí ni àbó jẹ́ ká nífọ̀kànbalẹ̀ àbá nírètí ṣùgbọ́n gbogbo wa ta bá ní lọ́kàn kankan tá gbàgbé gbàgbọ́ nínú ẹ̀ nínú ẹ̀sìn yìí ta nígbàgbọ́ ṣùgbọ́n ta bá wá ń gbọ́ àwọn kankan tó contradict mọ́ nǹkan gbàgbọ́ ṣé kò yẹ ká wádìí ẹ̀ ni ẹlòmíà ní ṣe bí image ni kò má ta owó worship image kankan kò ń ṣe nípa image ẹni tó ń gbé ẹni tó ń gbé sí image síbẹ̀ tó ń fi ń gbé sí church káàkiri ó yé wọn bẹ́ẹ̀ bá lọ sí Brazil lẹ́ni ẹ̀rí èrè kan tó ń ṣe bẹ́ẹ̀ bí Jésù àti tó fọwọ́ ṣé àwọn yẹn ṣe mistake ni ṣé Catholic wá ní Catholic ṣe mistake ni kò sẹ́ni tó ń ṣe mistake ṣé Putin ṣe mistake ni torí tẹ bá ní wọn wà relevant ẹni tó sọ fún mi pé ibi tágbára tàwọn wà lélẹ̀ táwọn ti ń ki agbára wọn ni ṣé mo àìfarasí nǹkan gbàmí ló máa jẹ́ ká sùn kọ́nù ìgbà tó ń kó nǹkan ẹrú wa ń gba ìyàwó agan òfarasa àwọn èèyàn wá bẹ̀ sí ń ta tó sọ fún pé ìrìn lẹ́ni tá àsàn kankan pa ẹ̀ ṣùgbọ́n téèyàn kan bá wá sàn kankan tẹ́ pé agan ti ní ìfurasí tẹ́lẹ̀ pé ah gbogbo sórí ìta ti ń gbọ́ a ń gbọ́ nípa wa ibo gan ni ibo ni ibo ni ọ̀rọ̀ orúkọ wa gbogbo orúkọ tó kọ síbẹ̀ kò borúkọ wa mu orúkọ míì náà kọ́ bẹ̀ rẹpẹtẹ lọ wọ́n ti change gbogbo orúkọ international ti change so nísìnyí ìjẹ́lẹ̀ a máa jẹ́ ká máa mú àwọn nǹkan tó yẹ ká mọ̀ sí tá àti faramọ̀ tó yẹ kó tún máa nǹkan míì ju bí ẹ̀sìn gan lọ tá jẹ́ kó yé wa dáadáa tí nǹkan tó farapamọ́ torí àwọn tó jó gbogbo ìwé tó ń jó gbogbo oríṣiríṣi kò jẹ́ ká mọ àwọn oríṣiríṣi ńgbà tó ń ja ogun gbà yẹn wọ́n máa ń jòwé ni wọ́n máa ń burn a lot of books ní ìgbà Hitler wọ́n burn a lot of books ni àbí kò yé wa àwọn kankan ló fara pamọ́ fún wa àwọn ìbéèrè oríṣi ló dẹ̀ wà ó kẹ́ jẹ́ ká wá wo ìbéèrè kan ǹjẹ́ mọ̀ pé nínú ìwé ẹ̀sìn yìí wọ́n sọ fún wa pé torí ta bá fẹ́ wò pé geographically ǹjọ́ bára mu pẹ̀lú geography tán ṣe kọ́ wa bí geography bá ṣe mọ geography àbí bọ́n ṣe kọ́ wa ní geography tó ṣẹlẹ̀ nínú báìbù yẹn wọ́n jẹ́ kó yé wa pé àwọn ọmọ ẹran tìgbà tán lọ bá Fáráò tán ní pé kán release àwọn ọmọ eh, àwọn tán kó lẹ́rú tí Fáráò kó lẹ́rú pé wọ́n lọ sí promised land which is Israel mo fẹ́ ka wò ó pé okay eh, nígbà tán ṣí wọn lẹ̀kọ́ kan máa lọ yẹn wọ́n sọ pé wọ́n travel fún forty days and forty nights àbí bẹ́ẹ̀ kọ́ mi ò mọ̀ bí àbàbà green fogo láwòrán yẹn lọ́wọ́ tí mo fi hàn yín tẹ́lẹ̀ bá ní kẹ́ sójú bẹ̀ ẹ rí máàpù kan tí mo gbélẹ̀ síbẹ̀ so àkólé yé wa ṣe mọ̀ káwọn kọ̀ọ̀kan àtẹ́lẹ̀ ká máa bè lọ́wọ́ ara táàkì béèrè àbàbà green fogo ṣe wà ń bẹ̀. Hello, Baba. um ó dà pé baba green for gold ò síbẹ̀ yẹn ok bí mo ṣe ń sọ lọ. mo ti wà á bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ sọ. ẹjọ ẹjọ kò síbẹ̀ ẹjọ mo wà bíṣẹ́ ìjọba. Um, um, ẹ bá ń gbé kíni máàpù yẹn tí mo tí mo send sí yín mo fẹ́ ká wo àwọn kankan tí a rí kà nínú àwọn inú ìwé yìí tó ń jẹ́ kó yé wa tẹ́lẹ̀ pé àwọn ìbéèrè kan lè máa tẹ̀yìn wa wọ́n sọ fún wa pé àwọn ọmọ Israeli wọ́n rìn ní forty years láti rìn kúrò ní Egypt ọ̀dọ̀ Pharaoh láti lọ sí ìlú Israel but tẹ bá wò ó nísìn tẹ bá wo ṣẹtírí map yẹn ṣé mo sẹ́ǹdẹ̀ sí. mo mọ̀ òun náà fẹ́ wò ó sí ìwọ́n bọ̀ ṣé ẹ ah, sẹ́ǹdẹ̀ tó ń bọ̀ fúnra fẹ́ ẹ sẹ́ǹdẹ̀ tó fún mi. ẹ má sọ̀rọ̀ lọ ẹ má sọ̀rọ̀ lọ. right so tẹ bá wò ó eh, the first thing tẹ kọ́kọ́ máa rí níbẹ̀ ni. distance between Cairo, Egypt, and Jerusalem. Israel is approximately 300 kilometers, in yet 186 miles when traveling in a straight line. If one were to walk this distance, it would likely take seven several days, depending on the specific routes taken an individual walking pace. Keep in mind that traveling between these two locations may involve crossing international borders and other logistics. How long will it take? Uh, Mr. No, no, no, no. Okay, no worry. So, nǹkan tó túmọ̀ sí according to the traditional belief, it took us 40 years to work. Ó ti wà ní years láti rìn láyé ìgbà ìtàn sọ ní Bible. But in Google map since sìn tẹ bá check ẹ̀, ẹ bá máa rìn ní within six to seven days Let máa fi rìn because border let máa cross. Ǹjẹ́ mọ̀ pé wọ́n share border together? Because ẹ bá kúrò ní ó take one and sorry one hundred forty hours seventy-seven hundred seventy-two kilometres lẹ́ẹ̀ máa fi rìn nìyẹn. Láti Cairo tẹ bá lọ sí New Cairo ẹ máa dé Suez Canal Suez Canal yẹ yeah, from Suez Canal ẹ máa gbéra dé eh, Eilat from Eilat ẹ máa wọ Beersheba ẹ ti wọ Israel nìyẹn then kò Beersheba yẹn ló ní border pẹ̀lú Gaza then from there ẹ máa dé Jerusalem lọ sí West Bank sí Tel Aviv ìrìn àjò yẹn ò one hundred and forty eight hours tá a bá ń tọ́ ń tọ́ bá rìn wọn rìn yẹn mí pé lè rìn fọjọ́ mẹ́fà sọjọ́ méje àmọ̀pọ̀lọpọ̀ ló máa ní pé nǹkan báyìí báyìí but à ń sọ àwọn kankan pé ǹjẹ́ àti ti wo máàpù yẹn wò ní ká wo torí mi ò rò bí torí kò bára mu wọn ní wọn ní forty days and forty nights nǹkan tá a kà ní ẹ̀ but tá a bá wo ṣé location yẹn nísìn ṣé ká question location yẹn ni pé ṣé location yẹn rhyme pẹ̀lú nǹkan tó ń sọ fún wa ni àbí location míì ni location yẹn wà ṣe máa ń kọ́ àti pé àwọn kan máa mú àwọn kankan wá tá máa bèrè tá máa yé wa dáadáa because ẹlòmíín sá kò máa bilé pé that is where the real Jerusalem is bọ́dọ̀ tó pé bẹ́ẹ̀ kọ́ ló wà nǹkan so these are the reasons ta fi ń tọ́ láti máa tú àwọn ọ̀rọ̀ yìí mo dẹ̀ fẹ́ wò pé eh, um, indoctrination tó ń practice láwọn churches yìí mo fẹ́ kẹ́ wo àwòrán tó wà wájú wa yìí sìn ẹ bá lọ sí Jerusalem bẹ́ẹ̀ tó bá lọ gbàdúrà níbẹ̀ òkúta yìí náà máa ń gbówó lé ń òkúta iná máa ń gbọ́wọ́ lé ọdẹ bá dẹ̀ wo àṣà tiwa náà àwa náà máa ń gbọ́lé gbọ́wọ́ lé òkúta àwọn náà ní àwọn òkúta tó ń ṣe àkúta àbàmì oríṣiríṣi tó lè má yé wa ṣùgbọ́n àwòrán ẹ̀ lẹ́ ń rí aṣọ funfun aṣọ funfun kò sí yàtọ̀ wọ́n dé fìlà fún wọ́n dé fìlà fún so wọn láfi sọ pé a lot of things ti twist eléyìí gan lè jẹ́ ká máa bẹ̀ sí máa mọ oríṣiríṣi nǹkan tó pé kò tẹ̀lé wa tẹ̀tẹ̀lẹ̀ torí àwọn kan wọ́n ṣe kọ́ sínú ìwé yẹn ọ̀pọ̀lọpọ̀ ló ti wà confused àbó ti wà convinced pé báwo rẹ̀ ṣe máa rí lélẹ̀ nínú ọkàn because unconsciously la fi ń ka nǹkan that means pé à ń kà pẹ̀lú tọkàntọkàn pẹ̀lú tìfẹ́tìfẹ́ la fi ń kà wọlé so ó máa difficult láti sọ pé nǹkan tó ti kà fún ojú sixty years pé ó kù díẹ̀ kó tó á rí bákan náà ọkùnrin kálukú fẹ́ gbọ́ adéṣà ti ń sin ọlọ́run ni but ẹni tó fi ẹ̀sìn wá fi tàn wá òun ò rú bẹ́ẹ̀ pé ṣèbẹ́sẹ̀ ọlọ́run kan náà òun ò ṣe nípa ẹ̀sìn kan náà ní gbogbo àkó ó ah. mátà sí wọn náà fi change images wọ́n gbọ́ ah. bàbá. ẹ ṣe ẹ ṣe bèèrè lọ́wọ́ àwọn Yorùbá pé kí ló mú nínú òkúta tó tó ń tọ́ ẹ kí ló mú ń bẹ̀. wọ́n bèrè ẹ bèèrè lọ́wọ́ àwọn Yorùbá náà kí ló mú nínú òkúta ẹ̀ kí ló fẹ́ yọ nínú òkúta ẹ̀. you know and ẹ lè rí pé kò sí the same thing ni báwọn mùsùlùmí kan fẹ́ fẹ́ gbàdúrà ń sìn wọ́n á kọjú sí apá ibì kan tó máa fèsì ibì kan àbí òkúta náà dẹ̀ wà ń bẹ̀ so we are now seeing a lot of things táwọn freemason náà bá fẹ́ sọ̀rọ̀ àwọn náà máa ní cornerstone freemason ni mo sọ yìí o cornerstone náà làwọn náà believe àwọn masons cornerstone so we are seeing a lot of things relating to stones. ó wà bible náà. the cornerstones ẹ bá rí freemason tó bá ka bible fún yẹn máa ṣọ́ọ̀kì o so ẹ wá máa bèrè nsìn and this and ibo ni freemasons originated wá gan these are from the the Osiris the the Shriners àwọn tó ń ṣẹ̀sìn ní Egypt gbà yẹn àwọn náà ń pè ní shriners shriners kí ló jẹ́ shriners tẹ bá lọ sí at least katapillish example ẹ máa gbọ́ Fẹlá shrine shriners àwọn shrine àwọn tó máa ń bọ òòṣà tó máa ń bọ nǹkan ní shrine <laughs> àwọn mo tọ́ mo sọ fún yín o the the the religion with the Egyptians there they are called the shriners àwọn ni òsìrì tí má dẹ̀bà jayé tán ṣẹ́rí nǹkan tí fádà yẹn ń wo mẹ́rin tẹ́ bá tẹ́jú wo bàbá èrè èrè Egypt lẹ́ máa bá nínú nǹkan tó ń tó ń tó ń tọwọ́ bọ̀ ẹ̀ ní tí pope yẹn ń tọwọ́ bọ̀ ẹ̀ àwa ti rí o èrè Pharaoh fẹ́ ṣé Pharaoh wẹ́ẹ̀bà lẹ́ máa rínú ẹ̀ the Egyptians ló wà nú ẹ̀ àtẹ̀bádẹ̀ wo pictures of most of the people from the Egypt ti ocean pictures àwọn dúdú dúdú aláwọ̀ dúdú pápátá ló wà níbẹ̀ ní Egypt máa yẹn they all blacks wọ́n gbé gbogbo èrè jáde kúrò nù. No tọ́ǹbù their kings láyé ìgbà yẹn ọba tó máa ń jẹ láyé ìgbà yẹn bá ṣe gbọ́ ní story ní history wọn wọ́n máa ń jẹ ọba bíi one god system ni one god system àbí kò yé so and everybody have to be under the command of one god system ṣùgbọ́n táwa ń gbọ́ tó ń sọ pé new world religion new world order so àwọn kan jẹ́ kó yá pé kò ń ṣe tuntun this is the ancient practice láti sọ gbogbo nǹkan dẹyọ kún wọ́n fẹ́ padà sí the ancient ways of practicing àti sọ gbogbo brutality tó wà ń bẹ o àti gbogbo sacrificial àti gbogbo ìṣẹ̀ṣe wọn but a mọ̀ yẹn náà pé the story of Jesus tá à it has also been practiced ní ayé ìgbà àwọn Egypt ńgbà yẹn the son the father and the the father the son and the and the the father the mother and the son History story àwọn Egypt nínú ìtàn tiwọn the series of series of series and everything like that so nǹkan tí mo lọ ni pé a lot of things ló connect mọ́ra wọn so ó máa surprise wa pé oríṣiríṣi bọ́n ṣe ń ṣe ẹ̀sìn especially àwọn ògbóni wa and oríṣiríṣi bẹ́ẹ̀ wọ́n combine a lot of these things into this biblical text so yẹ pé ó ti bàtà bábẹ̀ sí ìyọjáde a máa ṣe máa yé wa pé bóyá báyìí gbogbo la ṣe ń bọ ọlọ́run wa láì gbà yẹn bóyá báyìí náà ṣe ń bọ àbí báyìí báyìí ọwọ́ ti yí wọlé everything ti change a rántí pé depiction of written of words láàrí àti images láyé ìgbà yẹn so kò dẹ̀ lè jẹ́ pé ẹ̀sìn kan ló wà ẹ̀sìn lè pọ̀ oríṣiríṣi but this was the originality bó ṣe bẹ̀rẹ̀ so kò má tàǹsìn bí wá pé ẹ̀ eh, funfun ló wà bẹ́ẹ̀ àbídúdú tó rọ̀pọ̀lọpọ̀ lá máa nǹkan tí Putin ṣe sáré pé eh, kí ló wá difference ọlọ́run náà là ń sin ọlọ́run tí ń gbàdúrà wa but the fact is, sìn ẹ ti ń lose the main thing àwọn tó tọ́jú ẹ̀ tí wọ́n gbé jáde títí tí russia gbé jáde títí ṣé wọ́n gbé jáde náà ó ṣe jẹ́ pé lọ́wọ́ ìnáṣẹ́ wa ń gbé jáde that means there's a meaning there's a reason of fi ń gbé jáde wá fún wa pé ká lè rí àwọn ọ̀pọ̀lọpọ̀ ní pé kò sí nǹkan tó jẹ́ mínì tó máa ṣe oríṣiríṣi ń bẹ bó jẹ́ pé mo fẹ́ surprise yín pé tá a bá tú ká yan dáadáa <laughs> ṣe ní ìtàn gbé bọ̀ wá fún wa yìí kò tẹ̀ ní jẹ́ ká rí léyìí mọ́ ṣe ní ìtàn fẹ́ gbé wá yìí tó fẹ́ gbé pẹ̀lú àjẹjẹ wa ìwáyìí ó máa yàtọ̀ sí ilé ìta tiẹ̀ ìta ṣe ní ta ṣe ń bá bọ̀ ta ṣe ń bá funfun Jesus funfun káàkiri ta ṣe wá gbá dúdú ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún yín bàbá ẹ bá wa show picture yìí tó ń gbé bọ̀ wá fún wa sókè balẹ̀ rí pé bá a ṣe fẹ́ wá trace odun wọn jáde yẹn ni ká wá wò ó sí nígbà tó ń bá ti kọ́kọ́ gbélé wa táwọn èèyàn ti ń practice àtọ́jẹ́ pé pé one religion náà fẹ́ ṣe and which is ajẹ́ pé the one religion sin now with um, with artificial intelligence ni the ideas of the one religion tó fẹ́ ṣe so mo máa rọ̀ wá mo máa fẹ́ ká wo ẹjọ́ one second ẹ̀ka ẹ̀ka yeah. so mo fẹ́ ká wo the new age religion tó fẹ́ gbé wá so mo fẹ́ ká wò pé ǹjọ́ possible pé a lè trace orísun wa tó bá ti lè gbérú ẹ̀sìn lè wá ǹjọ́ possible ká lè trace orísun wa bàbá ṣe ti bá mi gbé síbẹ̀ síra kí n lè. ìmọ̀ ṣe lè lẹ́nu. bẹ́ẹ̀ ìmọ̀ picture yẹn pọ̀. ẹ picture yẹn bẹ́ẹ̀ ni ọ̀nà ni sọ ẹ máa ṣọ́ ìlera rẹ ẹ bá mi lẹ̀ ẹ̀ ṣe rí àwòrán tá à ń wò yìí àwọn Asian ṣe rí wọn àwọn monks ṣe rí ohun tó ń ti ń gbàdúrà fún ṣe rí nǹkan tó wà wájú wọn ṣáàárín wọn dáadáa ṣe pé artificial intelligence nìyẹn so AI god nìyẹn ó dà pé write up kan wà bẹ́ẹ̀ bí a lè kà kó lè yé wa ọ̀kẹ́ tún show more pictures sí ẹ ráwọn èèyàn tó wà bẹ́ẹ̀ tó ń wò wọ́n because this is the first launching kò ń ṣe lọ́dún yìí wọ́n ti ṣe lè kọjá o but a kò tún gbé wá kó lè tún yé àwọn èèyàn ni pé nígbà tá a bá ní èyí tá à ń rí lọ́wọ́ èkó jọ wá lójú ẹ jọ báwo la ṣe fẹ́ láti bí báwo la fẹ́ wà láti bí ká padà síbi tá a ti ń bọ̀ ǹjẹ́ ó ní reason tí Putin fi ń ṣó wa ní kankan tí ò yé wa ǹjẹ́ ibi tá à ń lọ lélẹ́yìí ṣe pé China ni ẹ̀rí Asia ni ṣe rí wọ́n bẹ̀ bàbá iṣẹ́ òmí ẹ̀jọ̀ sọ àkàlẹ̀ rí sọ àkó lè yí àwọn èèyàn wa dáadáa pé ohun tó wà ńlẹ̀ ń sìn ó tó pé ká máa tú gbogbo nǹkan wò dáadáa kó ló di pé wọ́n tún wá yí fún wa nígbà tí everything wọ́n ti wọ́n ti make sure pé everything written nípa religions wọ́n ti fi sórí computer so and ó dẹ̀ ti ní fact checker so báwo la ṣe fẹ́ mọ̀ òótọ́ nígbà tí pé gbogbo wọn tá à ń rí ń sìn propaganda ni so ó máa worst sí ìtàn á parẹ́ pátápátá ni àbí kí ìtàn bá máa parẹ́ náà ní àfi rélé kí náà kọ síbẹ̀ yẹn Watch the stunned media meltdown across networks after Mole and okay, Onkolele. Uh, ah, next one, Baba. I'm going right up. See, eh, so òun la tún rí ẹ bá ń gbé kejì sí ẹrí wọn artificial intelligence lẹ́rìn yẹn o ẹ̀hẹ́m ẹ jẹ́ not nǹkan tó wà níbí ṣe ẹ gbọ́ ẹ gbọ́ nǹkan tó ń god AI version of Buddhist deity to preach in the Japanese temple ṣé ẹ ń ríbi tá à ń lọ ọdún wo náà kọ ẹyọ lọlọ ẹ bá ń wo déètì yẹn. and February twelve two thousand and nineteen. so fáwọn tó ẹ̀ṣẹ̀ ń gbọ́ nípa AI ṣé two thousand and nineteen ṣe débi tán ti bá dé ṣé kí wọ́n ti ṣe tán kó tó bẹ̀ sí ń gbékè breaking news pé AI AI ń bọ̀ àwọn kan ò understand ìgbà tó ń bọ̀ ń gba ìbọ̀ tàwa tá a ti rí two thousand and nineteen ṣe rí nǹkan tá a rí ń bì. ṣe rí tàn náà ti bẹ̀ sí ń practice ideas yìí tá a sọ fáwọn èèyàn pé the whole idea ni pé ibi tó ti máa sílì àìmọ̀ àìmọ̀ wa wọ́n á sílì ẹ̀ pa à ń lè padà sẹ́yìn mọ́ òun la fi ń fi gbogbo ojú wo ohun tí Russia ń ṣe lọ́wọ́ yìí tá à ń wo because eléyìí gangan náà ń pè this is a new world so ìwọ tó bá ní ẹlẹ́sìn ní ẹ tó bá ní ẹ kò sí nǹkan tó lè change ẹ kò sí nǹkan tó kùn ẹ ṣé nígbà tí everything bá di digital system your God will be digital system your money will be digital system ìwọ gan fún ara ẹ gan gan eh, eh, transhumanism transhumanism ìyẹn mi pé going to ti zim zim zim. What they o ti join wọn half human half robot. What is the zombie What is the zombie now so now báwo ló ṣe fẹ́ báwo la ṣe fẹ́ kọ ìtàn wa náà a fẹ́ bẹ́ẹ̀ lórí ai because everything there will be all digital ni so you just oh máa oh máa oh máa oh it's a fourth rate industrial revolution Oh máa change gbogbo industrial system wa ethical system wa belief system wa religious based gbogbo ẹ̀ ló máa change ọlọ́run kan lẹ́gbẹ̀rẹ̀ wọn máa kó ẹ̀sìn àbáláyé ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn kìrìsìtẹ́nì ṣẹ́yìn rí àwọn pásítọ̀ yìí gbogbo tẹ́pẹ́ àwọn ṣọ́ọ̀ṣì kan tẹ́ bá débẹ̀ wọ́n ti wọ́n àwọn tẹ́ bá dé mọ́sìkì kan wọ́n ti bẹ̀ sí ń ṣe bí kérúbà sẹ́ráfì tẹ́ bá dé ibì kan wọ́n ti bẹ̀ sí ń jọ́ ìpapọ̀ tẹ́ bá dá àwọn ọba níṣe bí wọ́n ti bẹ̀ sí lọ sí ṣọ́ọ̀ṣì wọn lọ sí mọ́ṣáláṣí wọ́n ni ó yé wọn o ó yé wọn dáadáa ó yí àwọn olórí kan tó ń jókòó tẹ́ pé wọ́n wọ́n wọ́n ń jẹ nídìí ìbàjẹ́ yìí tó yẹ pé wọ́n fẹ́ kó come to one buhari dẹ̀ ti rí oṣooṣù fídíò tí putin fẹ́ra tí putin ní pé ìṣe tàwọn àṣà àwọn ẹ̀sìn àwọn ìran òun ó ní kò ní parun a sì máa gbé fídíò yẹn wá a mú ẹ̀yẹ bọ̀ lápò tó bá yá ni a máa máa gbá àwọn fídíò wá kí wọ́n máa gbọ́ bí sí putin sọ nípa pé àwọn tó fẹ́ pa ẹ̀sìn rẹ̀ tó fẹ́ pa ìṣe rẹ̀ àṣà wọ́n ní kò ní jẹ́ tàwọn russia pé àwọn ò ní gbà rárá pé kẹ́nìkan wá pa gbogbo ẹ̀sìn wọn àṣà wọn ìṣe wọn their belief system ways of worship báwọn ṣe ń sin ọlọ́run tiwọn pé àwọn ò ní change yẹ ọ̀rọ̀ yẹn ò yí ọ̀pọ̀lọpọ̀ nígbà tí Putin kọ́kọ́ sọ bọ̀ tó ti wá ń yí ọ̀pọ̀lọpọ̀ nísìn àbí kò yé wa so mo wá wò pé kí ló lè wà débi ẹ̀sìn because mo fẹ́ kẹ́ rántí pé ńgbà tí Obama wà ní White House ẹ máa rí Pope tó máa ń wábẹ̀ dáadáa tó máa ń jókòó bẹ̀ ló ti máa ń ṣe launch ní tiẹ̀ pẹ̀lú Obama the same set of people ló ń push LGBTQ ẹ má ṣe gbàgbé pope gan fúnra rẹ̀ wọ́n wá ń jó ní temple ní church ẹ̀ àwọn gay wá ń jó ní ẹbẹ́ àpẹ àkànfẹ́ play ẹ̀ ló wà o ẹ máa rí wọn báyìí àwọn ńlẹ gay at lesbian níwájú pope ó ti ẹ̀ ń ṣèkì wọ́n ti ẹ̀ ń bá wọn ṣeré ni àbí kò yé wa oríṣiríṣi la máa rí controversy but ó yé wa but àwọn wá ní pé ẹ̀yin ò kàn wá but ibi tó ti fẹ́ máa kàn wá níbi àti ń rí àwọn ìṣeré ẹ̀sìn ṣe mọ̀ pé kò sẹ́ni tó bọ̀ tánú wọn sì tán kọ́kọ́ define nǹkan tán define nǹkan tí Putin sọ àbí kò yé wa kò sẹ́ni tó jáde nínú wọn tó bẹ̀rẹ̀ sí ti falẹ̀ kò sẹ́ni tó gbé sórí yẹn jáde nínú wọn wádà ń sìn wọ́n máa fẹ́ wá another way láti convince àwọn yẹn pé ẹ má wo bẹ̀ rárá bọ̀dé ó ṣe kókó de pé kí nìdí tó fi lè fà á táwa ti mọ nǹkan tó ń jẹ́ imagery tó fi lè change imagery kan sí white tó ń change sí black tẹ bá gbé ọmọ kékeré méjì dúró fídíò kan ó rìn gbà kan wọ́n gbé ọmọ kékeré méjì dúdú dúdú àti funfun wọ́n wá gbé dọlé síwájú wọn yẹn bèbí bèbí dọlé wọ́n wá ní kí ọmọ dúdú yẹn kó mú bèbí kan tó nífẹ̀ẹ́ nínú nínú dúdú àti funfun ẹ má gbàgbé dúdú àti funfun ni àwọn ọmọ kékeré yìí o kẹ bá lè mọ̀ pé kò sí ọmọ tán bí pẹ̀lú racism o wọ́n kọ́ wọn láti máa ṣe racism ni ẹ̀kọ́ ni brown àwọn ọmọ kékèké ni wọn obìnrin kékèké ọmọ dúdú yẹn ó tọwọ́ ó tọ́ka sí bèbí funfun ó ní bèbí funfun lòun fẹ́ ni ẹni wá bẹ̀ pé kílé tó fi mú bèbí funfun ó ní kílé tí kò fi mú bèbí dúdú tó ju àwọ̀ tiẹ̀ ọmọ kékeré ni mo sọ àwọn ọmọ kékeré tó wọn ju three four years old ni o ọmọ tuntun yẹn máa ní ó ní bèbí dúdú yẹn ó ní ugly ó ní ugly ó ní funfun yẹn fine kí nìyẹn túmọ̀ sí fún wa ìrísí bá ṣe ríra wa sí ni ṣe pé láti kékeré náà ti ó ti wà indoctrinated pé gbogbo ibi tó bá lọ wà á máa rí ohun kan funfun funfun so fáwọn tí ò understand nǹkan tí imageries really represent fún wa àbí nǹkan tí Russia gbé jáde yìí tó represent fún wa eléyìí ò ń ṣe pé ẹ àti sọ àjùwọ̀n lọ àkọ́ ìyẹn kọ́ là ń sọ ń sìn kí ni ìtàn fi change ẹ̀ kí ni ìdí tó wà fún tẹ̀tẹ̀lẹ̀ kí wá ní nǹkan tá à ń rí tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn wa láti mú nǹkan dúdú sí nǹkan funfun nísìnyí tó bá kúrò ní orílẹ̀-èdè áfíríkà ń sìn wá ní pé ìyà ń jẹ wọ́n bẹ̀ wá ní pé wọ́n mọ̀ kankan aláìmọ̀kan ni wọ́n ìyẹn la fi ń ronú tẹ̀tẹ̀lẹ̀ tá a bá rí àwọn èèyàn wa tí nǹkan ń ṣe a máa ní kí ló pẹ̀lú àwọn ìyẹn ọkàn mi mítọ́ lókè òkun kẹ́kọ̀ọ́ máa jìyà lọ́nbẹ̀ mẹ́ńtálítì yẹn nìyẹn wàá máa wò ó sí pé òkè ọ̀yá láyé wà kò sáyé mi ju ayé yẹn lọ ìyẹn wọn ìyẹn ní ìkejì bá a máa mú owó owó ìlú tó ti wá owó yẹn ò ní mínì owó yẹn ti lọlẹ̀ bó tó bá mú owó apá òkun ẹ máa ná owó yẹn gan nílùú ti yín èméjì ni àwòrán kan tún nìyẹn ó di two wíwò sí ibà ṣe ń wo nǹkan sí àbí kò yé wa gbogbo ìṣe wa aṣọ wa nísìn a lè polówó ìṣe wa aṣọ wa àṣà aṣọ wa gbogbo tá a faṣọ aṣa lè polówó ẹ̀ mọ́jú á máa tì wá torí ó dìgbà ta torí pé kí ni iṣẹ́ ta bá máa ṣe owó ta bá máa ṣe àbí gbajúmọ̀ ta bá máa ṣe tó bá ti múra ní múra ní àwọn ìmúra kankan ò jẹ́ ní táyé pé àwọn ayé àgbáyé mọ̀ tó bá ti wọ súùtù táyé gbogbo ẹ̀ ìyẹn túbọ̀ sí pé a ti fa nǹkan oríṣiríṣi mọ́ra débi images àti nǹkan tá à ń rí là ń gbọ́ tá bá dé ojú ìwé kíkọ wa lórílẹ̀‐èdè wa nínú skul wa wọ́n mú èdè wa wọ́n mú èdè wa kúrò wọ́n ní ká gbé èdè lédè síbẹ̀ kò tí ì àwọn èèyàn sìn àbí nígbà tí wọ́n bá change language èdè ẹ tó ní pé kó má sọ èdè tiẹ̀ nínú èdè tiẹ̀ ni wọ́n wá pè èdè ní vernacular that means pé èdè ẹrú èdè ẹni tó rí òpè ló ń jẹ́ vernacular tí ò mọ̀ kankan nǹkan tó ń jẹ́ vernacular nìyẹn ọ̀rọ̀ yìí popular gan nígbà tá a wà ń sọ wọn níwà don't speak vernacular you speak vernacular you pay money bó náwó tíṣà fẹ́ nípa bóyá wọn á ní kí n máa nira yín nìkan kan tẹ́ pariwo ẹ̀yin máa máa dá oúnjẹ yín owó bírèkì yín làá máa dá fún voice eh, noise maker àwọn èèyàn náà wò bẹ́ẹ̀ pé à ah, noise maker ni ṣùgbọ́n pariwo orí ẹ̀kan tó dẹ́nu má pariwo but àwọn èèyàn àwọn àgbà yẹn àárín pé à ń sọ ohun tiwa nù à ń gbé nǹkan oníkan ga ni ibi tó wá ṣe dé fún wa tó tá a bá wá parí iléèwé yẹn ká tó lọ sórí iléèwé gíga tá a bá ti páàsì ìdánwò wọn yẹn ní english yẹn a lè lọ wọn wá mú èdè tiwa yẹn wọn mú kúrò kí ló tún fà tó tún mú ìtàn wa tó tún mú ìtàn wa kúrò níbẹ̀ orúkọ tí nàìjíríà ń jẹ́ gangan gangan obìnrin gẹfẹ́ẹ̀nì ẹni tó jọjú ṣèjókòó papọ̀ òun ló fún wọn lórúkọ nàìjíríà yẹn orúkọ yẹn náà tún gbé mọ́ra tó bá ti gbọ́ yorùbá inú wa máa bí wọn bọ̀ tó bá gbọ́ nàìjíríà inú wa máa dùn òyìnbó ló fún wọn ṣe rí ọ̀nà oríṣiríṣi tí kìíní fi ń affect wa so tá a bá ti mọ ibi tí problem wa ti ń gbéra káàkiri kò ń ṣohun tá a máa fojú bẹ́ńtẹ̀ kan máa wò pé torí pé ó jẹ́yàn fún àbí jésù dúdú ìyẹn kọ́ là ń sọ bí o gbogbo ọ̀nà tó fi indoctrinate àwọn èèyàn wa ẹni tó bá ní òun ò fara sí àbí òun ò fara gbọ́ ó ń tọrọ ẹ̀ ní ó ní mínì ó ní símbọ̀ tó bá ní mínì russia lè máa worship aláwọ̀ dúdú jésù ìtàn mi tún nìyẹn o bó ṣe bá yẹn débẹ̀ wọn mọ̀ kán ṣe ń ṣí vote lọ́wọ́ ni wọ́n dẹ̀ tí wọ́n ṣe ń ṣe bọ̀ ni so a sì máa gbọ́ pẹ́pẹ́pẹ́pẹ́rẹ́ bóyá àwọn tó máa béèrè béèrè pọ̀ rẹpẹtẹ tó máa contradict ohun kan láti mọ̀ so ìjọ possible pé méjì ṣe nǹkan tó lè ṣàǹfààní fún wa ìjọ possible pé méjì lè ṣàǹfààní tó máa ṣàǹfààní fún wa alọ́pọ̀lọpọ̀ ló lọ́nà àwọn bẹ̀bẹ̀ àwọn kékeré kan ṣe gan tó ń gbọ́n náà ń bẹ̀bẹ̀ níṣẹ́ àwọn èèyàn wá England náà lọ bẹ̀bẹ̀ ṣáà ṣó fídíò alákọ̀ọ́kọ́ yẹn tẹ́rí wọn tó lọ́ ń kúrẹ̀ tó ń bẹ̀bẹ̀ but kí ló lè máa fà á kí ló lè máa fà á torí ìgbà tó máa gbé méjì wá jáde fún wa nígbà yẹn tán ní pé kán máa fi BLM Black Life Matters fi represent wa ẹjọ́ bó ló já sí bàtà máa wádìí ẹ̀gàn àtúndì pé àwọn tó sọ fún wa pé ó yẹ kí òkìkí wa máa tàn ni kí dúdú máa gbé láfíríkà tán fẹ́ kó gbogbo àpapọ̀ kan sọ bó wádìí rẹ̀ kàn ó ń jẹ́ kó yé wa pé àwọn ló tún lọ mú èèyàn nínú wa láti máa sọ pé kán máa pariwo láti máa fún owó láti máa tàn wọ́n kán ṣáà máa gba reparation kán máa gbowó lọ́wọ́ ìjọba kán máa gbowó owó yẹn gan òde ibi tán ti kún un lẹ́rù gan-an torí wọn máa ní áfíríkà áfíríkà áfíríkà ibẹ̀ ló ibi ló wà àwọn tó wà ní amẹ́ríkà àwọn yẹn ti wà ń bẹ̀ kó ló ti pé gbogbo ilé ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ làwọn yẹn ti caribbean wà ń bẹ̀ oríṣiríṣi ló wà bẹ́ẹ̀ yẹn lọ ká má ṣe gbàgbé pé kò dẹ̀ ṣàwa nìkan kò ń ṣàwọn òyìnbó nìkan ló kan lẹ́rí àwọn ẹlẹ́sìn eh, Islam wọn kó wa lẹ́rú náà o so ká ba lè mọ̀ pé àwọn kankan máa tú àwọn ìtàn kankan jáde rẹpẹtẹ dáadáa fún wa tó máa yé wa torí ẹlòmíì tá a bá sọ̀rọ̀ ẹrú wọn máa ní ọjọ́ ti kọjá dà báàlì people are always stick to the past and stick to the past ẹjọ́ ẹ kọ́kọ́ lọ bí láwọn Jews ná ẹ lọ bá wọn pò ná pé kílẹ̀ tó fi ń sọ̀rọ̀ six three million Jews tán pa àbí six million Jews tán pa wọ́n ṣe fi ń gba reparation lẹ́nu tẹ́ pé lobbies wọ́n ń gbowó senate wọ́n sẹ́ńtẹ̀ owó wọn fún fún owó wọn fi kó wọn lẹ́rú táwọn tí Hitler fi wọ́n fi ṣe wọ́n ṣàpò báṣubàṣu tí wọ́n pa wọ́n ní forty five so kí ló wá dé ń sìn tẹ́pẹ́ àwa fẹ́ sọ ètò tún jù yẹn lọ tá a máa máa sí wa máa kọ́kọ́ máa ronú ọkàn wa pé àbí kì í sọ ọ̀nà àbí lè máa bínú àbí máa ṣe bákan àbí dábàá pé àti rẹ̀ láti gbà ní ọkàn wa láti mọ̀ pé àwa fẹ́ sòótọ́ fún ọkàn wa personally because a gbọ́dọ̀ wà truthful fún ara wa náà ká tó bẹ̀rẹ̀ sí ń sòótọ́ nípa ìran wa àti ìṣe wa àti àṣà wa tàbá ní ká tún dúró pé kẹ́nìkan tún wá bá wa tukọ̀ láti ká tún máa ṣe mistake nìyẹn wá tún wá bá wa kọ́ ní kọ̀ọ̀kan òun la fi ń dábàá jókòó kí AI tún bá wa kọ́ ṣé ọmọ kọ́kọ́ tó máa kọ́lẹ̀ fún wa wọ́n ṣe ní kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ rárá ni torí àwọn tó ń bá bí àwọn tó ń bí sí generation ìgbà tó ń ṣe fóònù ṣe mọ̀ pé àwọn tó bí ní two thousand tó ń rí fóònù lójú wọn ò mọ̀ pé láyé ìgbà kan fóònù tó ọwọ́ máa rẹ́ tí wàá gbéra ní ìbáni fóònù tó máa máa tẹ̀ gbà yẹn èyí tó fi ń mú cd plate ń sìn cartridge ni kò sí cd ń gbà yẹn cartridge ló máa play cartridge èyí tó fi ń do iphone gbogbo ẹ̀ ń gbà yẹn kò sí ọ̀tún jẹ́ bẹ́ẹ̀ àwa máa ń wo color television ni kọ́lọ̀ tẹlifíṣàn ní yẹ́lò yẹ́lò yẹ́lò yẹ́lò yẹ́lò black out the rainbow colour ló máa kọ́kọ́ ṣòro fún ìwádìí gbàngbàngbàngbàngbàng kò dàbí tí wàá kọ́ ṣe fóònù sọ ma ṣe gbẹ̀ǹsì kò sí yẹn mọ́ ṣe mo bí history ṣe ń clean up nìyẹn time to time things wiped up so ẹ kò imagine pé wá dé everything wá di digitalized system wọ́n dẹ̀ ń ba lọ síbẹ̀ ni àdó mi ṣe gba àwọn tó ní àwọn wà very concentrate on bitcoin and everything uh, àwọn fídíò kan wà tá a ṣe máa play ọ̀rọ̀ bitcoin á yé àwọn ọ̀pọ̀lọpọ̀ it is easy to be transferred into digital system swift current swift bank I'm a russia on ní swift bank but I àwọn náà lọ sí digital digital payment system a lot of controversy ló wà lẹ́sìn nípa digital payment system obviously wọ́n ti ń officially now on other stock markets tó fi digital system but now to universal use of digital system ìyẹn túmọ̀ sí pé nígbà tẹ́ bá lè digital system Oh, owó oyin tẹ́ bá máa níyẹn digital system owó yẹn náà máa expire owó yẹn máa ní expiring date that means pé tó o bá ná owó yẹn lásìkò tó ń fún ẹ tó wíyẹn ti expire wíyẹn ti lọ nìyẹn so bí digital money digital wallet system àbí o bá ṣẹ̀ṣẹ̀ kú ṣàbí bá ṣẹ̀ṣẹ̀ iṣẹ́ sí ìjọba àbí òfin kankan inú ibẹ̀ láti pọ́nìṣì bí ò ní lè wọ mọ́tò ni o bí ò ní lè mú bọ́ọ̀sì ni o àbí bí o dé hospital owó ẹ báǹkì ò ní ṣiṣẹ́ torí pé kí ni o ti ṣẹ̀ aladisa system yìí sìn nìyẹn so amú akónilẹ́rù mi ní digital system yẹn kátó wá nípa fẹ́fẹ́ religion sí ṣe mọ̀ pé confusion ńlá ló máa dé gan gidi gan báwo èèyàn so táwọn bá kọ́kọ́ mú ìta rí ká fi tó nǹkan tá a fẹ́ tò nínú nǹkan tó máa yé wa pàápàá jùlọ fáwọn èèyàn tó yẹ pé tẹ bá wo orílẹ̀-èdè nàìjíríà sìn kí náà fi kún lẹ́rú jù òun lẹ̀sìn ǹjẹ́ ẹ rí àwọn pásọ̀ kankan kó bọ́ta kó wá declare kó wá sọ nǹkan tí Putin sọ yìí ǹjẹ́ àwọn tó ń mutí àti bread tí Jésù ń dẹ̀ débẹ̀ tó náà tún mutí tiẹ̀ tó gbàgbé láti wo kọ́lọ̀ ọlọ́run hmm, tó gbàgbé láti wo kọ́lọ̀ yẹn láti sọ fáwọn èèyàn pé kọ́lọ̀ ah, báyìí mo bá ń bẹ̀ o ǹjẹ́ mo kó yẹn máa di controversial fáwọn èèyàn láti understand ó found sound funny but humiliating lórí àbáwọn tó nípa àwọn fúlọsọ́run tó lọ ya picture lọ́rùn tán kó wá ayé tán náà ya picture. for we to understand psychological effects psychology bí wọn ṣe ń fọpọlọ fún báyọ̀n jà ọpọlọ ogun wọn ti kọ́kọ́ fi bá wa jà nítorí ẹrú ní tẹ̀sìn ẹni tó kó wa lẹ́sìn tó kó wa lẹ́rú tó kó wa lẹ́rú ẹ̀sìn ó mọ̀ pé tá bá rántí tá bá rántí gbogbo nǹkan ó mọ̀ ká máa dojú ogun sóhun bó ṣe máa rí ni wọn á máa bẹ̀rù sóko ní fẹ́ kó àṣírí yẹn tú ni torí nǹkan tó sì máa tú lẹ́yìn yẹn sì máa pọ̀ bọ̀tí lè máa pèpè àwọn yẹn láti máa kọ́kọ́ máa wò pé because ẹ̀yin náà ẹ̀ wò tó bá change méjì ìbọn ṣe gbé wá iná lásán ṣe mọ confidence ó máa kọ́ wà ìyẹn náà ń pè ní kí ọkọ bẹ̀rẹ̀ sani self esteem self value kí yàn mọ rẹ̀ sípò kí yàn fi rẹ̀ tó bá ń wo ẹlòmíì báwọn kan ṣe máa wò pé láìṣe bàbá ayé mi ò lè da bàbá tuwálè ẹni tó ń wò láti ṣoore nìyẹn náà tó bá ní ẹ̀sìn ẹni tó ń fẹ̀sìn lọ tó ń ṣe láláwọ̀ tiẹ̀ torí ó possible kan ṣe ní colourless kó má láwọ̀ kankan kan ṣe jésù ní colourless kan tẹ̀ pa gbẹ̀rẹ̀ kó má ṣe wọ̀ kankan ṣe bọ̀ká pè bó tó bá tẹ́ pé àwọ̀ kan gbé síbẹ̀ injustice nìyẹn àbí so tó bá wá mú àwọ̀ yẹn tẹ́ pé yẹn ló wá ń wò for your life bó ṣe máa wò pé láì àwọ̀ yẹn ayé ẹ̀ ò lè dáa tó bá ti wá rí ẹ̀yà tó tún jọ àwọ̀ yẹn the closeness to godliness nìyẹn automatically ló máa jí òun ló fà á tó òyìnbó bá ń gbà yẹn máa ní òyìnbó pẹ́ẹ́pẹ́ chukuchuku pẹ́ẹ́pẹ́ only bible book tó ń gbé fún wa ń gbà yẹn ẹ bá rántí àtàwọn school yellow bible yellow book book of bible story àwòrán tó wà ń bẹ funfun ní ǹjẹ́ ní dúdú kankan ń bẹ these are the images. to the extent pé tó bá lálàgàn wàá máa rí áńgẹ́lì funfun èmi gan tí mo bá sọ̀rọ̀ mo lálàá mo rí jésù funfun rí tó yọ sí mi because mo was so much in love pẹ̀lú my book of bible story Man máa ń kà gan. ọpọlọ nìyẹn o that is what your brain wọn máa rí nìyẹn ẹni tó ń set brain wa wọn ni wọn gbé wọn fẹ́ experiment wọn fẹ́ wo ìdí àwọn aláwọ̀ dúdú bíi wọn ṣe tóbi tó ní Germany wọn ṣe gbé experiment yẹn ṣe ìbáwọn tí experiment bá ṣe ní religious belief wọn dẹ̀ mọ̀ pé religious people ni wá so èèyàn lè mú as a weapon kó lò against àwọn èèyàn náà pé tí wọ́n ní wọ́n ní láìkì ìgbàgbọ́ ni ẹ jẹ́ ká tún gbàgbọ́ yìí ká tún kọ fún wọn ká rè pákéjì wá fún wọn tá a bá lè máa fún wọn ní kóńbù táwọn bàbá wọn gbà a lè fún wọn ní mírọ̀ tó ń gba mírọ̀ a lè máa fún wọn ní nǹkan kan tó ń gba gbogbo ẹ̀gbọ́n gbọ́n gbà nísìnyí wá kankan wá ń gbà ń sìn wọ́n ní kọ́kọ́ àwọn èèyàn lẹ́rú wọ́n á máa sanwó oṣù fáwọn gọ́vùnà àti gbogbo àwọn àwọn akónilẹ́rú yìí wọ́n á máa sanwó oṣù fún wọn dẹni kàkàkà àlọ́kọjú omi mọ́ a ní the Jesus ship mọ́ nísìn àwọn ló máa di fellowship fellowship ship wọn máa wá fún ara wọn òun la bá débi tá a wà ilé nísìn ọ̀pọ̀lọpọ̀ ló ní pé opportunity ló jẹ́ fún apá sákúrò mi ọ̀pọ̀lọpọ̀ a ní passport a ní passport a ní British a ní American passport bọ̀ṣí ìyá nǹkan ló ń jẹ wá báyìí nísìn nígbà tó bá wà tó yẹ pé nígbà tó ní opportunity tó ní opportunity ni based on imagery tó kúrò ní orílẹ̀-èdè ibi tó ti ń bọ̀ ọ̀fẹ́ nílẹ̀ tó ní o ó lè ra ilẹ̀ síbẹ̀ kó kọ́lé ẹ̀ síbẹ̀ ilẹ̀ yẹn for life wo ló àwa máa ń pín ogun àwọn bàbá wa máa ń fogúnlẹ̀ fáwọn ọmọ ni orílẹ̀ tó dédè tó wá wọ́n jẹ́ kó yí wa níbi tó wà lókè òkun sí pé your focus in life ni kó lọ ṣiṣẹ́ láti ní igi àti cement àti block ló máa ṣiṣẹ́ fún ìyẹn túmọ̀ sí ilé sí mortgage so your relevance lílé ayé tó wà yìí ó máa ṣiṣẹ́ kú nílùú òyìnbó yìí láti lè ní mortgage igi roof àti cement àtòkúta igi ta ní láfíríkà tó pọ̀ because to láti kọ́ ilé onídìí igi onídìí cement onídìí block àbí don't have to spend on ṣe block so all your life tó fi wá nǹkan tó wá ṣiṣẹ́ fún nìyẹn lẹ́yìn yẹn wàá tí wàá nídìí mọ́tò ní mọ́tò tó máa ti san mot insurance sọ gbogbo ẹ̀ gbogbo máa repair mọ́tò ó máa níyẹn so nísìnyí tó bá ní kí ni wọ́ọ̀tì ẹ wàá ní à mo nílé mo dẹ̀ ní mọ́tò simple that is nǹkan tó wá ní nǹkan tó fi ṣe ìlọsíwájú aráàlú lókè òkun nìyẹn nǹkan tá a rí nípa ibi tá a wá nìyẹn táwa bìlẹ̀ pé iméjì tó ń fi hàn wá tẹlifíṣàn tó bá dé ẹ́mbáàsì wọn lọ́hùn wàá máa wo BBC news ní gbogbo tẹlifíṣàn wọn iméjì wọn ni wàá máa rí káàkiri tó ń bá fẹ́ sọ̀rọ̀ tí yín wọ́n máa gbé ẹ̀yìn wọ́n máa tọrọ owó wọ́n á ní call this number help them they need borehole wọ́n wá kó ìṣiṣẹ́ tá a máa kọ àwọn ọmọ yín wọ́n á kó ibi tó ń pọnmi níbi kan náà tó wà níbi kan tó ń tẹ́lẹ̀ pọ́n wọ́n á ṣe ti ń ṣòfin ẹ̀ tipẹ́tipẹ́ wọ́n ní donate money called o oh three oh number three three eight eight eight eight nǹkan burúkú náà máa fi hàn wá gbà lókè òkun àwọn tó wà nílé wọ́n á máa fi nǹkan òyìnbó máa fi hàn wọ́n láti jẹ́ pé kọ́ máa kẹ́rù ọkọ̀ máa bọ̀ níbí àwọn àtàdé mọ́ bí àwọn òpinnu náà pa níbi ìgan wàá fún òyìnbó lówó tó ń tọrọ owó tó ò nílé aláròdú gan ṣiṣẹ́ ju òyìnbó mi lọ bí tó take care àwọn so kí la wá ń sọ nígbà táwa láwọn èèyàn wa tó wá bẹ̀ sí ń yọrí tẹ́pà náà wá bẹ̀ sí ń join government wọn táwa ń wò pé àtàbá ah, lè ṣe kí ló wá mú àtàlè ṣe ní àṣé àwọn tó ń fi sílẹ̀ lé sílé wọ́n fi ṣọ́lé táwọn olè mú olè gbà wọ́n fi ṣọ́lé fún wa tó ń pera wọn lórí olórí burúkú tó ń sọ wá di nǹkan míì ṣó yẹ ká rìn báyìí kó tó di pé a padà sílé ni ìgbọ́lá fẹ́ padà sílé náà torí àwọn òru àwọn gan fúnra wọn tó wò pé káwọn ọmọ wọn láti nígbà tó bá àwọn táwọn kan máa understand pé curriculum school system tí wọ́n tó wà ń bì reverse ló máa forúkọ ló máa forú lórí ẹ̀ sí àwọn òyìnbó tó wà ń lù yìí wọ́n jẹ́ kó yára pé wọ́n kó àwọn náà lẹ́rú sí lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé àwọn ò fi bẹ́ẹ̀ gba tìjọba wọn bẹ́ẹ̀ làwọn wèrè kan tá à ń pè níjọba lórílẹ̀ nàìjíríà yẹn tó wá kó àwọn ọmọ wá síbí tó ń kó nǹkan wá síbí táwọn sọ nípa education system wọn pé it is all a program education system nígbà tó bá lọ sí school tó lọ kàwé ní àti primary school tó lọ wọn á ní ẹbí àwọ̀ òṣìṣẹ́ iṣẹ́ tó dáa ni àwa iṣẹ́ tó dáa ìyẹn tó là ń sọ tá a bá fẹ́ google statistics and numbers ẹ máa fail gbọ́n ìwọ tó wọlé kọ́kọ́ tó fẹ́ kọ́ níbẹ̀ majority ìwọ tó bá ní owó ló máa lọ sí break schools tó bá ní owó ló máa lọ sí àwọn school bẹ́ẹ̀ but normally tó bá lọ school bí o máa jí láàárọ̀ every time wọ́n máa jí ẹ. one second ọjọ́. one second ló máa fi lọ school láti lọ ka àwọn ìwé tó fẹ́ kà tó bá ṣe tán it's more like system to máa fi lọ bí iṣẹ́ ni once you go to the school jí láàárọ̀ six seven lọ wàá gba break one hour or half an hour o lè gba break one or two times ẹ tó padà sí school tó bá ṣe tán tó bá lọ sí college the same set of system surprisingly the same set of system iná ló tún wà ní wọ́n prepare láti lọ ṣe labour work so o ò lè di entrepreneurship kí ló fẹ́ ṣe because láti máa fọ́lé ayé ẹ̀ pa ni o dẹ̀ máa ní láti lọ́jà gbogbo everything ló tún máa padà síbẹ̀ so now tó bá ti tán sí wá tún di nine to five the same thing bó ṣe ń lọ sí school tó máa gba one hour break náà ló tún máa gba one hour break ní labour so it's like one prepare àwọn tó ń lọ sí school yẹn for labour market láti lè ṣiṣẹ́ ní labour force majority of them especially ìwọ́n tó bá jẹ́ aláwọ̀ dúdú so stand chance mélòó ní níbẹ̀ àfi tẹ́lẹ̀ pé àwọn tó àwọn àwọn atọ́nipa yìí tí wọ́n kún fẹ́ wá fi àwọn ọmọ wọn fi ṣe or eh, eh, akónilẹ́rú bíi tiwọn táwọn bá lọ tán tó yẹ pé bí wọ́n fẹ́ ṣiṣẹ́ ni kò lè ṣiṣẹ́ pẹ̀lú wọn kò lè work because the system yẹn kò lè fún ní gbogbo àǹfààní yẹn tó fi ń fi àwọn èèyàn wa fi ṣe lónílé kò lè fún láǹfààní yẹn because ibi straight to work ni kò sẹ́ni tó máa ṣe yẹsà fún ẹ ẹsẹ̀ tó wà lè fún ẹ so how smart làwọn làwọn táwọn táwọn kan pè ní leader àbáwọn lórí àbáwọn ọba tó ń kọ àwọn ọmọ wa síbi tó ń lè pé wọ́n ti wá ṣòro wọn kàwé gidi ń bí ṣé tó bá mọ̀ pé okòó ẹlú kọ ara wọn táyé gan mọ̀ fara pé ibi tẹ́ ti kúrò tẹ́ káwọn ọmọ yín kúrò tẹ́ ẹ̀gbà kan kọ́ ẹ̀kọ́ yín kọ́ èdè yín kọ́ ìwà yín kọ́ ìṣe yín nínú skul yín tẹ́ wá kó wọn síbi ibi tán ti bí gangan ṣe break wọn máa mú yín yàtọ̀ ni ṣọ́ máa mú yín yàtọ̀ ni àfi tẹ́ bá ní interior motive láti sọ pé ẹ fẹ́ káwọn ọmọ yẹn wá máa jẹ gàba sórí àwọn ọmọ tiwa nílẹ̀ àbí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa so òun ni tó fi ṣe pàtàkì tó ṣe kókó pé àwọn nǹkan báyìí ó láti máa mú àwọn ẹ̀rí oṣooṣi jáde fún wa láti fi máa mọ̀ àbí kò yé wa láti fi máa mọ̀ so òun mo fi ṣàlàyé fún wa pé àwọn ìbéèrè tí tọ́nà ká béèrè tó bá ti wọn ká béèrè àwọn ìbéèrè jẹ́ ká béèrè ká má tijú láti sọ èyí tó bá ṣe kókó náà láti sọ fún wa ǹjẹ́ bàbá ǹjẹ́ ṣe ní ẹni tí n fẹ́ ṣó ń bẹ̀ yẹn again nínú tí mo sẹ́ni sí yín mo kí wa lẹ́ẹ̀kan sí ọ akíkalẹ̀ kí gbogbo ata lórí ètò pápátá ẹ kò ní sún wa kò ní rẹ̀ a kò tún ní ká tún mú àwọn ìmọ̀ràn yín wá láti fi mọ ìyàtọ̀. mo rí mi ìwà kan wà mọ́ àbí kí ló ti kú mẹ́rin lẹ́yìn mr ay mo ní ay mr ai. bẹ́ẹ̀ni ai so yeah, bẹ́ẹ̀ni um, akíwálẹ̀ kan sí o aṣọ nǹkan tá a tún wá gbọ́ ra wa lálẹ́ yìí ẹ má bínú eré bákan bákan lálẹ́ yìí ṣùgbọ́n a gbìyànjú láti ṣe àlọsíwájú ẹ̀ akí gbogbo alẹ́ kan sí kò ní sún wa kò ní rẹ̀ wá lágbẹ́lẹ́dùnmarè gbogbo ohun tá à ń fẹ́ gbogbo ohun tó máa sọ rere fún ilé wa á wá ṣe fún wa o gbogbo ohun tó sọnù pátápátá ní ọ̀rọ̀ ìṣe àti ìlọsíwájú ọmọ yorùbá àní wa láwàtì o gbogbo ibi tí gbogbo nǹkan wa àbí ìṣe wa àbí ìtàn wa bá wà lágbélẹ̀dùmarè ojú ẹ̀ á máa yọ síta lọ́wọ́ yìí nínú àṣírí tó ń tún ní gbogbo àgbáyé yìí àṣírí ọ̀nà wa á máa ṣí fún wa o àṣírí ire wa á máa ṣe sọ́wọ́ wa àṣírí ìgbàgbọ́ wa á máa ṣe sọ́wọ́ wa àṣírí okun àtagbára wa á máa ṣe sí wa lọ́wọ́ àbí kò yé wa lẹ́yìn sì wá ní wọ́n pò gbọ̀ngàn kò ṣiṣẹ́ kò ṣiṣẹ́ ǹjẹ́ àti níta bá kọ́kọ́ bẹ̀ lórí èdè wa ṣe mọ̀ pé oríṣiríṣi wà tá a fi lè prove a lot of things kí wọ́n má kọ̀tọ̀kọ̀tọ̀ fún wa ó lè jẹ́ pé irọ́ ni gbogbo ilé ìtàn ní dúdú àbí fún ìgbà tá a bá máa wá ìtàn wa tá a bá máa wá ìkọ́lẹ̀ wa tá a ṣe ń kọ mathematics wa tá à ń kọ alphabet wa lédè ilẹ̀ Yorùbá orúkọ tá à ń jẹ́ gbogbo ẹ̀ tá a bá wa a lè tó mọ́ ìtàn so that a lè tú gbogbo ẹ̀ kọ mẹ́sìn o mọ́ ìṣe o má àṣà o a lè tú kọ dáadáa torí gbogbo tó kò sí nǹkan kan bẹ́ẹ̀ tá a fẹ́ wà These are just the um, Google device, Henry, eh, Google is more of um, CIA work. Okay, so it's more like um, spy on gbogbo tó That's ṣẹlẹ̀. Láti ẹ̀pẹ́ tó bá kàn kankan sórí Google sì ń gbóná fẹ́ ra boxer àbò fẹ́ ra shoe Kotomo, tó mọ̀ ó ti wá sí email ẹ̀ kó tó Facebook ẹ̀ wàá kó bá wọn pé òbẹ́ nìkan kan sọ báwo ló ṣe because one listen this at this artificial intelligence wọ́n pick Google, nǹkan tá à ń sọ ó deliver so èyí tó bá jẹ́ pé ìtẹ́wé pé ó fẹ́ ṣe jàǹbá àbí kankan wọ́n á ti fún ọ lọ́wọ́ wọ́n á ti mọ ibi tó wà wọ́n ti mọ ibi tó ń ṣe wọ́n lè track eh, eh, eh, serial number fóònù ẹ̀ or network ẹ̀ ìyẹn easy láti detect who you do but torí pàwọ́ àdó sórí òótọ́ a dẹ̀ nígbàgbọ́ pé ilẹ̀ Yorùbá ti dúró Democratic Republic of Yorùbá kò yẹ nǹkan tó ní fún wa ṣe because a lẹ́tọ̀ọ́ sí a ti mọ òfin tó mú òfin àgbáyé dúró àfàwọn tó yẹ pé wọn ò fẹ́ gbọ́ ni tó kò dẹ̀ fẹ́ yé wọn màmá jẹjẹ kọjá pé kò ah need to approve anybody o but kó má dàbẹ̀ pé àbáyé ṣe la fi ń ṣe and most of the cases supervisor ni ajẹ́ ní wákàtí ní gbogbo nǹkan tó bá ń lọ láti fojú filẹ̀ láti wo bó ṣe ń lọ èyí tó bá máa pa ọmọ Yorùbá lára àmàyọ kúrò èyí tó máa ṣàǹfààní fún wa àfìsí àbí kò yé wa so tẹ́nìkan bá ní pé ó dìgbà tẹ́nìkan bá wá sọ pé bẹ́ẹ̀ ni kò ṣe rí àbí táwọn bá fún wa nípa àwọn fẹ́ẹ́ adé kan sí àbí kankan kò jọ o kò jọra wọn o torí àwọn ìtàn kan wà tẹ́ pé ta bá ń gbọ́ níta ń sìn tá à gbọ́ lẹ́nu yín tẹ́ ẹ̀ sàn kankan nípa ẹ̀ tẹ́ ẹ̀ gbọ́n ọ̀dà ẹ̀ láì dí ẹ̀ ń pa ẹ̀ that means pé gbogbo àjọpàdà àjọsí school ni o wọ́n kálukú lọ kó agbádẹ́ kókó sẹ́gbẹ̀ẹ́ kan àti fìlà kókó àtàdé kókó sẹ́gbẹ̀ẹ́ kan o wọ́n kájú lọ sí school àràkà because ìtọ̀kùtọ̀ náà kọ sílẹ̀ fáwọn ọmọ wa àwa ọ̀dẹ̀ lè sáǹdẹ̀ káwọn ọmọ wa bá ṣe wàyà wọn á máa bèrè ìbéèrè àlè dáhùn ìbéèrè àwa máa parọ́jọ a máa parọ́jọ a máa fàgbà máa parọ́ kò dé àpò fún generation wa tó ń bọ̀ oríire làwọn tó wà ní Russia ni o wọn ní leader tó dáa fún wọn ni wọn máa ṣòye títí ojú alẹ́ wọn ni a wò tí ì rí àwọn ọmọ Russia tó bọ́ta bẹ̀rẹ̀ sí ya wèrè ti pé bí àkóso tọ́ náà sọ o nǹkan tó ń gbàgbọ́ nù ẹ̀ ni o ṣùgbọ́n tá a sọ wà very very very very sensitive láti understand torí tó àbá jẹ́ kó understand ẹnìkan tó tún jókòó tí wọ́n tún bẹ̀rẹ̀ sí ń kọ́ mọ́ tó ṣe máa change this thing wọ́n tún ṣe máa change ẹ má jẹ́ kó bọ́lọ́ wa o kò sí wọn tó máa bọ́lọ́ alágbẹ̀lẹ́dùmarè ilé wa àwa sì múṣẹ ìlérí wa àwa sì múṣẹ adúpẹ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan sí màmá wa Mrs. Modúpẹ́ Adétìrẹ Abíọ́lá kò lè ṣe yín kò lè rẹ ìmọ̀ ìmọ̀ àti òye àti ìmọ̀ tẹ fi ń fi wá tọ́ wá sọ́nà àwa gan à lè filẹ̀ fáwọn ọmọ náà tẹ bá filẹ̀ sọ wa mà agbẹlẹdùmarè ojú ní gbogbo ẹ máa ṣe òkú léṣẹ yẹn yín gbogbo àwọn ìran yín tẹ nífẹ̀ẹ́ lágbọlọ ìran yín rà nífẹ̀ẹ́ yín padà lágbẹlẹdùmarè ìtàn yín kò ní parí nílẹ̀ yorùbá á wà títí láéláyé fúnlẹ̀ yorùbá ni àmọ́ lórí àdúpẹ́ aṣọpẹ́ ẹ fún gbogbo ata lórí ètò lẹ́ẹ̀kan sí akíwa o ẹ ṣeun gan bẹ́ẹ̀ ṣe wá wà lálẹ́ yìí a ní ìwọ̀nba lálẹ́ sọ lálẹ́ nìyẹn lágbẹlẹdùmarè bá a ṣe ń lọ yìí ẹ̀yin la máa dé bá ẹ̀yin àwa náà lè máa bá lórí ètò ẹ̀yin ọ̀rọ̀ tá a máa sọ tó máa bí inú kò ní tẹnu wa jáde etí tẹ fi ń gbọ́ wa kò ní di ìbànújẹ́ kò ní di ìbànújẹ́ ọkàn sẹ́yìn náà á kí wa lẹ́ẹ̀kan sí o látọ̀dọ̀ wa ń bí ó dàrọ̀ ẹ̀ ṣọ̀ngàn. ọ̀run létí gbọ́dọ̀ láti ẹnu bàbá rẹ̀ ọjọ́ ti lọ hmm, ilẹ̀ ti tà sí mo kí gbogbo wa nínú ilé nínú ilé aláyọ̀ yìí pé Elédùmarè kò ní fi gbogbo wa sílẹ̀ o gbogbo ọ̀rọ̀ tá máa sọ tó máa bí ọmọ aráyé nínú lẹ́dùnmarè mà ní jẹ́ àsọ láṣẹ lẹ́dùnmarè ọ̀rọ̀ tá máa sọ tó máa ṣí yín ní etí tó máa ṣí yín ní ọkàn tó máa ṣí yín ní àyà tó máa mú ọ̀rọ̀ tútù tútù sínú ọkàn yín elédùnmarè àjẹkẹgbọ́ láṣẹ elédùnmarè ọba mímọ́ mo kí wa o <clears throat> mo kí gbogbo àwa bàbá mo dẹ̀ kí gbogbo àwa ìyá gbogbo àwa tá a tún sì máa padà láti lọ wètò yìí ni pé àní rétò ìjùbá ẹ lọ wákà tó máa lọ ẹja àṣekẹ́ni ẹja àgbò ilé ká máa fi ṣe àná. share to you. ẹ̀dẹ̀ subscribe sórí gbogbo ìkànnì wa green for god news green for god tv g4g support ẹ tó wá lọ sórí ìkànnì bàbá adex ẹ lọ táìpù adex ẹ bá ti táìpù adex ẹ wá fi g4g ẹ fi support yẹ agbẹ̀yìn lọ sórí ìkànnì wọn straight away olúwa elédùnmáà ọlọ́jọ́ tó wà ní fìwálẹ̀ àyọrí ètò yìí báyìí oorun ayọ̀ la máa sùn àmì tójú oorun lójú kó ìyókù tún ṣe kẹ́mi ó sì di ọ̀la ẹ ṣe gan ó dára o. 拜了，拜拜。